Stress me. So we are going to go live in a few minutes. Oh, Sha, you have to come on live. Oh, you So. Okay, okay. Yeah, yeah, yeah. My face right. is not that. Uh, yeah. I'll bring it out. So, um, a kí gbogbo lélẹ̀ kan o eka kálẹ̀ gbogbo ọmọ Odùduwà ẹ̀yìn ẹ ti ń gbọ́ pa ti ń gbọ́ gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílé wa báyìí o ẹ̀yìn à ń gbọ́ àwọn a máa mẹ́nu bà àwọn ọ̀rọ̀ yẹn ní ṣókíṣókí díẹ̀díẹ̀ báyìí à ń mú bí à ń gbọ́n pa ti àgbẹ̀ tí àwọn Fúlàní tí wọ́n lọ sínú oko ẹ̀ wọ́n bà nǹkan ẹ̀ jẹ́ tí Fúlàní tí wọ́n á lẹ́nu pé ká lọ múra pé pé pé àwọn múra fún wa àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn so torí náà a máa a máa mọ mẹ́nu bà àwọn ọ̀rọ̀ yẹn a ní àwa bíi márùn-ún mẹ́fà kan la máa wà ń bíbà lẹ́nìí ẹ jẹ́ ká wò náà ẹ má bínú ẹ fún mi ní ta ni mo lady bíi Eh, tẹ́ni ológo òṣàtọ́lá eh, eh, alàgbà fatai àti ìyáàfin ọmọba so àwa mẹ́fẹ̀ẹ̀fà nìyẹn so ètò alẹ́ yìí a máa sọ̀rọ̀ lórí gbogbo tó ń ṣẹlẹ̀ lórí nílùú wa ìtẹ̀tí bóyá tó bá ṣe é ṣe à á pèsè ìlà tí ẹ máa fi tẹ máa fi pè wọlé ẹ bá wa pín ètò bẹ ṣe ń wọlé yẹn ẹ bá wa máa pín ètò náà ẹ jẹ́ ká ṣe é báyìí àmọ́ ah, ah, ẹ tiẹ̀ irọ́ ẹ tiẹ̀ ti irọ́ àti ìgbé àgbà pé sìn ẹ dúró ẹ dúró I can't talk right now ẹ ti dú sùúrù ẹ àti ẹ ti ìbẹ̀rẹ̀ ẹ ti ń pè ẹ tiẹ̀ mú sùúrù náà ẹ jọ <laughs> ah, ẹ rà bí mm. ẹ dúró ẹ dúró ẹ jẹ́ ká tiẹ̀ ṣìṣe kan náà ẹ jọ. àwọn náà ti rí àwọn information tó fẹ́ pass nìyẹn ní eh, eh. ok ẹ jẹ́ kí n wo náà hello hello hello hello yeah evening i'm i'm live right now. yes. okay. go ahead. i sent something to you now. yes. anonymous just posted something on his page now. Okay. There is a guy, a guy called Anonymous. Uh, Did you send it to me on this on this WhatsApp? On this WhatsApp? Did you send it to me on this WhatsApp? On okay, okay. I'll, I'll have a look at it. I will do. I will do that now. Thank you. Thank you so much, my brother. I appreciate you. I'll keep the number. I'll go through it now. Thank you very much. Thank you. thank you bye bye so my yeah won't sing. ẹ jẹ́ kí n ya because that confirms what you're saying and that's the case. Um, yeah, ó dàbọ̀rọ̀ tí òṣàkóso. Eh, it, it, it is ó oh, oh, check out Yeah, that is checking out to be quite the, the same. ọ̀rọ̀ anonymous anonymous ah okay. anonymous yẹn mi. very important yeah, o. I've seen it I've seen it. onírọ̀ ló máa ah òun ni so ẹ jẹ́ so guys so we are going to amamasọ lálẹ́ lórí oríṣiríṣi ẹ ti gbọ́n alàgbà tó pè é sìn ibo ni wọ́n sọ pé èèyàn kan tó máa ń ṣe tó máa ń tú àṣírí àwọn ìjọba burúkú yẹn. anonymous. anonymous pé ó ó ti sọ kankan amasọ ní yorùbá ilé èbó wọ́n ní a very important message for the people of the western african nation nigeria i'm on leave but i've got to deliver. àwọn kan <laughs> ẹ tiẹ̀ jẹ́ kí tiẹ̀ ṣì Okay, hold on, oh, hold on. Most people know Hello. Anonymous, so bẹ́ẹ̀ni, ọmọ, it's not, ọmọ, it's not new to most people. Yeah. Kò sí nǹkan tó sọ, kó predict football bó ṣe máa rí nìyẹn. Ẹ kalẹ̀ kalẹ̀. Níbi tó tó mi ò mọ òmọ irú àwọn tíìmù tó ṣe kìíní yẹn. But he's not working alone, he's got team. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, ẹ sọ bẹ́ẹ̀, ẹ sọ bẹ́ẹ̀ ah, a wà live o tẹni ah, ìyá tẹni ọmọlógún a wà live torí Ọlọ́run ìmọ̀ <laughs> eh. ìmọ̀ bẹ́ẹ̀ni òtútù ti mú mi láti inú wá. bẹ́ẹ̀ni ẹ lọ mu tíì. ọ̀rọ̀ tí kan tó wà lẹ́yìn orí tí mo rí yìí ò lè jẹ́ mú tíì. ẹ má wọrin yẹn Ọlọ́run á fún wa. bẹ́ẹ̀ni. ẹyin rí trouble bẹtú ló wá gbàkóso. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so ẹ eh, hold on. Shh. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ok bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ẹ bá bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan ni ẹ ṣeun gan ni lẹ́ẹ̀kan ṣe ṣeun ọ̀dà ọ̀dà o so òun lẹ ti gbọ́ yẹn o gbogbo wa báyìí ẹ ṣáàbà ẹ bá rí pé ẹ ń bá wa pín ètò ìyẹn ní ìkejì ẹ ẹ a máa wà lórí a wà lórí YouTube náà ẹ bá wa subscribe torí wọ́n fẹ́ já wa so so ntí. Oh, ti so now nkan tí mo fẹ́ sọ sí ni pé ẹ lálẹ́ yìí a fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan ẹ má kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ti anonymous yìí fi hàn yín tó bá é ṣe ah ó máa ó máa ẹ jẹ́ kí ẹ ní kọ̀ọ̀kan ẹ jẹ́ mú àwọn ọ̀rọ̀ yẹn ní kọ̀ọ̀kan ti ọ̀rọ̀ ti anonymous yìí máa ka ní òyìnbó màá gbìyànjú láti fi hàn àwọn èèyàn wa ẹ rí lórí mọ pé ah ń lásán so kọ rèé tẹ́ bá wò ìmọ̀ tẹ́ bá lè kà á so ó wà ń bẹ̀ yẹn wọ́n ní a very important message for the western for the people of western Africa um, African nation Nigeria I'm on leave but I've got to deliver this at, as this is top top top emergency a region is about to witness a heavy bomb blast in the coming days wait for full details so wọ́n sọ fún wa pé ká múra wọ́n ní pé ká múra wọ́n ní pé nǹkan kan ń bọ̀ wọ́n ní nǹkan kan ń bọ̀ pé àwọn aráàbí fẹ́ ṣe nǹkan kan wọ́n ní ká gbé paradì gbogbo ohun tí à ń sọ nìyẹn ẹ jọ níkọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí a mú báyìí pé ẹ jẹ́ kí ni ẹ rí sí ọ̀rọ̀ yìí tẹ́ni ọmọ ológo ẹ̀yin náà ẹ bá ẹ gbóhùn sókè ẹ ẹ ò mí lọ́dọ̀ yín ok ẹ lè lórí ẹ ọmọ ológo ẹ tẹ ọ mute yín torí àgbo yẹn ni ẹ ẹ ó yá tẹ mute lẹ́ẹ̀kan sí ẹ̀hẹ́n ṣe ń gbọ́n sìn so kí lè rí sọ̀rọ̀ yìí mà. ohun eh, tí mo lè sọ sí ẹ kálẹ̀ gbogbo èèyàn mo kí yín ọ̀rọ̀ tí yín nínú lóko ẹ má bínú. ẹ má ti ẹ má ti mẹ́nu bà ọ̀rọ̀ tí a ṣe ń sọ̀rọ̀ nípa ti ọlọ́pàá yìí wọ́n fẹ́ gbé bọ́m̀bù. lórí ilé tẹ sọ pé wọ́n ní ogún mọ̀ kí gbogbo wa múra sílẹ̀ àbí ìkọlẹ̀ ní. ẹ òun náà ni òun náà ni òun náà ni. ààrẹ náà ni ojú bẹ́ẹ̀ ni. nǹkan tá a lè sọ fún àwọn èèyàn wa tó wà ń lé ni pé wà àwọn tó kọ́kọ́ wà tó wà nílé báyìí tó jẹ́ kí wọ́n lè ràn wá lọ́wọ́ pẹ̀lú ìjà ogun àbí nǹkan kan tán lè fi bá wa tán lè fi defend àbí jà báyìí nísìnyí a pè gbogbo yín nìsín kẹ́ ẹ̀ dìde àsìkò ogun ti dé kò sí pé mo ní agbára kan kọ́ wa máa fi pamọ́lé agbára tó ní ẹ̀ ń sìn á bẹ̀tà kó o kó agbára rẹ bọ́ta agbára yẹn kó bọ́ síta báyìí ní ìsìn gbogbo kódà kó sí àlùwò gbogbo ẹ̀ pátá àkóbọ́ta ni àwọn nǹkan tí wọn náà ní pamọ́lé ẹ̀ gbúdọ̀ dúró mọ́ àlè dá ilé dá èèyàn kan ọ̀run ilé ti di civil war báyìí sí adẹ ní láti lè jìjà gidigidi gan ni ká jàjà yìí adẹ gbúdọ̀ jàjà yìí ọlọ́run dẹ̀ máa ṣẹ́gun fún wa ẹgbẹ́ dàdúró mẹ́fún ẹ ṣeun ẹ ṣeun ara mi ń gbọ̀n lọ́wọ́. ẹ ṣeun ẹ ṣeun alàgbà Fatai Ogunribodosa kí lè rí sí ọ̀rọ̀ ìsà ẹ bá ọ̀dà sí ẹ ṣeun káàbọ̀. ẹ ṣe gan ni ṣe rí èmi máa approach ẹ from a different angle. bẹ́ẹ̀ sọ. ṣe kò sí nǹkan tó ṣẹlẹ̀ ní Áfíríkà as a whole. bẹ́ẹ̀ tí ò lọ́wọ́ nú ìyẹn pé ọwọ́ àwọn ìlú àwọn ìlú alágbára yìí Europeans especially. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣe rí iṣẹ́ tí ó wà lọ́rùn wa láti ṣe ń sìn. bẹ́ẹ̀ni. tí màá fẹ́ kí àwọn èèyàn akọ́fetí sílẹ̀ kan lè gbọ́ mi yé. bẹ́ẹ̀ni. a ní láti máa polongo ká bẹ̀rẹ̀ sí motivate ká máa bẹ̀rẹ̀ sí mobilize àwọn èèyàn wa. bẹ́ẹ̀ni. kọ́kọ́ra àwọn jọ kán bẹ̀rẹ̀ sí lọ bombard French embassy Nàìjíríà pẹ̀lú every part àti bí o àti every part of the world àti Britain bí. bẹ́ẹ̀ni tí a bá ṣe tí a bá tẹ́kì tactical mayor yẹn láti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé France ló ló ń gbógun tì wá tó ń lo àwọn Fúlàní àwọn a máa fojú àwọn Fúlàní àwọn France inú adé máa dùn a máa jó wọn máa ṣe patí pé ọ̀dẹ̀ ni wà àmọ́ kọ́tà ń ṣe ṣùgbọ́n tí ariwo bá pọ̀ ń sìn tí gbogbo àgbáyé bẹ̀rẹ̀ sọ pé ah, for instance àwọn ints tí anonymous fún wa ń sìn yìí we should not play on that we have to mobilize from tomorrow wípé ogun kábẹ̀rẹ̀ sí parọ́ pé bọ́ọ̀bù ńlá ń bọ̀ wọ́n sọ pé bọ́ọ̀bù eh, ńlá ń bọ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tá a bá bẹ̀rẹ̀ sí ṣe yẹn sìn ó máa àìrún á ba àwọn èèyàn àti àti ìyálọ́jà àti gbogbo àwọn yóò tó pátá kán lọ bẹ̀rẹ̀ sí kán lọ sí french embassy kán lọ jọ wípé àwọn french náà kàn lè problem yìí ah, fún wa pé àti màṣírí yẹn ṣé àwọn pé apart from pé mo ti máa sọ tipẹ́tipẹ́ nígbà tí àmọ̀tẹ́kùn eh, director ní ìbàdàn tó máa sọ̀rọ̀ níjẹrin àbí járùn. bẹ́ẹ̀ni tí ọlọ́lá àfihàn. fàtáyé wo ṣe ni. ṣé no fàtáyé wo irọ́ eh, kíní ni. ok eh, okay, okay. general togun retired. ok general okay, yes yes yes yes. director of àmọ̀tẹ́kùn ní Specifically, he mentioned French-backed artsmen, hmm. French-backed gun-toting men. Hmm cause èmi ti máa ń sọ dípẹ́ dípẹ́ àwọn àwọn France ló wà nídìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ni torí pé Nàìjíríà torí àbúdá ọ̀sán lókè àtọwọ́ ọ̀tá àtọwọ́ sí French ni they want to take over Nigeria to be Fulani colony so nǹkan tó ṣẹlẹ̀ ń sìn tí àbá yọ ìpín lójú ká fi hàn ìpín kábẹ̀rẹ̀ sí motivate àwọn èèyàn wa pé kọ́ńbọ̀rẹ̀ sí carry worldwide protest wípé French nation àti ẹ̀fẹ́ àfẹ́ni French nínú Yorùbá land torí pé àwọn ló ń ṣekú pa wá táwọn náà bá rí tá a bá ṣẹ̀rù bá wá pẹ̀lú international protest tó bá rí ẹ̀rù á bá àwọn ojú ajẹ́ tí wọ́n àwọn àdàjẹ́ kan dá sí àwọn náà ti make àwọn moves wa ẹ ti understand sí i láti tún àgọ́ tòlú torí kò sí nǹkan tá a lè ṣe sí wọ́n ti wọ̀ wá láàrin bẹ̀ẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí no àwọn náà máa tábà tí àwọn máa pa wọn àwọn náà máa make effort but don't have problem ni pé they will be now changing the taxes by sending suicide bombers àdè mọ́bi tó ti máa máa land ẹ̀dẹ̀ mọ̀ ẹgbẹ́ nísàlẹ̀ ń bí we are always choked in every every area. we are gbogbo bus stop wa o gbogbo ìyá wa o they know how to target us. Benny tó hmm. tí àbá ètò bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí bọ́ǹbù wa ó máa àti wọnú wàhálà onílẹ̀ yorùbá o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun ọlọ́ọ̀bẹ̀yìn we have to be motivating all our youths pé french embassy kan bẹ̀rẹ̀ sí lọ́wọ́ àbò ń we have every evidence níbo làwọn fúlàní aspen náà sọ hausa now fúfúdè náà sọ now it go to show wípé the french colonized nations tó wà lókè nàìjíríà àwọn náà wà nídìí ọ̀rọ̀ wa àwọn gbóná tí láwọn ak forty seven tuntun tó ń lò àwọn french nation ló kó fún wọn hmm. so tí a bá hold the french responsible bá a dẹ̀ fẹ́ ká bá dẹ̀ rí general eh, togun bá sọ̀rọ̀ he has evidence. bẹ́ẹ̀ni èmi o jẹ kí n bá if èmi i always say it pé mm. everything that is happening in Nigeria is French from French backing. Benny. Benny. so ká oh, bá bẹ̀rẹ̀ sí So, the French responsible tá bẹ̀rẹ̀ sí for progress yẹn bẹ́ẹ̀ ni pé we are going to attain certain level of success. ok ẹ ṣeun gan ni sir ẹ ṣeun gan ni eh, Lady B ẹ jọ ọ wọn ẹ bọ lórí fóònù ok màá jẹ́ kí n máa sọ̀rọ̀ lọ eh, ọṣà ọṣàtọlá ní ṣókí ṣẹlẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí Òṣìṣàtọ́lá ẹgbóhùn sókè àyàwó mi mọ̀ tẹ́ bá fẹ́ ní kọ̀ọ̀kan sọ lórí ẹ̀hẹ́n ẹ̀kẹ́ ẹgbóhùn sókè. ẹ ẹ wo hmm. o hmm. ga o nǹkan tí mo ní láti sọ sọ́rọ̀ yìí ò pọ̀ bí kò ṣe wípé hmm. ó ga àwa ọmọ aládé la wá dẹni tó ń sá kiri. ó serious ó ga o <laughs> very unfortunate very sad. àwa lẹ́gbàá ńlé àwọn ẹgbàá ròde. ibi tí ibi tí àwọn ọ̀dàlẹ̀ ibi tó bára dé ni àwọn Ọbásanjọ́ ṣẹ́rí ń sìn tó lọ́ọ́ àláì pẹ̀lú láti ilẹ̀ wa problem ta ni nìyẹn gbogbo ìyẹn kọ́ ni problem ń sìn. gbogbo ìyẹn kọ́ ni problem ń sìn bí kò ṣe wípé àwọn èèyàn wa náà ẹ wo just like um, most of the videos when they are being threatened hmm. wà á máa gbọ́ ẹ tọ́lọ́run bá ti lè fún ọṣẹ náà ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kí ni jẹ́ bọ́lọ́run bá ti lè fún ọṣẹ àwọn ò dúró pé kọ́lọ́run wá kún wọn ṣe they take the thing this thing into their hands. bẹ́ẹ̀ni why can't you take the the bull by, by the horns. why. ṣẹ́rí wọn lè take bull by the horn ó dìgbà tí the first bomb tó bá là nílẹ̀ yorùbá orí wọn wá pé ẹ lọ kọ́lẹ̀. Hmm, hmm. because of one wọ́n kọ́ tí kún wọn fẹ́ gbọ́. because there are a lot of things ní ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ni eldon ẹ jẹ́ kí olùwà <laughs> yes because there are so many people tí want something. fún wa wípé we are the one we are the àwa tá à ń pariwo yìí la but they don't know that we are asking wọn lẹ́gbẹ́rẹ́ ìpàkọ́ ni. Ah. àwọn arígbà tó bá yà àwọn àrìnà ni òun sì. the only thing tèmi me sọ nípa ọ̀rọ̀ anonymous ni wípé anonymous has been around and um, he has been noticed. bẹ́ẹ̀ni láti ìgbà endsars. bẹ́ẹ̀ni. so uh, of which láti ìgbà yẹn up till date mm. he has never given a false information. Mm. that hmm. is why tí àwọn èèyàn people follow back to back. Mm. and so <laughs> for someone to ever give false information, I, I, don't think people will be taking this threat lightly, lightly. because uh, uh, lightly. Sorry, Benny, because Benny. um, every week we were just talking about it ni ẹnìkan pè tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ because people really? I have already seen a lot of people tí wọ́n ti bombard uh, WhatsApp mi really? just few seconds now àti um, uh, messenger mi with this same message of anonymous mm. that is to tell you wípé they know pé kò kí n bá ti wọ́n dẹ̀ mọ̀ wípé kò mọ̀fọ̀ so I know tá a bá sọ wípé bàbá wa Sunday Igboho wọn wà up to the task we lie. He's mm-hmm. up to the task. But my question mm. has always been and still remains mm. does an average Yoruba man, mm. woman, children, mm. or um, um, um, younger ones, are the old ones, are they up to the task? Are they ready for what is coming? Mm, hmm. Abashin Torawa. Let's call a spade a spade at this junction. We are not talking about um, um, um, this thing. We are talking about what is inevitable. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Nǹkan tí a ò lè a lè sọ wípé ká gbójú kúrò ń bẹ pé ó máa ṣe line nà láì line. láì kò sí pé line láì line. a ti ń rí irú pẹ̀lú wa báyìí. So what is what I don't know what kind of advice ẹ wo ní ìsinyìí nǹkan tó tún wá ṣọ́ọ̀kì mi jù ní ilé ajé yìí hmm. òun ni wípé ní alẹ́ yìí hmm. òun ni wípé bàbá àròpọ̀ eré wà lórí show pé ẹ lówó ẹ hmm. àwa ni o à ń sọ̀rọ̀ láti Kano at this time. Hmm. Ah, well ẹ tiẹ̀ mọ ẹ tiẹ̀ mẹ́nu bọ̀rọ̀ kejì eh, so at this time are we joking. wọ́n rò is that is that person kidding me. òun so um, ṣeun gan freeze. at this until do you, if you could remember vividly yes. ìgbà endsars yẹn there mm. was this guy We have Igbo ni o there are some Yoruba couples also mm. tí make video pé àwọn ah, wa bí o ilẹ̀ Haúsá làwọn wa check out to house to house o wọ́n gba àwọn o mm. so you're waiting for that kind time Then, again to repeat to itself. Ah. kò dìgbà tó má ká tó mọ̀ pé ká tó ti agbéra kúrò. our people put their brains. Mm. Ah, well. I will. When we make noise, when we rant, mm. because mm. I've, i i finished my ranting because I feel to rant and I feel, I know there are a lot of people that wants to rant with me mm. because that's what we, they call us. Mm. They think we are ranting mm. No, for all they care. Hmm. ó dìgbà tó bá tó ṣẹlẹ̀ tán they will now be calling èmi máa pa fóònù mi máa lọ lògùn overdose mi torí ó ti sú mi. ẹ lọ o ẹ má gbọ́dọ̀ overdose ẹ jọ wá nílò yín bíbá ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ kò ní sú yín o. ó ti sú mi bí ìgbà tá wà ní kékeré wọ́n máa béèrè lọ́wọ́ wa pé ṣé mo fẹ́ la ọpọlọ ẹ kí n kó ọ̀rọ̀ sí mi hmm. hmm. ṣe fẹ́ la ọpọlọ àwọn èèyàn wa kán lè mọ̀ wípé because i don't know bóyá ẹran fúlàní tí wọ́n ń jẹ ní o because um, um, uh, eh, mọ́mí sunshine wọ́n sọ kinní kan fún mi ní ọ̀sán yìí wọ́n ní òṣàtọ́lá. ẹ jẹ́ má ti pè é sí ẹ dúró máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ lọ ẹ máa sọ̀rọ̀ lọ. wọ́n ní òṣàtọ́lá nǹkan tó ń ṣe ọmọ yorùbá hmm. díẹ̀díẹ̀ ni o ó ti pọ̀ ó ti pẹ́ tó ti ń ṣe kinní yìí sí wa tá a mọ̀ hmm. wọ́n ní ṣe rántí ìgbà tí mo fẹ́ i want a lot of people to pay attention to this part wọ́n ní ṣe rántí ìgbà tí fúlàní máa wá tó máa wá pẹ̀lú irun gígùn tó máa máa lọ from house to from shop to shop from house to house wọ́n náà wọ́n ta nǹkan tó ń jẹ́ kí irun gùn wọn láwọn ń ta nǹkan tó mókóle wọn láwọn ń ta gbá wọn láwọn ń tàwo à máa rà lọ́wọ́ wọn hmm. ríǹgì yìí tó bá tó bá fi sọ́wọ́ wàá fi hmm. ṣe kinní kan hmm. wàá wàá lówó lọ́wọ́ wàá ṣe gbogbo ẹ̀ wípé ìgbà yẹn ló ti ń kó nǹkan sí wa lára. because ibi tí àwọn bá rò dé nísìn because nígbà yẹn tó bá ti fún yín ní kinní yẹn fún wọn lówó tó bá di ìrọ̀lẹ́ wọn á bọ́ wa tọrọ owó lọ́wọ́ yín wọn wá tọrọ aṣọ lọ́wọ́ yín you will look at them because they are wearing rag. Mm. You will be forced to pity them mm. and hmm. give them um, clothes. Mm. Of course, wọ́n ní but nǹkan tó wá nǹkan táwọn wá rò tí ó mú àwọn think deep lálẹ́ yìí ni wípé ìgbà tó bá ti di lálẹ́ ẹ̀ hmm. ní mọ ibi tí wọ́n máa wọ̀ sùn hmm. ẹ̀ dẹ̀ ní mọ bọ́ ṣe máa bọ́ síta again. Ah, àwọn ọmọ ibi tí haúsá ń wọ̀ sùn gá haúsá wà o um, agboolé haúsá ń wà o nílẹ̀ Yorùbá but àwọn Fúlàní tip Uh, typical indigenous Fulani yẹn wọ́n máa tó máa mú their women bóyá irun ò ní ju mẹ́ta lọ wọ́n máa bá sí mẹ́ta ó máa gùn á fẹ́ máa kọ̀ wọ́n nídìí báyìí. Hmm. They will sell a lot of different charms to us. Ó ní kinní yẹn ìgbà yẹn náà ti yẹn sínú bọ́dì wa tipẹ́tipẹ́ táà fura. Ah, Because I don't I'm, I'm, I'm not sure at this time of the of of, of this mess now ah. ẹnìkan sì máa ma sọ wípé kán wá baby feed òun pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹnìkan ṣì máa sọ pé òun wà nílẹ̀ Kánò ẹnìkan ṣì máa sọ wípé you are the people that are trying to bring um, um, war, war to this country come back home I'm not sure because all these things ló ti affect the brain a lot of people mm. and you know we are different from each other. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ẹ wo ìwé tí nǹkan máa fi affect wa ó yàtọ̀ síra wa. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. So I'm, I'm, I'm sorry, our ben. people have to wake up. Ben. They have to they have to start marathon race ni o triple turn race i don't even Benny. know what to call it Benny. they start they, they have to start it Benny. and and stop faking it. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun ẹ wo ẹ ṣeun gan ni yóò sọ jù bẹ́ẹ̀ lọ. ok ìyáàfin Bukola gbóhùn sókè ẹ ṣeun. ẹ káalẹ́ o gbogbo lé a kú ọ̀rọ̀ ìlú akú kó lè dáa ohun tèmi máa sọ nípa ọ̀rọ̀ anonymous yẹn òun ni wípé hmm. èmi ò tiẹ̀ mọ̀ wípé anonymous ló sọ̀rọ̀ yẹn pé òun ló post kinní yẹn sí orí kinní kí báyìí ìyá òòṣà àtọ́lá tó sọ̀rọ̀ hmm. bẹ́ẹ̀ mi ṣe ń bọ̀ láti fi iṣẹ́ nírọ̀lẹ́ ìlẹ́nìkan ti pè mí lẹ́ni yẹn sọ fún mi pé à pé ká sọ fún bàbá bàbá wa Ìgbòho pé ó ní ọkàn tí wọ́n set up fún wọn nǹkan nǹkan bẹ́ẹ̀ yẹn ṣáà wò hmm. pé kí wọ́n try láti pé bóyá wọ́n fẹ́ travel lọ́wọ́ yìí lọ sí um, kwara àbí nǹkan kan ṣe hmm. understand Bele. and anonymous ta dẹ̀ ń sọ yìí gbogbo alámọ̀ wípé kò sí nǹkan táwọn pípù yìí sọ tí kò come to pass kò sí nǹkan tí wọ́n sọ tó jẹ́ pé kò come to pass so at this period ẹni tó bá wà ń wò ó sì tó bá wà ń wò wípé ẹ má bínú ẹni tó bá wà ń wò at this period wípé bàbá èkìtì mo wà lórí ètò ẹ lè darapọ̀ mọ́ wa bó ti sẹ́ǹdí líǹkì yẹn sí ẹni tó bá máa ń wá this period ni pé àwa tá à ń jáde síta tá à ń sọ̀rọ̀ aláfẹ́ ogun sílẹ̀ no ẹni yẹn á jẹ́ pé bóyá ó ṣì ó ṣì in fact mi ì lè sọ mi ì lè sọ nǹkan tí mo lè fẹ́ sọ fẹ́ nìyẹn because at this point kò yẹ kí gbogbo wa máa ronú bẹ́ẹ̀ mọ bá a ṣe máa gbára wa sílẹ̀ òun nìkan tó kù báyìí sìn bó ní kálukú ṣe máa dira tó ní kálukú máa ṣe kí ni tó máa defend ara ẹ̀ because period tá a wà yìí is fight for yourself. Bẹ́ẹ̀ni àsìkò táwa yìí fight for yourself oríṣiríṣi lárí tó ṣẹlẹ̀ yes it's fight for yourself because àwọn kan sọ wọn ní àwa tí à ń ṣe pírẹsẹńtà àwa tá à ń jáde síta la fẹ́ divide nàìjíríà àwa la fẹ́ dá ogun sílẹ̀ <laughs> tí ó tí kò dẹ̀ rí bẹ́ẹ̀ òkè nígbà tá a ti jáde síta gbogbo alárí a lot of things tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà ta ló jáde síta gẹ́gẹ́ bí akọni àbí ta ló jáde síta gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé à ó nífẹ̀ẹ́ nàìjíríà tá à ń sọ yìí pé ó nífẹ̀ẹ́ nàìjíríà wá jáde sí pé à káwọn ọgọ àwọn gọọmenti ò nǹkan tí wọ́n ṣe yìí ò dá o ta lẹ́rí tó jáde síta ta lẹ́rí tó jáde kò sẹ́nibọ́dì tó jáde síta but nígbà táwa dẹ̀ wá rí wípé ah ó dàbí pé this Nigeria kò work mọ́ a dẹ̀ rí pé òkè o ẹ jẹ́ ẹ jẹ́ táwa gan bá dá dúró tíyà yẹn bá tiẹ̀ wá fẹ́ jẹ wá ẹ jẹ́ ká wá máa wò ẹ tiẹ̀ jẹ́ ká tiẹ̀ sì dá dúró ná káwá wò bóyá yà sì máa máa jẹ wá àbí kò ní jẹ wá. so nǹkan tí mi máa sọ fún gbogbo àwọn ọmọ Oòduà gbogbo ibi tá a ti ń wò wá ni òun ni wípé kí gbogbo wa ṣe kí ni kó ní kálukú defend ara ẹ̀ òun ni àsìkò táwa yìí òun lásìkò táwa yìí anything tó bá ní just use it to defend yourself. kò jù bẹ́ẹ̀ lọ use it to defend yourself. bí ọ̀rọ̀ tí yàwó ṣàtọ́lá sọ lẹ́ǹkan pé àwọn kan wà ní Kano wọ́n ṣe ṣe àwọn wà ní Kano hmm. well no mi ò lè blame wọn ó dàbí ọ̀rọ̀ tèmi àtẹnìkan sọ lọ́sàn-án yìí ni tẹ́ni yẹn ní <laughs> kódà kí òun fi gbogbo Kano kóun fi kọ́ ilé kóun fi ilẹ̀ Haúsá kóun fi gbogbo ilẹ̀ haúsá yẹn kóun fi kọ́ ilé hmm. wípé tóun bá gbọ́ ní ọ̀la wípé a sásàlà fẹ́ lọ́la o ó ní kí lóun dúró ṣe. òun ni. ó ní nǹkan tóun dúró ṣe pé torí tẹ̀mí bá wà hmm. ìrètí bẹ́ẹ̀ tẹ̀mí bá wà ìrètí hmm. bẹ́ẹ̀ bàbá yẹn jẹ́ kó yé mi pé irú dókítà Bọ́rọ̀dé tí wọ́n pa ẹ pé tí bàbá yẹn bá rẹ́ni sọ fún pé bàbá padà lọ sí Germany pé ṣé bàbá yẹn ṣó máa rí kú e kò ní rí kúwe but àwọn tó jẹ́ wípé wọn ò tí ì rí kúwe báyìí tá a sọ fún wọn wípé ẹ máa padà wá sílé ẹ hmm. jẹ́ a máa múra sílẹ̀ hmm. ọ ṣe ọ fi gbígbọ́ ṣe aláìgbọ́ àwọn tó máa ṣe kò kàn mí sí wọn ni à ẹni tó máa kàn ẹni tó máa kàn ní òun la ò mọ o máa kàn máa kàn dẹ lóye ẹgbẹ́ tó máa kàn lọ́la òun la ò mọ so the best thing now is for us kóníkálukú stand ground ẹ ká dẹ̀ defend ara wa ẹ jẹ́ ń dánu dúró báyìí náà. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun um, ẹ káàbọ̀ sáàrin wa alàgbà àmọ̀tẹ́kùn ẹ̀yìn ọ̀rọ̀ ta mẹ́nubà wọ́n ní anonymous wọ́n ti gbé nǹkan kan jáde wọ́n ní pé pé ó ní pé ó ní pé bọ́ǹbù kan ló ṣeé ṣe kó kó kó kó kó kó balẹ̀ lọ ní ilé ní ọ̀dọ̀ wa ọlọ́run ní járe àmọ́ wọ́n ti sọ pé ó likely kó ṣẹlẹ̀ in the next few days <laughs> so so yẹn là ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ ń sìn kí lè rí sí ọ̀rọ̀ náà ẹ bá ẹgbọ́n sókè ẹ mute lọ́dọ̀ yín ẹ ṣeun alàgbà ẹ ò mute ok ẹ ṣeun. àkọ́kọ́ nǹkan tí mo rí ni pé mo fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣe iṣẹ́ takuntakun àwọn presenters mọ́ nǹkankan. ẹ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ara wa torí pé ibi tí Sunday Igboho gan ṣiṣẹ́ dé bí ò bá jẹ́ àwọn presenters yìí at the end of the day kò lè múlẹ̀ tó bó ṣe múlẹ̀ yẹn ìyẹn wá fi wá hàn wá pé iṣẹ́ yẹn ń kọ́ ẹ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. irú ọ̀rọ̀ tẹ gbé dání lọ́wọ́ yẹn ń sìn yín hmm. ṣíṣe wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. presenters náà ló máa ṣiṣẹ́ yẹn. àwọn náà ni àwọn náà ni. ìyẹn ló fi jẹ́ pé a fi ń pariwo látijọ́ yìí wípé kí gbogbo wa máa ṣe ọ̀kan. bẹ́ẹ̀ni. ṣẹ́ni bí ọ̀rọ̀ yìí ṣe wà nílẹ̀ ńsìn tí àwọn presenters bá gbé conference ní ké tuntun á oríṣiríṣi mm-hmm. mi ò mọ ọkọ ó dà yẹn pé bóyá bíi um, seven o'clock ni mo ní gbogbo wàhálà ìtì ẹ̀ pọ̀ mo ní láti sùn mo ṣẹ̀ṣẹ̀ tají ni <laughs> mo wá rí mẹ́sẹ̀gì yìí unfortunately fún mi bẹ́ẹ̀ ni mo rí ibì kan tó ti ń ju obìnrin kan. Ah! ẹ ẹ má ti mẹ́nubà yẹn a máa sọ̀rọ̀ lórí ẹ̀ ó wà ah, lára ẹ bọ̀dá ẹ má ti mẹ́nubà ẹ má ti mẹ́nubà yẹn. problem tèmi dẹ̀ rí mo weak gan. mo ah, bá ti dún nǹkan bẹ́ẹ̀ yẹn. Eh, ṣe rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ awítótó. ẹ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a máa gbé a lè jókòó bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká gbàgbé gbogbo wàhálà tá a kóra wa síta à ń bára wa fa kéré ẹ jẹ́ ká kọjú mọ́ kiri kan ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ yìí ń sìn ariwo lẹ máa pa ẹni tó bá lè pe Kóìkì kó sọ fún torí àti Kóìkì àti Sunday Igboho ni kí ni rí ìfàsí ó lè rí ìfàsí anybody else ní yorùbá land torí tèmi náà bá jẹ́ fúlàní tí máa fẹ́ dáadáa kúdà lẹ̀ mo mọ tí máa lọ gbé sí moment tí mo fẹ́ pa lára èmi. ìdílé báyìí ó ti ṣe gbogbo wa nìyẹn o. Ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. torí ara everybody á balẹ̀ ni pé who next ibo là ń lọ next ta ni next uh, person tó máa dìde fún wa pé ah mo dúró fún yín o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so eh, iṣẹ́ yẹn iṣẹ́ yẹn àwọn pìrìsẹ́ńtà kì í ṣe iṣẹ́ pé ká kan máa fẹ́ fún ká máa ṣe iṣẹ́ náà require ẹ pé gbogbo intelligence tá bá rí ká máa lò ó ẹ̀yin náà need strategy ẹ need propaganda gbogbo ẹ wà ń bẹ̀ tẹ́ ẹ need láti ṣe. so at the end of the day bẹ́ẹ̀mi ṣe rí nìyẹn o ọlọ́run á fún wa ṣe o. àmì àṣẹ ẹ ṣeun gan ni ok ẹ ṣeun ẹ kálẹ̀ alàgbà bàbá èkìtì ṣe wà ń bẹ̀ ọmọọba tẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹ a sì mú àwọn topic àwọn yóò yànnà àwọn ọ̀rọ̀ yẹn ní kọ̀ọ̀kan ni bàbá èkìtì ṣe wà ń bẹ̀ bàbá àwọn dàpọ̀ ti lọ ok ọmọ charlie ṣe lè sọ̀rọ̀ ẹ wò fóònù yẹn ń dún mí ò ní gbé fóònù sí ẹ má ti ẹ sì mú sùúrù ẹ má tẹ̀ ká ti ẹ má jẹ́ ká ti gbé fóònù sí iná ẹ jẹ́ ká tẹ̀ sì ṣe ta ṣe ta wá ṣe ná ṣe mo ti ṣe báyìí ẹ jẹ́ mo ẹ̀yìn ok ìyáàfin ọmọ bá ṣe lè ok bóyá a máa tẹ̀síwájú a máa mú ẹlòmíì a máa gbé ẹlòmíì wọlé ńgbà yẹn ọmọ Charlie ẹgbóhùn sókè ẹ káalẹ́ o ọmọ Charlie ọmọ Charlie twelve ẹgbóhùn sókè o tẹ́ bá lè sọ̀rọ̀ hello ẹ káalẹ́ o hello ọmọ Charlie ok ẹ̀yára bíi ok right ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ lẹ̀ ọmọ bá ṣe ẹni náà lè sọ̀rọ̀. Um, I still mute. ọmọọba tẹ bá lè sọ̀rọ̀ tẹ bá ní ọ̀rọ̀ sọ lórí ẹ̀ ká tó tẹ̀síwájú torí a máa sọ̀rọ̀ nípa ti fídíò tí wọ́n ti sọ ń sìn àmọ́ ká tó ṣe yẹn màá wò tó bá ṣe ṣe mo fẹ́ pli. hello I will soon be available ẹ lè pe ẹlòmíì. ok ok ẹ ṣeun ok ẹ ṣeun. ẹ season ay. yes o. ṣé kìí ṣe pé ẹ fẹ́ ṣó fídíò yẹn. no no no absolutely not a kàn máa sọ̀rọ̀ lórí ẹ̀ ni o we can only a kàn lè sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo wa ń sìn ẹ jẹ́ ká kúkú tí àti ìgbà tá a ti sọ ń sìn akọ́kọ́ ẹ̀rọ ká tó sọ̀rọ̀ nípa fídíò aláti sọ̀rọ̀ nípa pé ah, àwọn. Um, yes. mo mo mo skip o message kan tẹnìkan send sí mi lórí messenger but i can't i wasn't able to find it tẹnìkan bá ń gbọ́ wa lórí lórí platform yìí fídíò ah, kan tí wọ́n ń show àwọn um, hundreds of fulanis tí wọ́n drop sí Mowé Bafo please can you kindly please send it to one of us lórí is either on WhatsApp or um, Messenger we would appreciate it ẹ ṣeun. okay ẹ ṣeun okay now. mr ogunribido. yẹ àwọn nìyẹn so. ẹ ẹ múùtù ẹ ò múùtù. hold on hold on hold on hold on hold mm-hmm. on. ẹ jẹ́ ká sáré. ẹ fi ṣe takuntakun. ẹ wo ẹ jẹ́ ká sáré ṣe kíni kan ẹ jẹ́ ká sáré. wọ́n jẹ́jẹ́ ọba tán lè kán náà ẹ̀ẹ́dẹ̀ kíní kan kì í kán tán iná kì í tán lórí. gbogbo àti ẹ̀wá tún bẹ̀rẹ̀ sí ní ṣe òwe pa lẹ́nudọ́ mẹ́ta yìí níṣà wọ́n máa ń gba wọ́n máa ní fún constant ní fún ìwà ìwà ìtì ẹ̀ náà ìwà òkè but eh, àwa tó kù láti gbọ́ yorùbá díẹ̀. ẹ máa dé o. nínú ọba tán láṣọ ẹ̀jẹ̀ òkì ń tán lè kan náà. ẹ ṣe o. ó kúkú mọ́ ó kàn lọ́ mi lẹ́nu náà ni. ó yé mi o. ọkàn balẹ̀ mọ́ ni ọlọ́run kò ṣàánú fún wa. àmín. ìdí ọ̀rẹ́ bá pò ìgbà mi bá ẹ̀bọ yé o ti gbìgbà yìí. gbogbo tó ṣẹlẹ̀ yìí náà jẹ́ kò lè jẹ́ kẹ́yàn ṣòwò. àmín so ẹ jẹ́ kí ẹ wo kátó ẹjọ́ mo kàn fẹ́ mú wa padà síbi tá à ń lọ ní má bínú ẹyin ọ̀rọ̀ tí àwọn àwọn fúlàní wọ́n ti fún wa wọ́n ti fún àwọn èèyàn wa ní thirty days ní ilẹ̀ pé ká gbé ká gbéra kúrò ńlẹ̀ ńlẹ̀ wọn. good so kí ni kí ni káwọn èèyàn wa sọ kí ni kí ni kí lè rí sọ̀rọ̀ ẹ bá ọ̀dà sí alàgbà fata yẹ bá ẹ̀yẹ bẹ̀rẹ̀. ẹ eh, yes ọ̀rọ̀ ńlá nìyẹn so the only thing ni pé àwa náà máa reciprocate. àwa gbọ́dọ̀ ní expect ẹ̀. bẹ́ẹ̀ni. àwa náà máa reciprocate wípé every northerner to leave Yorùbá land. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Benny. that is the i mean tit for tat ni ogun ti bẹ̀rẹ̀ ni. kàn ṣe in such a way to yẹ pé bí yorùbá ṣe ń kúrò lọ́dọ̀ tiwọn hmm. káwọn náà máa kúrò lọ́dọ̀ tiwa problem ta ni ni pé àwọn people yẹn dangerous ẹ bá rántí nǹkan tó ṣẹlẹ̀ ní eh, sixty seven wọn ò jẹ́ káwọn Ìgbò yẹn jáde tán tó bẹ̀rẹ̀ sí ní slaughter wọn Eh, hmm. eh, eh, but n tó máa bẹ̀ ni pé àwọn èèyàn wá sìn kọ́ tètè kúrò kí ni ká sọ fún àwọn èèyàn wa ni ká là ń béèrè. before that thirty days they have to leave. kí ni ká sọ fún àwọn èèyàn wa. aláti máa sọ fún wọn pé kọ́ máa leave right now. they cherish their lives. ẹ ok ó yá ní kọ̀ọ̀kan wa ní kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká sọ ní kọ̀ọ̀kan alàgbà Fatai Igbenegbudo. ok ok kí ni ẹ sọ ní ṣókí. sẹ́rí as I said earlier on mm. it's a tit for tat action now. yes. gbogbo ọmọ káàárọ̀ òjìrì tó wà ní from Abuja upwards to Sokoto Kano kọ́ bẹ̀rẹ̀ sí wa I know kò ní í sì fún wọn torí wàhálà gidi ni the road is not as good pets on the street I mean on the roads but well ẹni tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ kó yá máa bọ̀ so it is now the survival of the fittest Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. so táwọn bá nífẹ̀ẹ́ ara wọn ní last year hmm. a ṣe mítìn kan pẹ̀lú bàbá eh, àfa Ìlọrin. Bẹ́ẹ̀ni ibẹ̀ mo ti rèsí ṣìyẹn wípé <clears throat> iná bẹ lóko ló ń gẹ ó dàbẹ ni pé àwọn ọmọ káàárọ̀ òjíire tó wà ní yókè ọ̀yà wọn ó dàbí pé wọn ríran kan mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bàbá kílẹ̀ ń ṣe nípa ẹ̀ ṣé wọ́n ní in fact pé àwọn wà in full control of that place wọ́n tẹ̀ sọ specifically anyway wọ́n sọ specifically pé even gan àwọn OPC wọ́n contact láti máa jẹ́ kán máa cancel wọn pé kán jọ kán máa bọ̀ wọ́n níbẹ̀ wọ́n ní kán fún up to January pé àwọn ti ń pààkì ẹrù wọn pé by January wọ́n á bẹ̀rẹ̀ sí move down pé àwọn náà they are aware of nǹkan tó ń ṣẹlẹ̀ hmm. so right now ó tó ń tẹ̀lé fún wọn ní notice pé kán kúrò ń sìn ìwọ́n táwọn náà lè ṣe nísàlẹ̀ ni pé ìwọ tó bá nífẹ̀ẹ́ rẹ tó bá jẹ́ Fúlàní or Hausa please leave the south and just go automatically ogun ti bẹ̀rẹ̀ náà so automatically it's like nǹkan tá wọ́n more or less now nǹkan tá à ń fẹ́ kò sígbà tí ò ní ṣẹlẹ̀ ń so I know Biafra is preparing àwa náà gbogbo àwọn ọmọ ogun wa káwọn náà máa bẹ̀rẹ̀ sí get ready ń sìn gbogbo ń sìn àwọn náà mọ̀ pé no more playing about it so ká sọ fún wọn ká máa bọ̀ sálẹ̀ àwọn tó wà lọ́dọ̀ wa káwọn náà máa lọ sí ìlú tiwọn so automatically we are separated ẹ jẹ́ ṣì máa sùn. Hmm. ẹ jẹ́ kí àwọn àwọn ìyá wa ọmọ Charlie ẹ kalẹ̀ ẹ gbóhùn sókè ẹ bá wa dá sọ̀rọ̀ yìí náà ẹ hmm. bá wa on mute so then a a ní kankan so ẹ on mute lọ́dọ̀ yín tẹ bá lè on mute ṣé ń gbọ́ wa hello ṣé ń gbọ́ wa ẹ on mute lọ́dọ̀ yín mà ọmọ ọmọ Charlie ẹ on mute ẹ tẹ ẹ ó yá lórí ọ̀rọ̀ tí àwọn Fúlàní ti fún wa ní thirty days pé ká kúrò ẹ eh, báwo lè ṣe rọrùn ẹ káàbọ̀ sí ètò eh, ẹ ẹ kẹ ẹ kú iṣẹ́ ìlú náà. Eh, bàbá wa. forty eight hours ẹ gbọ́ o ẹ o ti forty eight hours ni o forty eight hours kí ni kí ni ok ok ẹ ṣeun so forty eight hours wọ́n fún wa ó yá ẹ gbóhùn sókè ẹ sáré ní sókè ẹ bá a sọ̀rọ̀ lórí ẹ̀ torí ẹ gbogbo aká lè sọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ sọ náà ni pé àwọn Yorùbá kan kúrò lọ́dọ̀ òun ṣe púpẹ́ tán ti ní káwọn Yorùbá kúrò ń bẹ̀. <laughs> ó pẹ́ náà ṣe àwọn Yorùbá ò gbọ́ràn ni náà ẹmọ ọdún tán ti ń dún bú àwọn Yorùbá ni. I think àbúrò mi kan lọ sáàbù ní Kánò gbà kan. inú igbó tó wà ó lóun ka bàbá wa ti ń bẹ lọ́hùn tó twenty times pé kóun máa kú ó rò bóyá òun máa kú. tó ń lọ́tà àwọn èèyàn so ó pẹ́ tó ti ní káwọn èèyàn wá kúrò bẹ́ẹ̀ káwọn èèyàn wá náà kúrò ní wọn kó kúrò láàrin wọn ìwáwá ni wọn ẹwù ẹ̀jẹ̀ ẹranko ló wà lára wọn tó kán kúrò ń bẹ̀ kán máa bọ̀ lé wọ́n kúrò ń bẹ̀ kán máa bọ̀ lé mo mọ ẹ̀kọ́ tó ṣiṣẹ́ ní guarantee trust bank lẹ́kọ̀ọ́ gbà yẹn mm. ìgbà tó ń gbé lọ princess ló ń sọ̀rọ̀ o princess náà lọ́mọ ṣáré. ẹ princess ok yes princess ẹ ṣeun ti ẹ <laughs> eh. ṣeun ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ máa sọ̀rọ̀. princess ọmọ ṣẹ́kẹ̀ òkun. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ló ń sọ̀rọ̀ ẹ ṣeun ẹ ṣeun kí ni mò ń try láti sọ ni pé ẹ ó kàn yẹ pé ọmọ charity ní google ig mi bẹ́ẹ̀ni mi ẹgbà ń ṣiṣẹ́ ní gt bank nígbà tó ń gbé lọ sí kano gbogbo fámìlì ni ló ní kó padà sílé kó wá gbaṣẹ́ tíṣà lẹ́kọ̀ọ́ torí iṣẹ́ burúkú tó ń ṣe iná ni káwọn èèyàn wá kúrò ń bẹ̀ kó máa bọ̀ lé kó máa bọ̀ lé because àwọn pípù yẹn ranko ni wọ́n ní ẹ̀mí èèyàn òjò wọn lójú they are bloody fucking animals. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun ẹ ṣeun gan ni ok alàgbà bàbá èkìtì ẹ ṣeun gbà alàgbà bàbá èkìtì ẹ bá ọ dá sọ̀rọ̀ yìí kíákíá ní ṣókí alàgbà ẹ àti ìwọlé lẹ́ẹ̀kan but ṣé ẹ wà ń bẹ alàgbà bàbá èkìtì ẹ bá ọ dá sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká rójú yín ok ẹ jẹ́ ká rójú yín ẹ ká lẹ́sà wọ́n ti fún wa ní forty eight hours pé ká kúrò ní ọ̀dọ̀ wọn pé ká kó àwọn ọmọ àwọn èèyàn wọn máa bọ̀ ń lé kí lè rí sí ọ̀rọ̀ náà sà ẹ bá dá sí ẹ ṣeun. ohun tá à ń wá náà ló ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni kẹ́ ẹ gbọ́ mi sà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. but èmi ò ní appease anybody. bẹ́ẹ̀ni. since november last year ni mo ti ń pariwo. Hmm. bẹ́ẹ̀ni. ẹ̀yin ọmọ yorùbá tẹ́ bá wà lókè ọya ogun ti ṣú bí òjò. bẹ́ẹ̀ni. ó tó rọ̀ kó kálukú kó palẹ̀ ẹrú ẹ̀ mọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tó àwọn tó gbọ́ mo rẹ́ni tó gbọ́ tó ti dédá tó ti wà lákùrẹ́ ìsìn bíi mẹ́rin ọ̀ márùn-ún. Hmm. so àwọn tó sọ wípé irọ́ là ń pa ẹ̀mí wọn ò jọ wọn lójú ni tó bá ṣẹlẹ̀ sí wọn. bẹ́ẹ̀ni wọn forí ara wọn kò hmm, hmm, ọ̀rọ̀ ńlá. I don't plead with them. ọ̀rọ̀ ńlá. láti September September November October December January so àwọn gan kà wá sí. Hmm. wọn believe nínú táwọn sọ wípé agbẹ́dọ̀ lọ mo rẹ́ni tó pè mí tó ní pé dírámà là ń ṣe tí dírámà náà bá ba ní north kò sẹ́jọ́ ń bẹ̀ ṣé pé kò sáànú fún rárá. I don't plead with them. ẹwà àwọn ọmọ ibo gbàdá táwọn ọmọ ibo ti ń pariwo làwọn ọmọ ibo ti ń kẹrù wọn lẹ́yìn kọ̀ọ̀kan ẹni nílé talé ẹsọ ọhún wo kí ló dé tètè Yorùbá di kí hmm. wọn ti di jù tó bó ṣe bó ṣe wù láì fún wọn ẹsẹ bẹ́ẹ̀ ṣe yẹ ní píríìtì pẹ̀lẹ́ ní bẹ́ẹ̀ bí o yóò lé àwọn tẹmí píríìtì sí ni pé ọmọ yorùbá tó bá wà ní nàìjíríà mi kó kó máa bọ̀ ń ẹ ṣeun ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ gidi lẹsẹ ẹ ṣeun gan ni. ọmọ àpawọ́ ọmọ àpawọ́ ẹ̀ bẹ́ẹ̀ni kọ́sẹ̀ máa bọ̀ bẹ́ẹ̀ni àwọn àwọn ti NYSC náà bẹ́ẹ̀ni ẹjọ ẹjọ àtàwọn ẹ hold on ẹjọ ẹ bẹ́ẹ̀ni ẹ ṣeun ẹ jẹ́ kí àwọn màmá wa Lady B káwọn náà sọ̀rọ̀ ẹ sókè ẹ ṣeun. ẹ ṣeun ṣẹ́rọ̀ tèmi bẹ́ẹ̀ sọ yìí ó máa yàtọ̀ sí ìta tí ń sọ. Mm-hmm my own question now is that látijọ́ yìí a ti ń pariwo fáwọn èèyàn wa pé kí wọ́n wá sílé wọn ò wá sílé náà tí wọ́n ti wá fún wa ní forty eight hmm. kí ló fún wa láṣọ̀ránsì yìí pé táwọn èèyàn wa bá ti ń bọ̀ wọn ò ní máa dúnbu wọn bí wọ́n ṣe ń bọ̀ yẹn báyìí ah, eh. ó máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ òun ojú wa lójú rì. Ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ máa gbọ́ ẹ ló sà. ẹ sà ẹ ń gbọ́. yóò bá wí pé ó ga o. Eh, bẹ́ẹ̀ni. ó gbọ́n òun ló gùn òyìn pa. Hmm. bí arọ bá gbọ́ wípé wọ́n ní june tó ń bọ̀ o wàhálà máa ṣẹlẹ̀ a ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀. ẹ ṣeun ẹ jẹ́ kí a sáré. mo ní ọmọ yìí sẹ́ni ẹ bá wo program àwọn ọmọ Ìgbò sà. ọjọ́ méjì ni Nnamdi Kanu fi sọ pé they should leave north. wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí í ya bọ́dún kínní ẹni o àwọn ló ojú wa lójú rì. bẹ́ẹ̀ ẹ má bínú ẹ jẹ́ kí Lady B kan sáré parí ọ̀rọ̀ yẹn ẹ jọ ẹ má gbogbo wa ẹ jẹ́ ká ṣọ̀rọ̀ wa ní ṣókí ṣókí kalẹ̀ fúnra aláyè kalẹ̀ sọ̀rọ̀ ẹ ṣeun ok létí bí ẹ sáré sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ tẹ fẹ́ sọ yẹn lẹ́nu máa kan ọmọba bẹ́ẹ̀ ni mo ní ìbéèrè ni mo fẹ́ béèrè bẹ́ẹ̀ ni ẹ ṣeun náà náà tá a bá ní káwọn èèyàn wá wá máa kúrò ní ibẹ̀ ń sìn àbí ká sọ fún wọn pé kí wọ́n dúró síbẹ̀ kí wọ́n defend ara wọn kan a need láti sọ̀rọ̀ ìdẹ̀rẹ̀ kó bá di pé bóyá àwọn èèyàn wá máa ní àwátá ní kí wọ́n máa bọ̀ nílé ẹjẹ̀ land bàbá mi ẹjẹ̀ land kó <laughs> má jẹ́ kó máa sọ so mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí kí ni nǹkan táwa rò báwo làwa ṣe rí sí. Hmm, hmm. ok ẹ ṣeun ẹ ṣeun àmọ́ mẹ́nuba ọ̀rọ̀ yẹn ok ìyáàfin ọmọọba ṣe fẹ́ sọ̀rọ̀ gbóhùn sókè bàbá èkìtì ẹjọ má bínú ẹ jẹ́ kí ìyá ọ̀hún ti sọ̀rọ̀ ẹ ṣeun bàbá èkìtì ìyáàfin ọmọọba ẹgbóhùn sókè ẹ ṣe lè sọ̀rọ̀. Um, ok ẹ ṣeun. ẹ ṣeun ẹ kálẹ̀ mo kí gbogbo àwa ènìyàn lórí ìkànnì yìí mo kí gbogbo àwọn ọmọ Yorùbá náà pé a kó ọ̀rọ̀ lu mo gbàdúrà pé gbogbo làálàá àti wàhálà wa kò ní já sásán ọlọ́run á fún wa ní orílẹ̀-èdè wa lákọ̀ọ́kọ́ náà nípa àwọn nǹkan tí wọ́n ti kọ́kọ́ sọ fún wa nípa ogun tó ń bọ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn gbogbo wa la ti fojú ara wa rí wípé gbogbo ariwo tá à ń pa láti ọjọ́ ìlóòótọ́ ni ó tẹ̀ jẹ́ wípé ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti wà nínú ìgbèkùn tó jẹ́ pé wọn mọ̀ a ṣe ń pariwo yẹn náà kò tí ì wọnú ọdún kan tá a ti ń pariwo yìí náà a dẹ̀ mọ̀ gbogbo ibi tí gbogbo ọmọ Yorùbá káàárọ̀ òjire tó ti tàn káàkiri dé eléyìí ló máa mú mi lọ sínú ti thirty days ultimatum tí wọ́n fún wa pẹ̀lú forty eight hours tó ń ti change ẹ̀ sí báyìí sí lóòótọ́ la ti ń pe àwọn èèyàn wa tá à ń pariwo káàkiri bọ̀ mo fẹ́ ká wo àwọn impossibilities kan tó surround ẹ̀ a rí wípé lákọ̀ọ́kọ́ ariwo tá à ń pa ó dára lóòótọ́ ṣùgbọ́n ó fẹ́ bi wá léèrè àwa tá à ń sọ wípé ohun ojú wa lójú rí ó ká wa lára lóòótọ́ pé àwọn ti ń sọ fún wọn ṣùgbọ́n gbogbo èèyàn kọ́ ló wà lórí Facebook tó ní dátà gẹ́gẹ́ báwa náà ṣe mọ̀ bí Nàìjíríà ṣe rí tó jẹ́ pé gbogbo wọn wọ́n wọ́n lè máa wò wá káàkiri àgbáyé even lórí Facebook gan gbogbo ẹni tó jẹ́ friend mi kọ́ ló máa jẹ́ friend sí yín gbogbo ẹni tó jẹ́ friends sí kọ́ ló dẹ̀ máa jẹ́ friends bí so a lè wà too harsh on them láti sọ wípé ohun ojú wọn lójú àwọn kan bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí wọn àti ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gan wọn rí nǹkan kan ṣebí torí àwa ní àǹfààní láti kọjá lọ sókè òkun táàrin gbogbo ohun tó ń ṣẹlẹ̀ òun la ṣe mọ̀ wípé ewu wà ní orílẹ̀-èdè wa pé a fẹ́ gba orílẹ̀-èdè wa sílẹ̀ tí àwọn àṣírí yìí ò bá tú síta ṣáwa náà fẹ́ mọ̀ ni a lè mọ̀ náà torí a ní oore ọ̀fẹ́ ni ẹ má jẹ́ ká wò ó wípé nǹkan tójú wọn bá rí òun ni nǹkan tójú wọn wá òun ojú wọn rí a máa wò ó pé kí ni ọ̀nà àbáyọ míì kí ni alternative nípa forty eight hours tán tí wọ́n á sọ fún wọn báyìí òun ah. máa wò <laughs> and number two ṣẹ́rí àwọn èèyàn yẹn hmm. wọ́n fún wọn ní four thirty days o wọ́n fún wọn ní forty eight hours o tẹ bá mọ ìran fúlàní hmm. ìran fúlàní wọn kò hàn ṣe nǹkan ọ̀fẹ́ wọn àdẹ ní humanity kankan nínú wọn ẹ máa rò pé wọ́n ṣoore ni àwọn tí wọ́n àwọn tí wọ́n tí wọ́n sọ thirty days ultimatum àtàwọn tó ń sọ forty eight hours yìí nígbà táwa wà ní náà tí ogun jọ́ọ̀sì yẹn tó bẹ̀rẹ̀ gbàtẹ́mi máa gbéra lójú ọ̀nà ni wọ́n ti kọ́ kọ́kọ́ adébì kan wọ́n pè ní forest ibẹ̀ gángan la àwọn gbogbo mọ́tò ti dé tán ti dá dúró sí tó jẹ́ pé kò sẹ́ni tó ń kọjá kò sẹ́ni tó ń lọ tó ń bọ̀ wọ́n ní láti máa sọ fún wa pé ìwọ tó bá jẹ́ kristẹni nìkan ló lè wọbẹ̀ o kí ní kankan kan láfà wá ṣàṣà gidi àwa nìkan ni mọ́tò tó wà ń bẹ̀ ìgbà tá a máa débẹ̀ ẹ wo gbogbo ojú ọ̀nà ni wọ́n ti gọ sí mi ò rí giant yìí ráyé mi hmm. that was the first time tí mo máa rí òmìrán tí mo máa fojú rómìrán mi ò mọ ìran tí mo máa categorize àwọn people yẹn sí hmm. pẹ̀lú àwọn weapon oríṣiríṣi and that was as far back as two thousand and one mọ́ two thousand and two ní just crisis yẹn ṣẹlẹ̀. wow tẹ́rí tí wọ́n bá ní pé wọ́n ń jáde gan pé wọ́n ń rán àwọn èèyàn jáde àwọn pípù tó ń fún yín ní forty eight hours yìí hmm. wọ́n ti wà káàkiri tó jẹ́ pé àwọn tó bá ń lọ gbogbo nǹkan táwa experience ń gbà yẹn nìyẹn wọ́n slaughter àwọn ni ní gbogbo ojú ọ̀nà tó bá ti ń travel everybody tó ń travel tó ń escape kúrò ní ojú ọ̀sìn gbà wọ́n slaughter àwọn ni hmm. so what do you have to say hmm. nǹkan tó máa ṣẹlẹ̀ first thing tẹ́mi kọ́kọ́ máa sọ ni pé everybody kó wà aware then kí wọ́n prepare ara wọn if they know they cannot wọn lè kúrò tí wọn lè kúrò because within forty eight hours ẹ sọ ẹ jẹ́ ká fira wa sí position within forty eight hours hmm. kí ẹ̀yin àti èmi ká ní ká ti wà ní north yẹn ẹ̀yin gangan ni bread winner tẹ́ ẹ tún tọ́jú ẹni tó wà ní south west àti south south ẹ̀ ń gbélé àwùsọ ọlọ́run ti bùkún fún yín mi ì sọ̀rọ̀ nípa owó à ń sọ̀rọ̀ nípa ẹ̀mí tòótọ́ o hmm. ṣùgbọ́n ẹ wá wò ó ní pàjáwìrì hmm. ìwọ tó ní bóyá o ti níbi family tó ní family ten twenty tó jẹ́ pé ara ẹni wọ́n jọ ń gbé ìwọ ló ń fìdí wọn ìwọ ló ń fowó ránṣẹ́ sẹ́ni tó wà nílé tó jẹ́ pé ọlọ́mọ márùn-ún yàrá kan ló ń gbé tẹ́wé ní forty eight hours yẹn náà ló máa sáré kó ọmọ sí mọ́tò tó máa ṣe gbogbo ẹ̀ ló máa máa bọ̀. ẹ ṣeun ẹ ṣeun. a ní láti gbà wọ́n mọ̀ pé ká jẹ́ kí wọ́n wọ́n ní boldness confidence wọ́n má bẹ̀rù whatever táwọn náà bá lè ṣe nísìn fún self defence kí wọ́n dẹ̀ sensitive ní around wọn that is number one tẹ́mi máa sọ then number two ẹ ṣe é ṣókí ẹ má bínú o nítorí <laughs> àwọn tó kù. we afford air flight gbogbo èèyàn kọ́ ló máa ní ìlú táwọn Yorùbá lè ṣe. ṣùgbọ́n gbogbo àwọn tó bá jẹ́ wípé wọ́n lè ní àǹfààní bí wọ́n ṣe ń bọ̀ yìí bá a ṣe ń sọ yìí ẹ jẹ́ kí n sọ fún yín bá a ṣe ń sọ yìí bá mọye iye percentage àwọn èèyàn tó máa gbọ́ nǹkan yẹn wọn ò lè tó àwọn tí wọn tí wọn ní gbọ́ eh, news táwọn ń pè é àwọn tí wọn bá ràn wá lọ́wọ́ ó ní àwọn media houses tó jẹ́ pé local kìíní tó wà ní nàìjíríà ṣùgbọ́n torí pé ìjọba ló ní wọn wọn ò lè ràn wá lọ́wọ́ wọn lè kéde àwọn lè ṣe anything. Uh, so àwọn tí wọ́n bá ní orí ọ̀fẹ́ yẹn bá a bá ṣe lè ṣí ẹ̀ káàkiri individually láti pé àwọn èèyàn wa personally one on one pé ẹ jọ kíní real ẹ má ro ti pé ilé o ẹ má ro ti pé ọ̀nà ẹ má ké gbọ́ tẹ́fà tó bá ká mọ́ yín lọ́wọ́ ẹ fún ìgbé ara yín ẹ̀bẹ̀ then ah. ojú ọ̀nà tó máa bọ̀ yẹn náà kí ni àwọn èèyàn wa tó jẹ́ OPC àwọn ah, network ń fún. láti dáàbò bọ̀ bí kan ikú ń bẹ lọ́nà ẹ má jẹ́ ká parọ́ kan lóde. bẹ́ẹ̀ni they are they are in they are on the they are road. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣé báwọn èèyàn náà ló ń tráfù yẹn tí wọ́n mú wọn tí wọ́n dún wọn lọ́rùn ṣé inú ìgboro náà ti wá dún wọn lọ́rùn. bẹ́ẹ̀ni ẹyin fídíò yẹn ó ti pẹ́ díẹ̀ but. no yẹ no no yẹ ká sọ fún wọn ká bẹ̀rẹ̀ sí propagate ẹ̀ pé okay whatever it will take. bẹ́ẹ̀ni find your way down. bẹ́ẹ̀ni ẹ má wo owó ẹ má wo ti nǹkan kan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ẹ ṣáà máa bọ̀. if there any case tẹ́lòmíì tó wá sọ wípé òun ò ráyè kò kò ó ka mọ́ bẹ́ẹ̀ yẹn bìkan kó hmm. ṣe gbogbo yorùbá náà ló máa kúrò bẹ́ẹ̀ defend yourself àìbá mọ̀ kó sẹ́ni èmi àwa yìí àmọ̀ pé a máa ṣì wà láyé lẹ́nu ọlọ́run lè pa wọn mọ́ ọlọ́run á pa wọn mọ́ ṣùgbọ́n let them defend themselves ben. and confine where whatever way kán fi mm-hmm. lè fáìn wẹ̀ within forty eight hours kán fáìn wẹ̀ ara wọn kán má dẹ̀ ń bọ̀ lọ́nà gan àwọn gan ní láti dira kán wà sensitive kán wà observant ní ojú ọ̀nà tán bá ń gbà that is what I have to say. ẹ ṣeun gan ni ẹ ṣeun gan ni alàgbà Àmọ̀tẹ́kùn ti náwó látẹ̀kàn ẹ má bínú káwọn náà sáré sọ̀rọ̀ sọ a máa ṣe ọkùnrin obìnrin ọkùnrin obìnrin ẹ ok alàgbà Àmọ̀tẹ́kùn ẹ sáré ṣàyàn náà rọ bàbá wa bàbá Èkìtì ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ̀yọ̀ ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tí ọmọ bá sọ sí ó wà on point but ó yẹ ká wá add mọ́ in the sense that pé hmm. ká bẹ̀rẹ̀ sí ni máa sensitize àwọn èèyàn tó wà ní south tó ti wà nílé already wípé a máa gbàlejò àwọn èèyàn tó bá wá láti north nsìn àwọn èèyàn wá dẹ̀ pọ̀ north rẹpẹtẹ tán bá dé everybody wà prepared pé tán bá dé o bá ṣe máa tọ́jú wọn nǹkan tá à ń sọ yìí ó máa serious o. Ah, ó máa serious rẹpẹtẹ so ẹ jẹ́ ká prepare ara wa prepare àwọn aráàlú but ẹ jẹ́ ká máa continue láti máa sọ pé kíní yìí ti ń bọ̀ o ó máa ṣẹlẹ̀ o ẹ tó bá máa gbọ́ tó bá láǹfààní àti gbọ́ àárín mélòó kan tó tiẹ̀ máa rò wípé ah, ọ̀rọ̀ yìí le o ó bẹ́tà ju pé ká má sọ rárá lọ then àwọn onírédíò tẹ́ ń sọ yẹn hmm. ó ti dé stage tó yẹ pé a máa lo emotional blackmail hmm. against wọn hmm. bẹ́ẹ̀ni bó jẹ́ pa máa dárúkọ àwọn radio stations yẹn ni bẹ́ẹ̀ni from this point wọ́n ní láti máa understand wípé kíní yìí kò sọ̀rọ̀ ìjọba ń bẹ̀ mọ́ ẹ má ti pè wọlé rédíò hmm. kan lo rédíò láti máa fi sọ ọ̀rọ̀ fáwọn tó bá wà ní north tó bá wà ní anywhere àtọ́ wà. Hmm. ìtìjọba bá máa fi gé transmission wọn sìn ó ti máa late ọlọ́run máa ká jẹ́ ká kó jẹ́ pa máa padà á sọ pé àbámọ̀ ká ti ṣe báyìí ká ti ṣe báyìí ọ̀rọ̀ yìí ti wà imminent so emotional blackmail ní kẹ́ lù nísìnyí kẹ́ fi bá àwọn radio stations sọ̀rọ̀ television stations everywhere. ẹ ṣeun ẹ ṣeun gan ni okay uh, now um, uh, princess ẹ bá ọdọ pé iṣẹ́ ti sọ̀rọ̀ lórí ẹ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yàbí ọ̀rọ̀ pé ká fourteen hours. mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. ok ẹ jẹ́ kí n sá. nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé bí nǹkan tá à ń sọ ẹ mọ ọgbà táwọn fúlàní fi ń pa àwọn èèyàn irú èmi ń sìn nílùú mi hmm. tẹmọ ọdún wọn kì í sọ fáwọn aráàlú wa pé kọ́ kúrò ní ilẹ̀ haúsá hmm. Hmm. they have been doing this thing for long so àwọn èèyàn wa ni ò gbọ́ràn but ìgbà tó ti bọ́ sọ̀rọ̀ forty eight hours sínsìn àmọ́ nǹkan tá a lè ṣe because àwọn pípò yìí burú gan so bí ọ̀rọ̀ tí màmá yẹn sọ lẹ́ẹ̀kan àǹtí tó sọ̀rọ̀ yẹn pé bóyá self defence wọ́n bá lè defend ara wọn lọ́hùn-ún ìyẹn náà tún máa help because twenty four forty eight hours irú àwọn tó ń ṣiṣẹ́ ńkọ́ àwọn tó ń ní ọmọ tó pọ̀ ṣe mọ̀ so bóyá self defence tó bá lè ṣe self defence lọ́hùn tó bá ní àwọn tó lè assist wọn irú táìmù la níjà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun àwọn OPC àwọn Àmọ̀tẹ́kùn wa láti support láti support àwọn èèyàn wa lọ́hùn. Hmm, ẹ ṣeun ẹ ṣeun gan ni ah, bàbá Èkìtì ẹ gbóhùn sókè lẹ́yìn yẹn Tẹni Ọmọlógo ẹ sọ̀rọ̀ ẹ ṣeun bàbá Èkìtì eh, ẹ bá a ṣe ń ṣókí kó má kú ẹ mọ̀ kì í ṣe pé mo dájú náà. níbẹ̀ ni. july last year mà ní kó ìkìtì rán èèyàn wá sísàlẹ̀ ń bíbà yìí àwọn mẹ́rin ló rán lọ sí Àbújá ní north kán lọ máa sọ fáwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀ pé ogun bọ̀ kán máa pèpè àti máa palẹ̀ rù wọn mọ́ hmm. lórí program mi tí mo ṣe lálẹ́ yìí mo parí ní after after after twelve ìkan nínú àwọn ọmọ Yorùbá sì pè mí pé à ń sọ wípé Yorùbá fẹ́ lọ ààrò hmm. tàwọn tó wà north hmm. pé kì í ṣe kì í ṣe ogun la fẹ́ dálẹ̀ <laughs> that means to say àwọn already láti bọ̀ ńlẹ̀ ah, Yorùbá dẹ̀ wí pé ọmọ tá a bá ń bá wí tó bá ń warun kì á panu lójijì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kí ló ń sọ yìí. ẹ ṣeun ẹ ṣeun. ìyá ẹni ọmọ tá a ti pè láti jù. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ à ń lẹ. ẹ hmm. kú adití gan ọ̀fọ́jú mọ̀ wípé ohun tá à ń fà yìí ogun ló máa ẹ̀ díẹ̀. òun so ok ẹ ṣeun gan ni tẹ́ni ọmọlógo ẹ bá wa gbóhùn sókè tẹ́ni ọmọlógo ẹ bá wa gbóhùn sókè mà ṣe ń gbọ́ wa ẹ ṣeun. ẹ má bínú ọ̀rọ̀ tí èmi fẹ́ sọ ó máa fẹ́ pẹ́ nǹkan tí ọmọ ọba sọ lẹ́yìn torí mo wò níwò wípé tí a bá rò nírò wípé àwọn tó wà níbẹ̀ yẹn ká fi wọ́n sílẹ̀ àbí nǹkan tó bá lè ṣẹlẹ̀ sí wọn. ẹ̀yin náà wo àwa tá a wà lórí mídíà tá à ń sọ̀rọ̀ gan a sì ráwọn ara wa tán àríra wa lójoojúmọ́ pé wọ́n sì ń wò pé ṣé nǹkan tá a sọ yẹn pé ṣó lè rí bẹ́ẹ̀ ni wọn bìlífù nínú nǹkan tá à ń sọ ní gbogbo wọn sì wò pé kí ló fẹ́ tí bá tí ogun ìgangan ṣẹlẹ̀ yìí lẹ́bíbẹ̀dù tó mọ̀ wípé ọ̀rọ̀ yìí ó ti kọjá kékeré ló gbogbo àwọn wọn tá ń wò wá ìgàn kì í ṣe gbogbo èèyàn tó wà ní nọ́ọ̀tì mẹ́ẹ̀ ni wọ́n ní fóònù lọ́wọ́ tí wọ́n ní wọ́n wà lórí social media even mo sì láwọn èèyàn tí n bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ńbẹ̀ yẹn tí n bá bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp wọn ní síbẹ̀ àfi tí n bá pè wọ́n direct èèyàn mélòó ló lè ló ní dátà láti fi wo orí Facebook ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní gbàgbọ́ but kí ni kan tèmi kàn lè rò bẹ́ẹ̀ ni wípé èmi ò bá ní pé tó bá jẹ́ pé a lè rí support àwọn tó lè gbé mọ́tò sílẹ̀ torí forty eight hours lélẹ̀ kò kí ṣe pé nǹkan kan tó bá tá a bá lè ṣèyẹn láti rí pé bóyá a lè ní support a lè rí ìrànlọ́wọ́ àndé àwọn tó jẹ́ àwọn nǹkan ti wà mẹ́ẹ̀ tán ti pẹ́ tán ti jẹ́ olórí ńbẹ̀ yẹn tí wọ́n ti wà ńbẹ̀ yẹn àwọn yẹn ni wọ́n máa la gbogbo tán máa kiri àwọn káàdì wọ́n sà máa ń ṣe mítìn ńbẹ̀ yẹn wípé àsìkò tó iléyá kán má rò wípé àwọn ò fẹ́ lọ́bọ̀ tán bá wá sọ pé àwọn ò wá ní dáhùn àwọn tó wà ṣáìdì yẹn tán bá mọ̀ pọ́n jẹ́ lórí ńbẹ̀ yẹn àwọn tó ti ní iléeṣẹ́ ńbẹ̀ yẹn tí wọ́n mọ̀ dáadáa kí a pè wọ́n kán sọ fún àwọn ènìyàn wa wípé kán máa bọ̀ létí ìtú ò bá wá lọ tó bá sì ń rò pé eré ni irú àwọn nǹkan tí àwọn bàbá èkìtì sọ yìí ìyẹn ni irú àwọn yẹn but káàkó gbé mọ́tò sílẹ̀ torí ojú ọ̀nà kán dẹ̀ kó àwọn security bí àwọn OPC àmọ̀tẹ́kùn yẹn bóyá mọ́tò kan ló máa fúlù fún àwọn security yẹn tó máa báàkì mọ́tò tó máa fi lọ kó àwọn èèyàn bí ìgbà tí bá fi bí ìgbà tí lọ kó àwọn èèyàn ní nígbà xenophobia tó wà ní South Africa nǹkan kan lẹ̀kan lọ kọ́kọ́ fi kó àwọn èèyàn wálé ná èmi ò bá ní àǹfààní tó lè kọ́kọ́ ṣẹlẹ̀ nìyẹn because tá a bá la fi wọ́n lẹ̀ tó bá ń bọ̀ nǹkan ẹ wà wọn tí wọ́n mú lórí títì tí wọ́n yìnbọn káàkiri lórí títì táwọn èèyàn ṣe olúwa oṣẹ́ olúwa oṣẹ́ o tó bá lọ ń kí ní àpò lójú ọ̀nà tó ń pa wọ́n kọ́ ẹ wo màmá tó ń bọ̀ ní àná ah, wọ́n da màálù kọjá ní orí títì màmá yẹn ni lórí títì ìyá yẹn ní kò ń dúró díẹ̀ wọ́n dẹ̀ yìnbọn sí gbogbo táyà rẹ̀ ah. tó bá jẹ́ nǹkan tó fẹ́ ṣe fún àwọn èèyàn tá a bá ní kán máa bọ̀ nìyẹn àsìkò tá a máa nídìí OPC àmọ̀tẹ́kùn kí wọ́n fù pẹ̀lú mọ́tò kan wọ́n tẹ̀lé mọ́tò tó máa lọ kó àwọn èèyàn yẹn wálé ṣé ẹ understand nǹkan tẹ́mi ò bá rò pé e, a lè ṣe nìyẹn ká má kọ́kọ́ fi wọ́n lẹ̀ náà torí ẹlòmíì lè má ní owó lọ́wọ́ gbogbo náà wọ́n máa pè wá pé ẹ fún wa lówó ni wọ́n lè má lówó lọ́wọ́ lásìkò yìí àwọn nǹkan tó bá lè kọ nínú ẹrù wọn àwọn nǹkan tó bá lè ṣe nínú ẹrù wọn kán kó kúrò kán má ro ti ẹrù kán má dàbí aya nọọsì tí wọ́n ń pariwo títí Ọlọ́run sọ fún wọn wípé kí wọ́n kúrò nínú Sódómù àti Gòmórà tó yarí tó wá òkèrè tó ronú ọ̀rọ̀ ayé wọ́n parun síbẹ̀ ni ó padà di ọ̀wọ́n èèyàn ṣùgbọ́n èmi ò bá ní pé kí wọ́n kọ́ fi ọrọ̀ ayé yẹn sílẹ̀ ná n tó bá lè kó eléyìí tó bá ní mọ́tò ń bẹ̀ ó kó ẹrù ẹ̀ sínú mọ́tò eléyìí tí ò bá ní mọ́tò nínú wọn àwọn tán bá lọ kó yẹ kí wọ́n kó wọn kán sàkọ́kọ́ ti tásálà fún ẹ̀mí wọn ná tán bá wá dé sálẹ̀ ná á máa yanjú yẹn kán nǹkan tẹ́mi rò pé a tún lè ṣe nìyẹn sà. ok ẹ ṣeun ẹ máa bọ́rọ̀ lọ. ẹ ṣeun ẹ ṣeun ẹyin ẹyin yes tani hello ẹ hello hello tani ó kù sí ẹ ẹ ok adirapa ti sọ̀rọ̀ yẹn sìn ẹ jẹ́ ká bọ́ sórí àwọn àgbẹ̀ àti fúlàní. ẹ jẹ́ kí n kún nǹkan tí ọmọlógún sọ ok ok. ṣe rí uh, láti kí wọn lẹ́yìn nígbà tí wà wàhálà àti Jos tó ṣẹlẹ̀ ńgbà yẹn ìgbà yẹn ló kọ́kọ́ fọ́ nínú ọ̀fọ̀ láwọn ọmọ Ìbò tẹ bá rí àwọn nine one one tí wọ́n gbé kalẹ̀ ńgbà yẹn pẹ̀lú weapon lọ́kàn wọ́n wá ń kọ gbogbo street wọ́n ti locate wọ́n wọ́n wọ́n wọ́n ti wọ́n ti wọ́n ti pẹ̀lú weapon ah, ó yá ẹ máa move it wọ́n dẹ̀ kó àwọn èèyàn wọn sínú mọ́tò tó bá jẹ́ parí àwọn èèyàn wa náà tó jẹ́ wípé nísìnyí la máa mọ̀ pé àwọn àwọn olówó à ń dá kinní kan à ń sọ fún àwọn èèyàn pé kán dáwó sílẹ̀ kó sílẹ̀ nǹkan kan bẹ́yìn ara nǹkan tó yẹ ká fi ṣe kókó tí wọ́n bá gbé mọ́tò fún àwọn èèyàn ń bẹ̀ kọ́kọ́ tẹ̀ kọ́ escape life wọn escape náà báyìí náà kókó àwọn ọmọ ogun tẹ kókó àwọn yìnbọn ṣe ń gbà yẹn nìyẹn o. wọ́n dẹ̀ kókó àwọn àwọn ológun tẹ̀lé wọn lẹ́yìn yẹn. lọ pé nítorí àìjìbí wọ́n tẹ̀lé wọn ni pẹ̀lú weapon pẹ̀lú ìdíra ní tiwọn náà. Hmm. so okay. i think tá a bá look into that aspect a dẹ̀ ní time lọ títí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni pápá bẹ́ẹ̀ni ká tètè máa pe àwọn tá a bá lè pè báyìí. bẹ́ẹ̀ni ẹ ẹ ẹ tẹ̀lé ká pe àwọn tá a bá lè pè bẹ́ẹ̀ni ẹ ok a fẹ́ mú. ṣé mo láǹfààní àti sọ̀rọ̀. yes yes yes please àti uh, yes oh yes sorry yes yes please. ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká rólé apá kan ká da apá kan sí. bẹ́ẹ̀ni. i'm going to be frank tonight mi ò ní mi ò mọ mi ò care anybody tó bá feel somehow. no no no. And? but the truth be told. Hmm. a ti ń pariwo látijọ́ ọjọ́ ìpínlẹ̀ wọ́n dìde kí wọ́n lọ kí wọ́n kúrò nílẹ̀ yorùbá kí wọ́n kúrò ní ilẹ̀ haúsá you are not even safe while on your land like talkless of people wà níbi tí àwọn apanijayé yìí tí wọ́n wà so i don't know why our people are so daft tí wọ́n pé wọ́n dúró de eh, àsìkò ìgbà tí gbogbo ẹ̀ máa wá polúkúmuṣu èèyàn kan máa ma ṣe videos that touch ipe wọn máa ma ṣe fídíò pé ẹ jọ̀wọ́ àwa ọmọ yorùbá táwa ní kínní ẹ wá gbà wá o ta ni ó máa wá gbà yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹnìkan sọ wípé kán dáwó we don't even know them individually ṣẹ̀dẹ̀ rí gbogbo àwọn Yorùbá tó ń gbé ní ilẹ̀ Haúsá gbogbo wọn ni wọ́n ti mọ àwọn Haúsá yẹn wọ́n ti mọ ilé wọn wọ́n ti mọ ibi tí wọ́n ń gbé so they are marked already tó bá fẹ́ wọnú ilé wọ́n máa mọnú ilé rọ mú wọn wọ́n mọ ibi tí yàtá fún yàtá gbájá yàtá mẹ́dùn yàtá kó wọn wá ná. wọn á kọ́kọ́ lọ kó wọn kò ṣe kó wọn máa wá wọn kiri kì í ṣe pé wọn máa wá wọn kiri sóde àfọ tẹ bá sọ pé kọ́ gbé mọ́tò lẹ̀ ṣàmọ̀ wọn délédélé ni ṣàmọ̀ lé wọn ni ṣàmọ̀ wọn parí lọ́wọ́ yorùbá tó wà nílẹ̀. wọn bẹ̀yẹ̀ tí wọ́n ti pẹ́ ní ìjọ òsàtọ́lá àwọn ọ̀pọ̀ ilẹ̀ náà ti máa kó wọn tó wà ń bẹ̀ náà náà arrange. àwọn tó wà ń bẹ eh, eh, ẹni sùn ṣé wọn lọ kó wọn wá náà ni wọ́n pọ́ sí eh, bá ti rẹ́dì àwọn apc ó ti ṣẹlẹ̀ ní south africa. a lè bí wọ́n sílẹ̀ náà. ẹ ní sùúrù ṣe máa jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jọ̀wọ́ ṣe máa jẹ́ kí n sọ̀rọ̀. ẹ jẹ́ kó sáré sọ̀rọ̀ náà hold on ẹ jẹ́ ká ṣe ní kọ̀ọ̀kan ẹ jẹ́ ká ṣe ní kọ̀ọ̀kan ẹ jẹ́ ká ṣe ní kọ̀ọ̀kan ṣeun. because tèmi àti yín bá ń sọ̀rọ̀ gbogbo wọn ó máa dàbẹ́ ní pé máa máa echo everybody létí. so ẹ̀yin sọ pé a lè fi wọ́n lẹ̀ we are not denying that fact pé a fẹ́ fi wọ́n lẹ̀ a ti ń then tí kò bá ṣẹlẹ̀ south africa bẹ́ẹ̀ hmm báwo ni gbogbo wọn máa ṣe assemble ara wọn sí airport pé kẹjọ hmm. kan wá ràn wọn lọ́wọ́ wọn ní ẹgbàmígbàmí là á gbà hmm. ẹnìkan kì í gba méṣẹmérò ṣé àwọn kan tí ò tiẹ̀ tí gbọ́ nǹkan tẹ̀ ń sọ rárá lẹ fẹ́ ní ó yá ó yá ẹ fi gbogbo nǹkan tẹ̀ ń ṣe lẹ̀ ẹ kúrò nílẹ̀ haúsá ẹ máa bọ̀ ó ṣé máa dá yín lóhùn ni àwọn tó wà ń bẹ yẹn náà ló máa ṣe campaign fúnra wọn ẹni tó bá dẹ̀ rẹ́dì tó bá mọ̀ pé wọ́n rẹ́dì kò ń ṣe pé kínní wọ́n á dẹ̀ gbé mọ́tò lẹ̀ wọ́n á fi gbé wọn kán gbé gbogbo àmọ̀tẹ́kùn kán gbé gbogbo jagunjagun ilẹ̀ yorùbá kán dẹ̀ gbé àwọn àfàdúrà jagun àtàwọn mùsùlùmí tì wọ́n kó jẹ́ mẹ́ta lọ́kan ẹ wo ẹ ṣeun ẹni tó bá máa lè pe jésù kó pe jésù fún wọn kí kí kí fúlàní má wèlé wọn ẹni tó bá dẹ̀ máa pe tàbátì àdá kó máa tètè yá máa gbé ẹ jẹ́ kí n fi ẹ jẹ́ kí n ẹ ṣeun ọ̀rọ̀ yẹn. torí pé mẹ́ta lọ́kan òun ni à ń sọ yìí àmọ́ ìdí mẹ́ta lọ́kan mọ̀ bọ́n tàbí mọ̀ pé ìṣẹ̀ṣe làgbà. mẹ́ta lọ́kan ni wọ́n máa ṣe gbogbo ẹ̀ nítorí tó bá mọ̀. iṣẹ́ pé ká máa pariwo àmọ̀tẹ́kùn ká máa pariwo ká máa pariwo OPC a gbọ́dọ̀ gbé bíbélì náà tẹ̀lé wọn ká dẹ̀ gbé kúrò àwọn ọmọ ìbọn tó lè ok ẹ jẹ ẹ jẹ ká a máa yí ọ̀rọ̀ padà sí i mo fẹ́ kẹ́ wo àwòrán kan lórí tv lórí eh, kirikiri yín sìn ẹ máa rí àwòrán yẹn ṣe rí àwọn màmá wa yìí mrs ta ló morúkọ wọn náà mo ti gbàgbé tí wọn. Eh, mrs eh, salami mọrẹnikeji. mọrẹnikeji ẹ ṣeun ẹ ṣeun so ẹ rí i pé wọn àwọn àwọn olè ń wò lórí inú yẹn so n tí ó ṣẹlẹ̀ sí wọn ni pé àwọn fúlàní. who said that talking na distracting now. ẹ tó bá ń ẹ tó bá ń gbé ta ló ń sọ̀rọ̀ lẹ́yìn ta ló èèyàn kọ́ ní kọ̀kọ́ lẹ́yìn tí mò ń gbọ́ yẹn o tá à ń gbọ́ mi ò gbọ́ kọ̀kọ́ kọ̀já ká gbọ́dọ̀ dáadáa o ẹ má bínú ẹ̀mí ìtọ̀rọ̀ ní lọ́hùn ẹni tó bá ń gbọ́ kọ̀kọ́ lẹ́yìn. ok màá mí ìtẹ̀. ẹ sọ fún wọn mú ti kìíní wọn. ẹ ní mo ti ṣe mo ti ṣe right ok so n tí mo fẹ́ sọ ẹ àwòrán wa àwọn màmá wa yẹn kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn ǹjẹ́ kò jẹ́ ọ̀rọ̀ tí ẹ pé a ti ń sọ látijọ́ yìí pé kí àwọn èèyàn wa pé ká má jẹ́ kí àwọn Fúlàní kàn máa ṣe wá bí ọṣẹ ṣe ń ṣojú kàn máa ṣe àwọn ìyá wa báyìí kàn máa pa kàn máa gbébọn sí tiwa nílẹ̀ tiwa ẹ bá wa dá sọ̀rọ̀ náà ẹ yẹn ẹ jẹ́ kí sáré tún fi fídíò kan hàn yín àwọn màmá wa tí wọ́n sọ̀rọ̀ ẹ máa gbọ́ o. ay àgbọ́ ó máa gbé ti speaker àbí microphone ni. ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn báyìí so ọ̀rọ̀ àwọn ọmọ kan ní kẹ̀gbọ́n kẹ̀gbọ́n ṣókí ni àwọn màmá wọn ní pé wọ́n fẹ́ kọ́ máa lọ so ok alàgbà àmọ̀tẹ́kùn ok yẹn bẹ̀rẹ̀ ẹ sórí ọ̀rọ̀ yẹn náà. nǹkan tẹ́ fi hàn wá ń sìn yín kò kò rí lè mi ò gbọ́. ok jẹ́ kí ok máa ok máa pè lẹ́kọ̀ọ́ sí. just just explain it. sorry ay mi ò mi ò gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ just just brush over it just explain nǹkan tó ok ok so right nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé àwọn àwọn màmá yẹn wọ́n sọ pé kí àwọn fẹ́ kí Fúlàní máa lọ pé ní ọ̀dọ̀ wọn pé wọ́n pé wọ́n ń dáná wọ́n ń gbowó wọ́n ń bá àwọn màmá wọn ń bá wọn sùn àwọn àgbà sùn àwọn kọ́bẹ̀ yẹn wọ́n ní pé wọ́n fẹ́ kọ́ máa lọ tẹ́bàdẹ̀ wo àwòrán màmá tí Mrs kílẹ̀ pé wọ́n lórúkọ wọn yẹn kí lórúkọ wọn tẹ́yẹn lógo lẹ́ẹ̀kan sí. Mọ́rẹ́ni eh, eh. Kéjì Sàlámì ni o. yes Mọ́rẹ́ni Kéjì Sàlámì tẹ́bàdẹ̀ wo bọ́n ṣe ṣe wọ́n torí wọ́n pé eh, màálù sí wọn tán wá reverse àwọn kan wọ́n bá bọ́ sẹ́gbẹ́ mọ́tò wọ́n bẹ̀ wọ́n yìnbọn sí wọn so lórí ọ̀rọ̀ yẹn ẹ ìjọ ìmọ̀ràn wo lẹ fẹ́ fún àwọn èèyàn wa báyìí nílẹ̀ wa kí ni àwọn èèyàn kí la lè ṣe torí ibi táwa ń sìn a ti gbọ́ forty eight hours ní ilẹ̀ ní north lọ́n pé káwọn èèyàn máa bọ̀ nílé ẹ̀yìn lọ́dọ̀ wa wọ́n ń ṣe àwọn èèyàn wa wọ́n ń pa àwọn èèyàn a gbọ́ pé àwọn ọmọ school kí ni káwọn èèyàn wa ṣe báyìí ní gbogbo àdúgbò kọ̀ọ̀kan bàbá kò sí mọ̀ràn méjì nínú ọ̀rọ̀ yìí kólúkálùkù máa bọ̀ ń lé lóku everybody prepare fún crisis tó fẹ́ ṣẹlẹ̀ ni. àwọn tó wà nílé àwọn eléyìí ṣẹlẹ̀ nílé. àwọn tó wà ní north already. àwọn tó wà nílé. àtàwọn tó wà nílé. bẹ́ẹ̀ni. àtàwọn tó wà ní kwara àwọn tó wà ní kogi. bẹ́ẹ̀ni. anywhere ni kìíní ilé ìṣẹ̀ sí. àwọn méjì starting rí lẹ́nujọ́ mẹ́ta yìí wọn sọ́rí. bẹ́ẹ̀ni gbádùn mẹ́ni gbogbo nǹkan tá à ń rí at the moment preparation ló kù àwa kọ́ ni ẹ máa need láti sensitize pẹ̀lú fídíò àti mama kazeem kankankan a ti wá ń dikiri ti pẹ́ a ti mọ nígbà tó wà ńlẹ̀ evangelism ti wá ń sìn ni pé mm. ká máa sọ fáwọn èèyàn pé kíni ti wà eminent ó máa ṣẹlẹ̀ ṣe kí sọ̀rọ̀ pé ó máa ṣẹlẹ̀ ni wẹ́ẹ̀ ni àmọ̀ mọ̀ pé if ti kúrò ńbẹ̀ ẹ ṣeun ẹ ṣeun so iṣẹ́ ta need láti máa ṣe ń sìn ni pé ká bẹ̀rẹ̀ sí máa pariwo fáwọn èèyàn yìí pé ẹ gbáradì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun ok ẹ ṣeun ah, màmá wa um, ah, lady b ṣe lè sọ̀rọ̀ ni mọ̀tá bá lè sọ̀rọ̀ ní ṣó kíkẹ́ ẹ ti pẹ́ tẹ́tí ah, ẹgbóhùn sókè lady b lady b ṣe lè sọ̀rọ̀. Yeah. Okay. mo ti náwó náà lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ eh, mo rí comment àwọn èèyàn mo ṣe re ni mo fẹ́ respond sí. Okay. àwọn èèyàn comment síbẹ̀ pé kí ló dé tà ṣe ṣe ní by air pé bá a bá ṣe máa ran àwọn tó wà ní òkè ọyá bá ṣe máa ràn wọ́n lọ́wọ́. wá pé kínní in go out live. ẹ ẹ bá ti sọ fún wa pé is going out live. a sọ pé oh I said it was Zoom à ń ṣe Zoom okay sorry à ń ṣe live ni. yeah I, mean sorry sorry sorry sorry sorry I didn't ẹ má bẹnu ẹ̀yà àwa láìpọ̀ ẹ má bínú. orí live la wà. live ah. so I sent it ah, as as we were about to go live sorry about that. so nǹkan ló ṣẹlẹ̀ kò yẹ ká wà ní live torí we are talking about security. ẹ eh, ẹ eh, mo ṣe rí sáà The scourge is not, it's not a, it, we are not sensitizing outsiders. We are empowering ourselves and trying to plan how do we undo what is happening now. Sherry, so, àwọn àwọn àwọn kan Mr Mr Ogunbido. Àwọn kan pè wá. Nǹkan tí mo ṣe object ojú pé it would have been nice to have been more like but old goal life yẹn mo fi pe it's not a bad thing. everybody máa lè gbọ́. ọ̀hún tí mi ò kàn mọ̀ ni pé mi mọ̀ pé our life torí bá mọ̀ ni àti lọ kó mi <laughs> ah, rún mi. <laughs> ẹ fọ́yìn náà ẹ wo bẹ ṣe hands. <laughs> Ah. báyà ló kó rẹ̀ sí. ṣẹ́rí eh, eh, eh, báyà ló kó rẹ̀ sí kó sá fún mi. ṣé o pé torí irun la ṣe ń complain. àtìgbà tó yẹ kó tí wọ́n bá mi lé o wá. ẹ wọlé ìgbà àtìyàwó mi pọ̀ ẹ mọ kọ ẹ mọ tẹ ma ṣe rí right now um, gbogbo um, one or two things house rules a ní sọ̀rọ̀ ń pa ìdáàbòbò ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀kan sọ̀rọ̀ lórí pé kí wọ́n lọ by ẹ̀ so eh. báwo la yẹ. so a ní sọ̀rọ̀ ń pa ìdáàbòbò eh, anything security a ní sọ̀rọ̀ ń pa ẹ̀ a dẹ̀ ní sọ̀rọ̀ ń pa nǹkan tí àbá lè verify so those two so okay carry on lady b. Yeah. <laughs> eh? sorry. ọlá ti gẹ̀ tí. Eh, okay fine ọmọ fúlàní. ẹ ó yá ẹ máa sọ̀rọ̀ lọ. yeah okay lady b ṣe fẹ́ dáhùn lady b. bó ti sọ̀rọ̀ ẹlẹ́tírí ká má sọ̀rọ̀ nípa ìyẹn wọ́n pé ká close chapter yẹn. ẹ okay good all right okay ọ̀ṣà ẹ̀yin bàbá èkìtì kí lẹ fẹ́ rí sọ̀rọ̀ tí <laughs> rárá okay okay ẹ̀yin. Um, ok ta ló tún fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti àwọn ti màmá wa nǹkan bẹ́ẹ̀ ta ló fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ mi rò pé nǹkan fẹ́ sọ ok kí lẹ rí sọ̀rọ̀ tí àwọn ti àgbẹ̀ tí a rí fídíò kan tí àwọn àgbẹ̀ kan tí wọ́n tí àwọn àwọn fúlàní wọ́n lọ sóko ẹ̀ wọ́n ba oko ẹ̀ jẹ́ ìgbà tó ń boko ẹ̀ jẹ́ wọ́n wá sọ fún pé ẹ àwọn ní àwọn lágbára kìnnìkan kìnnìkan àwọn ẹ ti wo àwọn fídíò yẹn kí lẹ rí sọ̀rọ̀ náà kí lẹ àwọn èèyàn wọn máa ṣe lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin àbàbà èkìtì ẹgbẹ́ òsókè. ṣẹ́ẹ́rì ohun gbogbo orú yẹ kò jẹ́ tuntun mọ́. bẹ́ẹ̀ni. thank god wọn à ń pa wọn yẹn. bẹ́ẹ̀ni. èbó odidi dókítà. bẹ́ẹ̀ni náà dè mọ náà dẹ ṣapa. náà ah ìwé ah, ah. oko ẹ ní. so irú ìyẹn kò jẹ́ tuntun mọ́. bẹ́ẹ̀ni ẹ akọrin ni. bẹ́ẹ̀ni ṣe gbọ́ mi. bẹ́ẹ̀ni. gbogbo ìyẹn pátápátá kò jẹ́ tuntun. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mo ń wo fídíò kan láìpẹ́ yìí hmm. tẹ́ bá rí bọ́n ṣe ń gé orí èèyàn. bẹ́ẹ̀ni mo rí ẹ ẹ ẹ ṣe rí fídíò yẹn a máa sọ̀rọ̀ lórí ẹ̀ ń sìn kò sí ìyẹn ní afẹ́ rírì ibi tá à ń bọ̀rọ̀ lọ nìyẹn a dẹ̀ máa sọ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. bàbá ká a bá sọ̀rọ̀ lórí fídíò kò ná wa ní nǹkan kan kò ràn wá lọ́wọ́ èmi ò ń wò mọ́ á kàn sódà ti mọ̀ pé irú ìwà táwọn ará bíbá ilé wù ọ̀nà tí wọ́n fi ní rí wù mọ́ lọ́dọ̀ wa ló yẹ ká máa ṣẹ́kọ̀ọ́ àti blọ́ọ̀ kí ni kí ni káwọn èèyàn wa ṣe ní gbogbo àwọn àdúgbò wa ní oko báyìí kí ni káwọn èèyàn ṣe gangan báyìí. everybody máa everybody máa gbáradì tó bá jẹ́ àdálẹ́ lọ́ra àdá tó pọ́n kó pa. bẹ́ẹ̀ni kó tó pa kó kó bí mẹ́ta bá yọ sí ọdún ìṣọ kó pa méjì nínú wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àgbogbo wa náà ṣe bí Yorùbá ní gbogbo wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun ok um, alàgbà ẹ jẹ́ kí àwọn màmá wa tẹ́ ní ọmọ ológo ṣe lè sọ̀rọ̀ díẹ̀ sórí kínní sọ àṣẹ lọ́kùnrin obìnrin ọkùnrin. ẹ ṣeun lórí àwọn èèyàn wa tí wọ́n wà nínú òkú tán wà ní ilé even kí n tiẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ lórí màmá tí ẹ sọ lẹ́ẹ̀kan yẹn tí màmá madam salami yẹn ní èkìtì ní Ògùn state ṣé ẹ mọ̀ wípé nígbà tí wọ́n lé àwọn ọmọ àlè àtọ́rìnwá ọmọ fẹ́ríkì fúlàní tí wọ́n lé wọn kúrò agbègbè Ogun state yìí dẹ̀ náà ti operate báyìí àwọn ò bá ro àwọn gọ́fúnà tó wà ní àbí sorry ní Ogun state yes àti ọba wọn bẹ̀ yẹn àtàwọn tó bá jẹ́ security tí wọ́n lé tó jẹ́ tìbílẹ̀ ń bẹ̀ yẹn kí wọ́n gbé ìgbésẹ̀ kó má jẹ́ pé wọ́n máa fi àwọn èèyàn wọn sínú ewu torí àwọn eléyìí tí wọ́n ti ń da màálù lórí títì ó tó di pé wọ́n máa wọ inú ilé wọnú ilé ìwé lọ káwọn ọmọ wọn bẹ̀rẹ̀ lọ kidnap àwọn tó lè kó èèyàn ní àdúgbò tí wọ́n tó kó three hundred ní àdúgbò wọn ṣé ni wọn nílé kidnap àwọn ọmọ máa ṣe wọn lọ́sẹ̀ ń bí. bẹ́ẹ̀ni. and then lórí àwọn tó wà lóko yẹn èmi ò bá gba àwọn tó wà lóko nímọ̀ràn wípé bí àṣà bàbá yìí gbogbo tó bá ti ní láti fi defend ara ẹ̀ tó bá mọ̀ pé ò lè gbélé lásìkò yìí. bẹ́ẹ̀ni. tí nǹkan ń le. bẹ́ẹ̀ni. láti sọ fún yín láti lè wá wípé ẹ máa prepare fún owó oúnjẹ máa kó oúnjẹ pamọ́ sílé. torí tí ogun ìbá ṣẹlẹ̀ tán. ẹnikẹ́ni ò ní lè lọ sí oko ẹ ní lè lọ sí odò ohun tí ẹ bá ní ẹ máa ra oúnjẹ pamọ́ ẹ máa fi owó pamọ́ ẹ má máa jẹ ní pàtó náà tán àwọn nǹkan yẹn ló ṣẹlẹ̀ àwọn nǹkan yẹn ló ṣẹlẹ̀ ń sìn tí o tẹ bá lọ sọ́nà oko yín nísìn ẹ mọ̀ dá nìkan rìn ní títì ẹ mọ̀ dá nìkan rìn níta kẹ́ni kankan má ṣe ní ẹ torí àpọ̀ ni àbí bọ́dọ̀ ṣe ń pè ọmọ ìjò ló máa ń fìyà jọ ọmọ ẹ mọ̀ dá nìkan rìn níbikíbi ẹ máa rìn ní mẹ́ta mẹ́ta tí nǹkan bá ti ṣẹlẹ̀ a máa rẹ́ni tó máa salami kò ní ṣe pé kàn máa kàn pa ẹnìyẹn ẹnìyẹn ò kàn ní rí nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ gbogbo tó bá dẹ̀ ní láti fi lè defend ara ẹ̀ lọ́tẹ̀ yìí ni kò ní gbogbo ohun agbára tó bá ní ni kò máa ní bí àdá aláàmú ni bí òka bí nǹkan kan anything má sọ pé bóyá pé nǹkan kan ló lè lò tó bá sì mọ̀ pé ó dára ẹ̀ ní ojú nínú àdúrà gidi àbò ọlọ́run náà dájú kò sí tí ò lè ṣẹlẹ̀ nú ẹ̀ n tẹ́mi rí i pé àdìtúnṣe sára àwọn olókoòdé náà nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ ok ẹ ṣeun alàgbà fataisa baba ṣe lè bá ọ dáhùn sórí ètò ó ga ẹ pẹ̀lẹ́ ẹ a kó ètò olùwakọ aláti tìmọ̀ ṣe ṣe rí nǹkan tó wà nílẹ̀ yìí nǹkan tó le gidi ni gangan ṣùgbọ́n olùwakọ aláti tìmọ̀ ṣe. sọ̀rọ̀ tó yẹ pé tẹ́ni mo máa já sọ̀rọ̀ ni. ok hold on o hold on. èmi ò mọ̀ pé mi ò hold on hold on hold on. it's all right wọn kàn try láti máa. ok ẹ máa sọ̀rọ̀ lọ fún yín support ni ẹ má fi ṣèbínú fọlọ́ no no ẹ máa sọ̀rọ̀ lọ ẹ máa sọ̀rọ̀ lọ ẹ wo gbogbo wa gbogbo kíni ó ká gbogbo wa lára alàgbà fàtà ẹni ṣo so ẹ máa sọ̀rọ̀ lọ ẹ jẹ́ ká ṣe ní kọ̀ọ̀kan gbogbo alápapọ̀ ẹ̀jọ̀ ẹ máa sọ̀rọ̀ lọ sà. now ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí hmm. a ní láti lọ gbáradì gidigidi láti sensitize àwọn èèyàn wa number one ṣe tabá wà nínú ẹ̀mí a rí i pé already there is a. ẹjọ ẹjọ sá àwọn èèyàn ń sọ wípé this is security kínní pé àwọn effect kan wà ní orí life a sọ̀rọ̀ ń pa security a sọ pé a sọ̀rọ̀ security a ní kán dáàbò bò a dárúkọ pé nǹkan báyìí à ń sọ fún àwọn èèyàn wa pé kán lọ dáàbò bo ara wọn a sọ pé a pé a sọ pé a pé nǹkan kan eléyìí mi ò rò bẹ́ẹ̀ o àbí kílẹ̀ rí ọ̀rọ̀ yìí sí torí nǹkan tó wà gbogbo aláti kọ́ àwọn èèyàn wa nǹkan tán láti ṣe láti dáàbò bo ara wọn. àkànlè fi wọ́n lẹ̀. ẹjọ́ mo bẹ̀ wá pé ká ní sùúrù fúnra wa ẹjọ́ ẹ hmm. jẹ́ ká ní sùúrù fúnra wa hmm. ẹjọ́ ẹjọ́ please. ok. ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ ara wa báyìí sí kọjá personal issue ẹ jẹ́ ká ní sùúrù fúnra wa ẹjọ́ ẹ ká ní faradà please so ok ẹnì ṣo ta ni ó kàn mo dẹ̀ fẹ́ mú ok lẹ́yìn ok ẹ̀yin ẹ máa sọ̀rọ̀ náà sà ẹ sọ̀rọ̀ ẹ ṣe ní ṣókí then lẹ́yìn ẹ̀ máa mú Òṣàtọ́lá. kẹrin dimension yìí ó lè jẹ ọ̀pọ̀lọpọ̀ wa lójú ṣùgbọ́n mi fẹ́ ká fojú rénà ẹ̀ pé ìsọkúsọ ni mò ń sọ. ẹ̀rọ ẹ̀rọ gbogbo wa la gbogbo ẹ̀ náà ló ṣe pàtàkì. already àwọn kankan lọ ní abẹ́lẹ̀ tó jẹ́ pé we don't seem to really understand it conspiracy kan lọ against the black race tó yẹ pé ah, ah we don't seem to really know. bẹ́ẹ̀ni. mo dẹ̀ ṣe lálàyé wípé the only way tí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tá a fi lè yọ díẹ̀ nínú ẹ̀ hmm. tí ẹ̀jẹ̀ yẹn ò ní ṣàn pọ̀ tó bó ṣe yẹ kó ṣàn we have to be mobilizing the entire world láti bẹ̀rẹ̀ sí protest against àwọn France àwọn ló wà nídìí ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni wọn wà lára àwọn tó wà níbẹ̀ bẹ́ẹ̀ni. kò sí kan àwọn gangan ló lead ẹ àwọn gangan gbogbo francophone nations tó surround wa àwọn ló àwọn ló empower àwọn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó pẹ́ ẹ wọ ọ̀rọ̀ Bakassi ó pẹ́ láti bẹ̀rẹ̀ wàhálà lórí tó ti tó ti ń pa àwọn military àwọn military wa ní east eastern part àwọn jẹjẹrẹ Cameroon àwọn France náà ni. Cameroon Niger Republic eh, Republic of Benin eh, Mali Chad gbogbo àwọn ìlú yìí France ló ń control wọn àwọn náà ṣiṣẹ́ yìí so tá a bá dẹ̀ gbé ìgbésẹ̀ ńlá láti mobilize pé kí gbogbo wa gbogbo even French embassy tó wà lẹ́kọ̀ọ́ kán lọ bombard ẹ̀ ká dẹ́rù bà wọ́n pé a mọ̀ pé àwọn ló wà nídìí ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ pa dúdú I am telling you gbogbo ilé tá a sọ yìí ó lè má ní ó lè má ìwà effective ìdí ẹ̀ ni wípé níbo ni àwọn wọ̀nyí ti rí àwọn AK47 tó ń lò kátẹ́ ti bẹ̀yẹn wò ó ẹni mi dẹ́ dùn pé àwọn ọ̀rọ̀ yìí a ti ń sọ sáwọn èèyàn tẹ́gbẹ̀ tí wọ́n kọ́ wọ́n kọ́ bí ara sí. Hmm. bẹ̀tìgbà tí yàrá tó gun máa sọ̀rọ̀ yẹn ní last week ó ṣàlàyé ẹ̀ ó specifically mention pé the French bite. Mm. so which go to show wípé most of the event most of the points mo ti máa ń raise is is yeah. true wípé àwọn France wà nídìí ọ̀rọ̀ yìí but àwọn tó wà ní back back back background eh. they are the one doing all this so tí a bá take very drastic action against against wọn through protesting and telling the entire world wípé they are trying to eliminate the Yoruba race from Africa. Bẹ́ẹ̀ni. I'm telling you, ó are very very effective. Because ibi tọ́rọ̀ yìí wà gọ́gọ́gọ́gọ́ nìyẹn ń sìn yìí. And then ẹ má jẹ́ ká wa a sọ̀rọ̀ nípa àwọn anonymous intinus wípé a big bomb is coming to southwest àwọn ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ní sensitize gbogbo àwọn alágbára wa àti gbogbo àwọn àmọ̀tẹ́kùn pé kó bẹ̀rẹ̀ sí dìde bó ṣe máa gbìyànjú láti defend gbogbo agbára tó máa lò gbogbo àwọn tó máa gbẹrù bọ́ọ̀bù wọlé kán máa tún wọn ní àṣírí kó jẹ́ máa kà tó bá ti ń wọlé kán má lè ṣiṣẹ́ yẹn kán má lè ṣe nǹkan lóore láti lọ́tọ̀lọ́ torí ẹ̀rọ pé asúmọ́ra wa nílẹ̀ Yorùbá ẹ̀ ìmájì Balógun ẹ̀ ìmájì mile two ẹ̀ ìmájì gbogbo àwọn ọmọ bága àwọn we are always densely populated anywhere we find ourselves so bá a ṣe máa hit àwọn èèyàn wa ní Nàìjíríà wípé kán jọ nǹkan báyìí ti ń bọ̀ kóníkálukú wà nínú ìfura ká dẹ̀ bẹ̀rẹ̀ sí hold Mm-hmm. Gban's government cabinet, sí hold wọn responsible pé whatever happens to us it is them and it's a declaration of war nítorí pé àwọn tó ń dìgbé bọ̀ bú ń bọ̀ nǹkan tó sọ ó máa rí bẹ́ẹ̀ o. And we have okay. to find a way to, to our uh, disadvantage from happening, and we have to find a way through spiritual power. Láti di pé whoever wants to do it, kó bẹ̀rẹ̀ sí ní ká kíkan yẹn kó máa dùn. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn onílẹ̀ kí la lè ṣe tí nǹkan yẹn ò fi ní dúpọ̀ àtàwọn agbede. Ẹni tó ń gbọ́ bọ̀ kó bẹ̀rẹ̀ sí kó fọwọ́ ara ẹ̀ ṣíra ẹ̀ ibi tó yẹ káwà ń sìn nìyẹn o ewu ńlá ń bọ̀ àwa ńlá mọ̀ bá ṣe máa gùn bá ṣe máa dọ̀jẹ̀ ewu yẹn tó ní ṣẹlẹ̀ o ẹ jẹ́ kí n sì dákẹ́ náà. ẹ ṣeun ok òṣàtọ́lá ẹgbọ́n sókè òṣàtọ́lá ẹgbọ́n sókè. ẹ wo ìyá tẹni ẹ fẹ́ fèmí lápá tẹ́ńsọ̀n torí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn àyà mi kàn ṣe kìkìkì ni ó dàbí pé gbogbo ọpọlọ orí mi fẹ́ dàrú dí tí mo fi sọ fún yín nìyẹn pé ìwò ẹ jẹ́ kéèyàn sọ̀rọ̀ lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan tó ló ti sú mi ó ti sú mi. ó mọ kíkan gbóná ni. ẹ má kórè wa gbóná ìgbẹ́ wa ló wà náà bá a nílé plan a ní láti fi ara balẹ̀ ká lè plan ká bá ara sọ̀rọ̀ ká hmm. bá lè bá ara sọ̀rọ̀. ọ̀rọ̀ ìlú náà ni ó yẹ kó ṣe. mo bó ṣe ń ká wọn lára lọ́ ṣe ń sọ yẹn bọ́ bó ṣe ń fàjásà sí mi ṣúlẹ̀ pọ́n lu nǹkan mọ́ mi lórí ni. I'm not no kì í ṣe pé mo bínú sí wọn mo kàn ń sọ̀rọ̀ nípa calm down tó o bá calm down ṣe pé tó ṣe ń rẹ̀ extension mi yẹn. èmi hmm. mo ní wàyí i'm living hmm. practically on drugs láti fi sùn tí bá hmm. sùn mo sọ wípé mo lè gbóyè. But ọ̀rọ̀ olú yẹn náà ni ẹ ṣeun. she's giving me hyper the way she's talking talking talking you know it's as if something bad wants to happen tonight tonight tonight and i'm off it so no i'm not angry with her but but ṣe ń sọ̀rọ̀ yẹn mo ní láti slow wọn down if not. okay ẹ ah, bá gbà ní public. okay ẹ bá wa dá. no she knows she's no, she knows she's my bestie ìpàdé mi mm. ni wọn bọ tí tọ́ba mm. ti ń fún mi torí bọ́ ṣe pè mí lálẹ́ yìí àtàkì ọkọ̀ọ̀kan fún mi àwọn náà lọ fún mi látàkì yẹn tí mo sọ fún wọn pé wò ẹ kí ló tẹ ṣe pè mí ní ìsìn. <laughs> Ah, ẹyin nìkan kọ́ ṣe làwọn àti lady bí ń wu. Ah. Ah, nítorí mo yẹn sọ fún wọn èmi mo ṣe wà yìí mo lè máa mo lè burú díẹ̀ ọ̀bọ̀ tí mi ò lọ́kàn gbogbo mm. pé kéèyàn kan máa ṣe nǹkan ibi sí gbogbo àwọn èèyàn mi ò mi ò lọ́kàn orúkọ bẹ́ẹ̀ yẹn is uncalled for we are all humans at least ah ah humanity in us ó yẹ kó kú díẹ̀ torí ah, ó kú díẹ̀ káàtó fáwọn fúlàní the way tó ṣe ń pa àwọn èèyàn wa is ah. alarming and it's it's, it's uncalled for tabadẹ sọ fáwọn èèyàn tiwa yìí náà ní ìsinmi àwọn tó sì ní nǹkan tó fẹ́ lọ mú wá nínú ìjọba ah, mímọ́ Yomi ní Yomi fún wa ní breaking local news o wọ́n ní pé submit ten names in each local government in Ìbàpá for NECO examination Chief Sunday Adeyemo Eh, Ìgbòho submit Mr. Omiyale Adéyan number In fún one number my text My má fi sórí screen somehow if I can do it but ó wà lórí ó fi message from wa mi báyìí so I'll share it on Oduduwa màá share the lórí platform Oduduwa TV radio and all platforms so everybody can look at it. Yes. Eh, eh, eh. rán No. Breaking <laughs> à ń sọ̀rọ̀ ń pa bá ṣe máa dáàbòbò kí ni kí àwọn èèyàn tó wà lé kí ni kan ṣe nípa ìdáàbòbò torí bó ṣe ń ṣe pẹ̀lú àwọn màmá wa bó ṣe ń bó ṣe ń gé wọn bó ṣe ń pa wọn bó ṣe ń àpẹẹrẹ eh, àwọn tó wà lé. a ti sọ a ti hmm. sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ hmm. kọlọ má jẹ́ àsọ̀rọ̀ dànù nítorí wípé àbíkú wọn kó má bàa sọ lóògùn wa dèké kábíkú àwọn tó wà nílé kọ́ má sọ olóògùn wa dèké kọ́ má sọ wá dẹni bí kọ́ má sọ wá di ẹni oh. yẹpẹrẹ ẹni yẹ̀yẹ́ a dúpẹ́ nísìnyí ìgbà tí bàbá wa Sunday Igboho tó bọ́ síta a rí èrò tó pọ̀ tó tẹ̀lé wọn lẹ́yìn kí ló dé tó yẹ pé àwọn èèyàn wa tó yẹ pé wọ́n ya létí kíkun alétí lápá èèyàn ah. a ti sọ fún wọn kó padà lọ sílé a sọ fún wọn whatever you know how to do best do it nobody kò sẹ́ni tó rẹ́ anybody ní ìsinyìí o àìnípa ọmọ ejò ló ń jọ ọmọ ejò níyà ẹ ṣáà rí bí wọ́n ṣe pọ̀ ní lẹ́yìn bàbá Sunday Igboho kò sọ́lọ́pàá tó lè ṣe anything because wọ́n mọ̀ wípé you know what nǹkan tẹ́mi feel nínú ọ̀rọ̀ eh, um, nǹkan tí ó ṣẹlẹ̀ pẹ̀lú bàbá Sunday Igboho lẹ́nujọ́ mẹ́ta yìí wípé ní ọjọ́ Friday yẹn wọ́n mọ̀ wípé tó bá take any drastic step let me tell you something ẹni tó ń sọ pé we are not ready we are ready omi ò mọ fáwọn yorùbá tó wà ní north o but yorùbás in yorùbá land are ready mm. most people are ready bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. because wọ́n ti mọ̀ wípé tí wọ́n bá fi lè ṣe anything fún sunday igbòho ní ọjọ́ friday yẹn bẹ́ẹ̀ni. ó máa activate gbogbo ilẹ̀ yorùbá and it is going to be broad bẹ́ẹ̀ni. they know bẹ́ẹ̀ni. so ìdí nìyẹn tó yẹ wípé wọn ò fi ṣe nǹkan kan tó fi dàbẹ́ ní pé wọ́n lọ wọ́ọ́rọ́wọ́ wọ́n dẹ̀ tó padà bọ̀ wọ́ọ́rọ́wọ́ but uh, even at that a lè a lè fojú fo gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn wa they need they need to ṣẹ́rí wọ́n ní táwọn èèyàn bá ń kàn á lè fi tipá mẹ́ṣin dódò á lè fi tipá fún wọn lómi mu fún ẹṣin lómi mu á lè fi tipátipá tìkúùkù máa sọ̀rọ̀ burúkú sí wọn pé ẹ máa kú irú bí bí bàbá Èkìtì ṣe ń là mọ́lẹ̀ fún wọn sí pé ẹni tó bá fẹ́ lọ kú kó lọ kú nígbà tí bàbá yẹn ò ní wá para ẹ̀ ẹ lè mọ̀ pé he is speaking out of the frustration out of the pain tí bàbá èkìtì bó ṣe wà yẹn nísìn pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ yẹn tó bá ní power láti fi kó wọn tipátipá tẹ́mi gan bá ní power láti fi kó àwọn èèyàn wa tipátipá kí n lọ kó wọn. ọkọ ti sọ wá di panadol o òun fi wá panadol báyìí ni o. <laughs> so ẹyin ẹ ẹ wo gbogbo alápapọ̀ tá a sọ. ó wà comfortable bó ṣe ń sọ̀rọ̀ yẹn ó jẹ́ kára ẹ̀ balẹ̀ ṣùgbọ́n ẹja ní láti sọ gbogbo tá a sọ ká mú bọ̀. Eh, no that's what i mean eh. that's what i mean. Ma panic Ma panic Ma mm. panic. ok ẹ jẹ́ kí ok ẹ jẹ́ kí. báyìí báyìí la ṣe máa ṣe èmi á rò pé ẹ jẹ́ ká lómi sọ̀rọ̀ kí mo ṣe wà ní ìdẹ̀mọ̀ kan tí mo fẹ́ sọ mọ́. ẹ wo ẹ mọ nǹkan tá a máa ṣe ń sìn àwọn a máa a ṣí phone lines káwọn èèyàn pè wọlé so ẹni tó bá fẹ́ dáwọn ọ̀rọ̀ wọn á dáwọn ọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn torí tá bá ní gbogbo ọ̀rọ̀ yẹn náà ojú kan náà la fẹ́ sọ káwọn èèyàn kan à ń fẹ́ káwọn èèyàn kan gbáradì kan mọ̀ pé nǹkan kan ń bọ̀ so ẹ jẹ́ kí àwọn èèyàn kan pè kan pè wọlé a máa gba kọ́ nǹkan sìn so accept sorry o oh oh hello okay ẹ má bínú máa pè kọ́ọ̀kì kọ́ọ̀kì yẹn i just missed it ẹ wà locked up ni hello ó yá sọ̀rọ̀ ẹgbọ́n sókè àrọ́ o ẹ káàárọ̀ ẹ kú ètò gidi gan àwa nìyẹn. à ń gbádùn ètò tẹ̀ ń ṣe ọ̀túnba kéèsà láti ṣe lọ́sọ̀ láti Manchester. do mo fẹ́ support nǹkan tí alàgbà Fatai Ogun. thank you. kò sí security tó kéré kò sí information tó kéré èèyàn kì í sọ̀rọ̀ lójú ọ̀tá èèyàn àwọn àwọn ẹ̀yà kan wà tó yẹ pé wọ́n gbọ́ Yorùbá they could be mm. Igbo they could be Hausa they could be mm. Nupe they could be any tribes tó gbọ́ mm. Yorùbá tó máa wà lórí program ìbí èmi àti àtẹ̀wé ìlú àṣewà ń bẹ̀rẹ̀. bẹ́ẹ̀. ẹ̀yin nìkan lè ń gbọ́ sound yẹn báyìí. Mm. tó máa kúrò ńbẹ̀ tó máa escape kó wọn lè ní knowledge wọn lè ní idea at all that's number one. Okay. No, number two. Number two. Mm-hmm inú mi dùn ní pé àárín rí pé Sunday Igboho nìkan ló lè bá wa ṣe èèyàn kan just a drop a, a drop in the ocean èèyàn kan ní mayasola we got to do it together Bene. Bene. we need to raise fund we need to support uh -huh. each other yes. we need to we need to support each other Bene. back to back bomb back to back bomber to bomber. Bene. Bene mo understand Oshatola. Uh, uh, I think she's frustrated like uh, Baba Ekiti now as well. But at the same time, Sherry, tílẹ̀ yóò tó I want to lẹ làwùsà ẹ̀. Bẹ́ẹ̀ni àwọn tó lọ sílẹ̀ haúsá pẹ̀lú àwa tá à ń ṣe program àtàwa tá à ń gbọ́ yìí a mọ̀ pé àwa haúsá ọ̀tá lọ jẹ́ we are only tolerating them. So uh, I want to plead to you and Baba Ekiti as well I want to plead to you as well pé ṣẹ́rí àwọn tó wà nílẹ̀ haúsá yẹn survival of the fittest lọ́ba lọ́bẹ̀ yẹn ẹ jẹ́ ká ní sùúrù pẹ̀lú wọn But to round up, to the pay more the program, yeah, yeah. I still regard and I say this program as part of the security. I support. Uh, eh, yeah. yeah, we don't expose it. Uh, eh, ètò mi fẹ́ sọ nìyẹn máa bẹ́ẹ̀ tó bọ̀. ẹ ṣeun ẹ ṣeun gan sir ẹ ṣeun ẹ kú ìdílé ok àmì ah, ìmọ̀tẹ́bá ok ẹ ṣeun àgbà ah, yìí ok ẹ lówó ká lẹ́mẹ̀ o. Ẹ káalẹ́. Ẹ káalẹ́. Mo ń gbọ́ yín. Ẹ jọ àwọn èèyàn ní ká sọ̀rọ̀ nípa àwọn. Mi ò mo ti follow program yìí in my own opinion mo ò rí any seriousness níbi nǹkan tẹ̀ ń fọlálẹ̀. Àwọn àtàwọn alẹ́ Yorùbá àti ìdèkì bẹ́ẹ̀ dára wa tán ẹ wá ní ká máa lọ sílé Haúsá ká máa lọ dìfẹ́ǹd àwọn èèyàn kan. Nǹkan tó ń sọ kọ́ yẹn o. Ẹ dúró ẹjọ́ mo gbọ́ yín o mo gbọ́ yín o ẹjọ́ mo gbọ́ o nípa àwọn tó ń bọ̀ káwọn OPC kan káwọn kìí ṣe dá sọ̀rọ̀ wa sọ àwọn táwa ńlẹ̀ Yorùbá wọ́n ṣe ń pa wá àti lè dìfẹ́ ara wa tán ìwọlá ní káwọn àkọ́kọ́ máa tún máa lọ dìfẹ́ náà ọgbọ́n láti ìlà that's number one. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín àgbọ́yé àgbọ́yé. ẹ sọ̀rọ̀ kan wípé èbè solution ka action àfẹ́ fídíò mọ́ àfẹ́ máa ẹ̀dá láti kọ́kọ́ mọ́ action la nídìí sìn bàbá èkìtì you are very right hmm. action ẹ má máa gbé fídíò àká máa kọ́ tó ń ṣe àti rí yẹn ó ti sú wa action kí la máa ṣe ń sìn so nígbà àti kó nǹkan kan sílẹ̀ àwùjọ àwùjọ àti kọ́kọ́ protect ara wa náà hmm. then nǹkan sọ pé àwọn french kan kálọ́bá french káwọn àwọn ọba tó máa defend wa nígbà àti lọ́ba french àwọn tó máa support yorùbá làǹdà máa fi gbà káwọn lọ́wọ́ àwọn lọ tàbá hmm. lọ́ba french yẹn support wa ni kí nìyẹn ṣe fún wa àwọn tó máa dìtẹ́dà wa náà ní káwọn náà wà lọ ọ̀rọ̀ á wa you have to start taking action action ọ̀rọ̀ tó wà náà sìn à ń dẹjọ́ mọ́ action àwọn tó wà náà ti yàtú lójọ́ lójọ́. ẹ jọ mo fẹ́ ara wa kí lẹ́yìn sọ yìí náà ara wa àbí màá lọ. ara problem. má bẹ̀rẹ̀ sí defend ara wa ó ti ṣẹlẹ̀ ń sìn kí gbogbo ta ta defend ara wa. ẹnìkan ti di ìlú wọn máa lọ wọn máa lọ defend. lè defend èmi tí mo ti lè defend ara mi mo fẹ́ lọ gbé ọ̀dọ́ ajọ́ ara mi kí lẹ́ sọ yìí náà ẹ wo ẹ jẹ serious now okun lè fẹyìn náà ẹ lóun sọ̀rọ̀ ẹrẹ náà. ẹ wá dìde ẹ wá dìde ẹ sọ pé ká má lọ defend àwọn àtẹyìn. ẹ wo hello hello. one for all all for one. ẹ ṣeun gan ni ntafẹ nkọta kí ni òkè kẹtó lọ kẹtó lọ kẹtó lọ kí ni kí lẹ ní ní àbá láti ké ká lè ṣe lórí ọ̀rọ̀ yìí. Ah. hello à ń gbọ́ yín à ń gbọ́ yín ní ṣókí. pé kọ́ máa lọ kó bìtì kọ́ máa lọ kí ní kọ́ wáyé ẹ yẹn o àwọn táwọn alé àti ìdìbẹ́ ìdára wa tọ́ then mr man tó ní ká máa lọ bá french yẹn tàbí french eh, o ẹ̀yin eh, náà ẹ̀kọ́ ta. ẹ ti sọ yẹn ẹ ti sọ yẹn àní ké ọgbọ́n wo eh, lẹ́yìn ní ọgbọ́n tẹ ní ọgbọ́n wo lẹ́yìn ní ọgbọ́n wo lẹ́yìn ní. ok ẹ má sọ̀rọ̀. àmàbọ̀ tàǹtì àwọn ọmọ àwọn tó máa support wa àwọn tó máa support yorùbá nation. àwọn wo nìyẹn àwọn wo nìyẹn àwọn wo nìyẹn sà. ẹ má sọ edit board tó bá ní nǹkan kó má sọ ọkọ tó ní ibà tó bá wọn sọ̀rọ̀ lẹ́yìn. ok ẹ nọ nù. Brazil ni bó jẹ́ Mexico ní ká support ok all right. àwọn tó máa support wa àwọn olùjọ olùjọ òsì. ok ok ó mọ nǹkan kan lára ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun gan ni ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun bẹ́ẹ̀ ẹ ṣeun ẹ ṣeun gan ni sà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ẹ ṣeun ẹ ṣeun bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan ni ẹ ṣeun so ẹ̀yin èèyàn mi kílẹ̀ ní ṣókí àwọn ohun tó máa dá sí ọ̀rọ̀ ah ok ó yẹ sọ̀rọ̀ <laughs> mi mọ eh, ok ó eh, hold on eh, hold on ẹ kàn sí kọ́nsáré dání lóhùn ok ọmọọba ẹ fẹ́ fèsì sọ̀rọ̀ yẹn ọmọọba ẹ hold on sir ẹ hold on ẹ hold on sir ẹ yẹ kí ọkàn dání kàn fèsì sọ̀rọ̀ yẹn all right ó yá ó yá ọmọọba ẹ gbóhùn sókè. nǹkan tí mo fẹ́ fèsì sí torí ó dà pé mo wà mo mẹ́nu bà kínní yẹn mo give point nípa defence fún àwọn tó wà nínú nǹkan tí mo dẹ̀ ṣàlàyé lélé bóyá wọn ò gbọ́ mi dáadáa àbí bóyá èmi ni mo dẹ̀ clarify ara mi a sọ wípé kí wọ́n lọ kó àwọn OPC tó wà nílé a dẹ̀ sọ pé kán kó àwọn àmọ̀tẹ́kùn lé kọ̀ọ̀kan lọ defend wọn lọ́hùn ẹ jẹ́ ká máa farabalẹ̀ gidi gbogbo nǹkan kọ́ la máa bínú ta máa bínú sí ta máa fìbínú gbé e sí kinní a mọ̀ pé gbogbo wa ní kinní ń ká lára lọ́wọ́lọ́wọ́ mo dẹ̀ ṣàpẹẹrẹ ìgbà tí àwa wà ní náà ti ń gbà yẹn hmm. bí náà ti ṣe wà yẹn àwọn ẹgbẹ́ Yorùbá náà wà níbẹ̀ káàkiri káàkiri a ti gbọ́ pé wọ́n sọ pé wọ́n jẹ ọba ní ilẹ̀ Haúsá náà tó jẹ́ pé àwọn Yorùbá wa náà tó ń jẹ́ bíi bí aṣojú àwọn ọmọ Yorùbá tó wà níbẹ̀ so nínú gbogbo wọn náà láti rí àwọn tó jẹ́ pé àwọn tó ń ṣe fijilanté eh, a mọ̀ wọ́n ńgbà táwa wà ní north tó jẹ́ pé fijilanté wọ́n join ara wọn everybody ní group wọn ní gbogbo ẹ̀ so àwọn yẹn tí wọ́n bá wà níbẹ̀ náà kí wọ́n ka ké sí wọn pé ẹ̀yin tó wà lọ́hùn yẹn náà ẹ yín dì o and uh, above all nǹkan tẹ̀mí sọ ni pé individual kábẹ̀rẹ̀ sí máa sọ fún àwọn èèyàn wa one on one pé self defence ni number one thing náà. No? bí wọ́n lè bá tiẹ̀ ṣá máa wálé ẹ̀ náà ó ní lọ sáré kọ́kọ́ pé ọlọ́pàá pé kinní kan wá kọ́kọ́ wo nǹkan tó máa ṣe náà láti protect ara ẹ̀ kọ́ kọ́kọ́ protect ara wọn so kí wọ́n má misunderstand nǹkan tí mo sọ àbí anything kó. ẹ ṣeun ẹ ṣeun bẹ́ẹ̀ ni ó ṣe pé wọ́n máa kó àwọn tó wà nílé ilé gan tí ṣe bóun ni wọ́n sọ pé ok èèyàn àwọn kan wà lọ́yọ̀ọ́ wọ́n lọ pààyàn ní Oǹdó ṣé ilẹ̀ Yorùbá kọ́ nìyẹn ṣé wọ́n lè káàkiri everywhere ṣé ó ti kárí nílẹ̀ Yorùbá náà à ń sọ pé everywhere tí gbogbo ọmọ yorùbá wà wọ́n ní àwọn bá a ṣe wà ní òkè òkun báyìí àwọn ẹgbẹ́ yorùbá wà lókè òkun information dẹ̀ ni that's why tó fi jẹ́ pé tá a bá débì kan kéèyàn má sọ pé ìyá ìwọ́n máa ń mọ̀ po òbéèyàn kan ṣe òṣèlú kan nǹkan bẹ́ẹ̀ ara nǹkan tá à ń sọ ok ẹ jẹ́ kí wọ́n àwọn àdàgbà yẹn wọ́n fẹ́ kọ́ gbóhùn sókè wọ́n fẹ́ wọ́n fẹ́ dá sí yìí wọ́n fẹ́ gbóhùn sókè. ẹ kalẹ sá. ẹ kalẹ. à ń gbọ́ yẹn ẹrẹdẹ kú ọ̀rọ̀ gbogbo wa ò kò ní sú yín lágbára Ọlọ́run ó máa júṣe fún gbogbo wa ìyá mi ò ṣàtọ́lá ayọ̀ ló ń sọ̀rọ̀ o ẹ má bínú ẹ fọwọ́ wé ná kejì náà àtàwọn bàbá mi ẹ má bínú ẹ fi sùúrù ṣe ọ̀rọ̀ kó lè dáná ní gbogbo à kiri nọ́mbà one thing tèmi kọ́kọ́ rí sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tá a ṣe mistake ẹ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n tẹ̀ bá fẹ́ create awareness fún nǹkan kan ó ní bó ṣe ń bẹ̀rẹ̀ ká ní pé gbogbo àwa táwa ní diaspora kán lọ ṣe fúláàtì kalẹ̀ síbì kan. àgbọ̀mọ o. ṣe bánà síbì kan kó pọ̀ rẹpẹtẹ just one night. níṣẹ́ ta nílẹ̀ tó máa fi. kó máa gbó nàìjíríà and that is gbogbo ibi tó jẹ́ pé eh, governor's office in each state every place tó jẹ́ pé public places kọ́kànjìlá ọjọ́ kejì kọ́kọ́ tẹ̀sí rí pé mana full everywhere gbogbo tí flag wà oòdùà flag ló wà ń bẹ̀ gbogbo ní flyover tó jẹ́ bíríìjì wọ́n ti lẹ bánà káàkiri everywhere wọ́n pèsè gbogbo ilẹ̀ Yorùbá ní oòdùà nation mo fi Ọlọ́run bá búra problem will happen the second day. ìyẹn àkọ́kọ́ ìkejì ibẹ̀ ni pé ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí èmi gangan mo wà lánàá tó kọ́ send tó send message sí ìyá òṣàtọ́lá concerning anonymous hmm. ọ̀rọ̀ yóò ṣọ̀rọ̀ eré o pé ọmọ Yewa là wa Ayétòrò ni mí Owóyẹlé Ògúnyẹ̀dé mi ní parọ́ tọ̀yìn presently náà ní gbogbo Yewa Fúlàní pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ tó ti gàba síbẹ̀ hmm. gẹ́gẹ́ bí ìròyìn tí mo gbọ́ lálẹ́ yìí náà ìtàn ṣe Lóńdó tán náà wà nínú eré ajé fọ̀ wọ́n ṣe pé àti sílẹ̀ Yorùbá lákọ̀ọ́kọ́ àti sí ní parí ẹ̀ lọ́dá side wọ́n fẹ́ wọlé from every angle ni. Hmm. Hmm èyí tó wà nílẹ̀ yìí ní ìsìn kò ń ṣe bá pé ẹni tó ń bínú pé kán má lọ káwọn tó wà ní nọ́ọ̀tì èmi ò rí kó bímọ ìjánu ìlàwà Libya làgbà kọjá ó ní iye ọdún tí mo wà nínú Libya ìbọn ojoojúmọ́ ní papàpòpò hmm. tó bá dogun ní ìsìn amọ̀dé nẹ́sìn láti ṣe ṣe ẹni tán bá ní kán lọ tán ní kán kúrò tán kúrò ẹni tó bá forí gbé kó forí gbé náà dandan dandan tó kún bá máa ṣẹlẹ̀ àwọn kan bógun lọ ó kún wọn kán dúró sílẹ̀ ni now àwa fún haúsá ní ọjọ́ méje kọ́ kúrò lẹ̀ yorùbá haúsá sọ pé forty eight hours ẹ jẹ́ ká jọ́ ká wò dáadáa lónìí olónìí olónìí ní ìsẹ̀ ẹ mọ̀ ya ọtọ́ ti yìnbọn fún lójú ọ̀nà ṣá. Ah. Hmm. Hmm. ìyẹn ni mo hmm. fẹ́ kí gbogbo wa kẹjọ ọlẹ́ yóò ṣọ̀rọ̀ tá a máa jiyàn lé lórí tá a máa jà lé lórí the right source and the next solution tó wà very important hmm. mo rí àwọn bàbá mi náà tó wà ń bẹ yẹn inú mi ti ẹ̀dùn tí máa wò wọ́n ní television program tó bá ń sọ̀rọ̀ máa wò pé yorùbá yorùbá á sì lé èèyàn bọ́tà àrẹ́dẹ̀ àti jáde ni. ẹ jọ torí tọ lọ́rùn ẹ bá àwọn tẹ bá máa pè bàbá gbowó eléyìí confam gidi kí sọ̀rọ̀ eré o kì í ṣe bá pẹ́lẹ̀ yorùbá náà wá lọ ìgbowó gangan náà wá lọ ń bàdàn kọ́ gbìyànjú gbọ́ ọ̀nà tó bá lè ṣeé ṣe kọ́ jẹ́ kó ṣeé ṣe kí ọba yìí gbọ́ láì pé nǹkan tó máa kúrò nìbàdàn kó bọ́ sábẹ́kúta ni and ìyí tí máa sọ gbẹ̀yìn ẹ má bínú pé mo gba àkókò òun ni alákẹ́ ọ̀fẹ́ gba land abẹ́òkúta mo gbé dàgbà ọmọ yewa ni mí bàbá yẹn wà nú àwọn ọ̀bàyéjẹ́ ilẹ̀ yorùbá o ẹyin ó yé mi tẹ́ ń sọ bọ́ àmọ́ àwọn bàbá ẹ̀tẹ́ gbọ́n nǹkan tí Sunday Igboho tán sọ lórí àwọn ọba wa. Ah, mo gbọ́ tẹ bá wá rí ibi tí tẹ ibi tí Sunday Igboho kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan Èkó àti Abẹ́òkúta láti day one náà àwọn méjèèjì yẹn náà yọra wọn kúrò ní gbogbo wa. okay okay all right all right ẹ ṣeun ẹ jọ bàbá ẹ ṣeun ẹ ṣe gan sa. àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ẹ jọ ẹ ní security information ẹ má jẹ kàn sọ ay ẹ má jẹ kàn sọ ní ọ̀hún. ẹ náà ẹ pé kọ́ máa ok bàbá mo gbọ́ bàbá Èkìtì ẹgbẹ́ òsókè ẹ ṣeun bàbá Èkìtì ẹgbẹ́ òsókè. àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tí lẹ́yìn ìgbòho yẹn ti fọ́. bẹ́ẹ̀ni. ẹgbọ́n mi. bẹ́ẹ̀ni. àwọn kan àwọn ọkọ yẹ gbogbo wa la mọ̀ ṣe ń tó ṣe ibi tó kù ti ń ṣà wá látọ̀dọ̀ àwọn bàbá wa. bẹ́ẹ̀ni. bọ̀dù náà. ẹ ọ̀dọ̀ sà ẹ ọ̀dọ̀. Ok. àbí sábà máa pé nìkan ẹjẹ ká ṣe náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. sẹẹri èmi sì fẹnu mọ́. bẹ́ẹ̀ni. à ń lọ kó èèyàn ní ìjọ. àwọn tí a fẹ́. hello. ṣé wọ́n ṣé wọ́n ti ṣètò láti tẹ̀lé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. gàmẹ́tì. ok nítorí tí ọmọ Yorùbá. bẹ́ẹ̀ni. ṣé ìbílẹ̀ ìjọba à ẹ jẹ́ ká gba ìpè yìí ná àtún wá gbẹ́ lómi adúlá sí ok alàgbà ẹ gbóhùn sókè hello sir hello. hello. ẹ sókè hello sir yes ẹ bá adúlá yes. Ah, ẹ rọra sa ọ. mo fẹ́ kẹ́ link mi sí ah, Odùduwà station yẹn ni. ẹbẹ eh, náà làwà yìí àwà eh, lórí Odùduwà TV radio báyìí ibẹ̀ ẹ sọ̀rọ̀. ok ṣé kí n hold on àbí. no no ẹ sọ̀rọ̀ sìn ẹ máa sọ̀rọ̀ lọ à ń gbọ́ yín ẹ̀yin ẹ máa sọ̀rọ̀ ah, lọ. ok ẹ kálẹ́ o. ẹ kálẹ́. yálà fi alẹ́ wa o. dára ni dára ni sà dára ni sà à ń gbọ́ yín. ya ọlá lorúkọ mi láti United States Texas. Ah, ẹ káàbọ̀ sà káàbọ̀ sà ẹ ǹlẹ́ sà ẹ ṣeun ẹ ṣeun. yes can I be ṣé mo lè wà hàn sí orí program tó ń ṣe lọ́wọ́ yẹn. òun ni ẹ ẹ wà live báyìí sẹ mò ń sọ fún yẹn wà live ẹ wà live tẹ bá lọ wo program yìí so ẹ lè tán set ẹ tán set down set set yín lọ́hùn yẹn so ẹ lè gbọ́ wa kó máa ẹ kú. Ah, ok èmi wo program mò ń wo program yẹn live báyìí. ẹ but ẹ tán ẹ tán ẹ yí volume ẹ down kò tó ń affect bẹ ṣe ń bẹ ṣe ń sọ̀rọ̀. ok ok ok. ok all right. ẹ eh, ẹ eh, submission contribution ti tèmi níbẹ̀ ni pé number one ṣe rí àwọn èèyàn wa tó wà ní north yẹn. a lè sọ pé kí wọ́n má ràn wọ́n lọ́wọ́ because eh, oníkálukú ló mọ iye investment tó ní síbẹ̀. so ó lè jẹ́ reason tí wọ́n ṣe tètè take action pókè àwọn fẹ́ lọ nígbà yẹn nìyẹn. now tó ti wá rí bó ṣe rí yìí èmi rò bẹ́ẹ̀ ni pé mo fẹ́ béèrè question kan. as we are talking like this. kí ni connection ti group yìí tá à ń wò yìí kí ni connection tí oníkálukú ní sí state government ẹ̀. Do you understand? Okay. I'm talking of the governors of each state. Benny. Benny. Because without the governors, mm. you understand there's a limitation to what an individual can do. Benny. Take, for example, in Koti Sunday Igboho ń ṣe láti Ìbàdàn. Mm. Tí gómìnà dìde tó no he must not do that. Benny. Ṣé you understand? Benny. Èmi believe ẹni pé tí àwọn governors wa tí wọn bá ní tà wá nílẹ̀ all of them they have to be one. Benny. Because without the people, nobody can become a governor. Ah àwọn tẹ́ ẹ̀ ń gọ́bà lé lórí ṣe understand hmm. tán pa wọ́n tán ṣoríṣiríṣi nǹkan pẹ̀lú wọn in the name of politics hmm. táwọn governors tó ń try láti defend the future of politics wọn. so I, I, to me I believe even if we are talking from this foreign country tá à ń dáwó tá à ń sọ̀rọ̀ tá à ń give okè ẹ ṣe báyìí ṣe ẹ understand mm. everybody cannot be Sunday Igboho. no bẹ́ẹ̀ni. without the, the without without the governors ẹ understand èmi ní ìbẹ̀rù pé àwọn governors yẹn gangan gangan fúnra wọn hmm. àti àwọn ọba example àwọn hmm. first class ọba yẹn hmm. people like ọba adéyẹmí yọ̀yọ́ eh, aláàfin ọ̀fọ̀ yọ ọ̀ọ́ni ọ̀fin ìfẹ́ àti ọba tán ọba tán dárúkọ ní ní ní abẹ́òkúta yẹn gbogbo àwọn ọba yẹn kan sense kan jẹ́ kí wọ́n understand the clarity of the whole thing ṣe é realize bẹ́ẹ̀ ni pé kí ni entrance tó kọjá yìí ó bring a lot of things I understand òun làwọn federal government realize bẹ́ẹ̀ ni pé táwọn bá fọwọ́ kan máa Ìgbòho yẹn kọ́rọ̀ kó má tún lọ dàbí ti ti ensars mo believe ẹni pé òun ló jẹ́ kán calm down díẹ̀ mo believe pé àwọn governors yẹn àti àwọn ọba yẹn wọ́n a need láti jẹ́ kí wọ́n understand pé future politics wọn kò lẹ́nìtì láti ṣe pẹ̀lú wa ẹ understand mm. nǹkan tẹ́mi feel nìyẹn o for example wọ́n fẹ́ kó i'm from Ekiti state i am from Ekiti state wọ́n fẹ́ kó àwọn Èkìtì wá láti north nsìn mm. it is the governor that should be able to come to the front kàn gbé mọ́tò ránṣẹ́ not you not me Ah, èmi believe pé governors ló lè ṣe government governor Èkìtì state ló lè send ló lè send mọ́tò lọ sí north láti identify àwọn ọmọ títí ẹ̀ láti kó àwọn ọmọ wọlé not me not you. If we are doing that bẹ́ẹ̀ni bókè kó jẹ́ group gbogbo yẹn who identify people from Lagos okay mm. gbogbo everybody mm. la fẹ́ kó. Mm. Lagos state kan gbogbo wọn lè lọ in convoy káwọn Èkìtì Lagos kan dá ọjọ́ kan kókè o we want to mobilize our people from the north. Hmm. ẹ mm. understand hmm. kí gbogbo nǹkan kò lẹ́ẹ̀kan náà with security kán dẹ̀ move a mass ló lè work or else wọn máa pa àwọn èèyàn lójú ọ̀nà ni. ẹ ṣeun ẹ jọ̀ọ́ ẹ má bínú torí ẹ understand ẹ lásìkò ẹ ṣeun ẹ mm. jẹ́ kí àwọn èèyàn lè já wọn lóhùn wọn lè àwọn wọn lè fún yín náà ẹ ṣeun gan ni fún ọ̀rọ̀ tẹsán ẹ ṣeun gan ni sà mm. ẹ kú dìde ẹ ṣeun all right a máa ẹ ṣe báyìí náà so ẹ jẹ́ kí máa pè padà ẹ pè padà ẹ má bínú so bàbá èkìtì ẹ náà ok no àwọn ẹ jẹ́ kí àwọn òòṣà àwọn ti fẹ́ dáhùn wọ́n ti fẹ́ sọ̀rọ̀ láti ẹ̀kan àwọn òòṣà tọ́lá ti fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ káwọn náà sáré sọ̀rọ̀ ẹ má bínú òòṣà tọ́lá ẹ gbóhùn sókè ẹ tẹ̀mọ̀ ká fún ara láàyè so akáṣe lọ́kùnrin kan obìnrin kan so then a tún wá mú àwọn mrs ẹ àwọn ti lọ àbí ok àmọ̀ kan ti lọ. ẹ ṣeun mo dúpẹ́ ẹ wò for now me i'm not mi ò lérò wípé bóyá ká máa sọ̀rọ̀ ọba kan Bene. We, are so, we are supposed to talk about ourselves individually. Bene. We are supposed to talk about the poor citizens. Àwọn èèyàn tí wọ́n ní kankan tí wọ́n níbi tí wọ́n fẹ́ sá lọ tí wọ́n ní ọba wo lẹ̀ ń sọ ní this time. Ọba tó bá fẹ́ sọ̀rọ̀ á ti sọ̀rọ̀ tipẹ́tipẹ́ now. Where are we going Hello. back? We have Hello, to move on. forward. We see let me tell you something ẹ jẹ́ kí n sọ kíní kan fún gbogbo wa. Ẹ jẹ́ káwọn ọba yìí rí wípé because the way the more the more ta ṣe ń dárúkọ wọn they feel important they feel as if they are relevant. Así, nínú. Hmm. ọtí jẹ́ ọtí freeze bàbá yìí. ọ̀rọ̀ yàrá wọn wọ́n máa mock wa ní nà. Hmm. no àwa àwa nǹkan táwa èèyàn ṣe ni nǹkan tí àwọn èèyàn wá. bẹ́ẹ̀ni nǹkan tí káwa èèyàn ṣe ni káwa. wọn ò fẹ́ sàn kankan sí gbogbo nǹkan tí ọba tó bá mọ̀ wípé òun máa sọ̀rọ̀ a mọ̀ wípé èèyàn kan àbí méjì wọ́n ti ń sọ̀rọ̀ but you will never see àwọn tó ń pera wọn ní number one figure head ọba yìí course or anything. So why are we going back? Then somebody is talking about students. Wípé àwọn ọmọléèwé ń kọ́. Hmm. Àwọn ọmọléèwé ní ìsinyìí kò sẹ́ni tí ò mọ̀ most especially àwọn tó wà nílé ẹ̀kọ́ gíga hmm. which is university. Hmm. Most of them are on internet. They are seeing the things we are saying. Wọ́n mọ̀. bó tiẹ̀ dọ́ bó tiẹ̀ lè dúró wo hmm. videos four hours hmm. wọ́n ṣà ń wo àwọn little little killings tí wọ́n ń gbé sórí fídíò orí eh, Facebook bó ṣe pa lágbádá bó ṣe pa hmm. tàmẹ̀dù wọ́n mọ̀ now they are seeing it so ẹ ẹ jọ this time around I think we ha just have to continue saying it then Baba wa kọ́là tí wọ́n sọ̀rọ̀ lẹ́ǹkan ẹ̀ báwọn ṣe mọ tí wọ́n sọ làwọn sọ yẹn if you tẹ bá ń sọ wípé Baba wa yẹn tí wọ́n pè To wọ́n attack, àtàkì baba Fatai tọ́wọ́rọ́ àtàkì everybody. We don't need that right now no. because okay, and so we pay this talking is too much. Mm. If all of us that one ṣe presenter, taba presenter, that bad sínú that wa, ẹ lè mú now. Then. Number one, because we all have our families, I need nǹkan and she. I need I need ní nǹkan need attend We mm. have to we all um, uh, sacrifice òun ni nǹkan tá à ń ṣe fi time wálẹ̀ kò sẹ́ni tó ń sọ sálárì fún wa so tẹ bá sọ wípé ọ̀nà ọ̀rọ̀ ẹni wá ti pọ̀ jù ọ̀rọ̀ ẹni wá ti pọ̀ jù ká lọ jókòó sínú ilé tá a bá jókòó sínú ilé ẹ̀yin náà lè máa kọ́kọ́ gbogbo wọn ti ni let us be candid with that let us give ourselves little respect mm. because number one, nobody is paying us. Number two, uh, we are sacrificing our time. And you know, yeah. sacrifice time, you to go one. Yeah. It's not easy for both of us. Mm. We are passing on, uh, uh we are passing through duress. Yeah. Serious duress, yes. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run torí pé tá a bá bẹ̀rẹ̀ sí ni máa attack àwọn tó ń sọ̀rọ̀ àwọn presenters ẹ fi sẹ́yìn wá just like people don't pé you talk too much we need action we, there's no let let let sọ kínní kan lóòótọ́ èmi lè máa sọ̀rọ̀ kí n máa sọ pé à mo fẹ́ máa gbìyànjú ní ìlànà ibi tẹ́mi bá mọ̀ hmm. ẹlòmíràn lè máa sọ̀rọ̀ kó máa wò ó pé òun náà fẹ́ máa gbàwẹ̀ òun náà fẹ́ máa ṣe gbá ẹlòmíràn lè sọ pé òun fẹ́ máa fa tẹ̀síbà àmàrẹ́ lomi jọ pé but no matter what we are still contributing hmm. a ṣe ń hmm. fi nǹkan kan sílẹ̀ fún struggle yìí and that is what you should you should respect látara wa ẹ jọ nítorí Ọlọ́run then number two nobody knows nobody knows everybody knows that a lè fi kò ń ṣàwa nìkan náà la máa dá gbogbo ẹ̀ ṣe tá a bá bọ́ síta tá a pariwo ẹlòmíì irú nísìn bàbá wa ti sinmi wà lọ gbé àkànnà eh, balẹ̀ yìí ok tẹ́ bá fi account number sílẹ̀ it will enable him to work more nípa ibi táwọn náà lérò wípé àwọn lè fi ṣiṣẹ́ tẹ́ bá mọ̀ pé you want yes èmi náà mọ̀ wípé àwa ara wa la ríra wa àwọn èèyàn wa tó yẹ pé wọn tiẹ̀ jẹ nínú òṣèlú wọn hmm. jẹ nídìí ọba wọn hmm. jẹ nídìí mọ̀dàrú but wọn lówó lọ́wọ́ lápò ara wọn hmm. but wọn tí wọn sì ń wò wá pé bọlá fẹ́ bàdé ni wọn tí wọn sì ń wò pé ẹ jẹ́ ká máa wò kó tó máa ṣẹlẹ̀ but mo ń gbàdúrà pé kó má jẹ́ táìmù pà tó máa ti bọ́ sórí kó tó ṣe wá máa pè pé ẹ ló bọlá lè dáwó sí o ẹ afẹ́ support yín o because that time the money will be useless. useless it will be useless yeah. so now is the time tó yẹ help. pe mister citizen why? ẹ lè pe Media ẹ anybody tó buy ti can kan nọ́mbà lẹ tẹ mọ̀ financial assistance yeah. now is the time because tó buy ti bọ́ there is nothing you can do and you cannot eat the money yeah. and we cannot deny the fact that lórí platform you bá ṣe pọ̀ níbi ìta wà tí ó yẹ pé àwọn tó wà live pẹ̀lú wa ti o to wa live pelu wọn ó lọ bí almost one k a máa rí olówó nù wọn a máa rí tálíkà nù wọn a máa rí ẹni tó yẹ pé yes wọn ò tí ì rí jẹ but the little tí wọn ní wọn fẹ́ máa fi máa update ara wọn a dẹ̀ máa rí àwọn kan tó yẹ pé wọn ò yó wọn ò dẹ̀ wọn ò dẹ̀ tọrọ sọ pé gbogbo you understand so the little way the immediate problem immediate problem ni kẹjẹ ká deal pẹ̀lú so no no no no Baba mi bàbá mi àmọ̀tẹ́kùn i have to address that issue we have to respect each other it's it's high time we stop attacking the presenters ariwo tẹ́ ń pati don't kill our morale. màmá ọ̀ṣàtọ́lá. for ara ìta ìsọpọ́ sí. ẹ jẹ́ kí n kí yín lẹ́yìn. Hmm. léni eléni ni mo gba mẹ́sẹ̀gì kan tó jẹ́ pé ó bà mí nínú jẹ́ mi ò bínú tó bẹ́ẹ̀ rí lady b náà máa testify wọ́n tiẹ̀ dárúkọ mi gbogbo wa náà kó pọ̀ wọ́n tiẹ̀ lémi wọ́n ní ilé tó wà lamẹ́ríkà ó tún náà hmm. rẹ̀ lady b ó ṣẹnu ṣùgbọ́n tì sí amẹ́ríkà <laughs> ṣé wọ́n máa sọ bẹ́ẹ̀ yẹn wọn kò sẹ́ni tí wọ́n bú nínú wa ẹ pé gbogbo wa àgbọn kéèyàn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ń sọ̀rọ̀ tí n bá pèrè voice kìíní yẹn ó ń sọ̀rọ̀ pàtàkì pé kò sẹ́nibọ̀dì wa tó jáde lọ́jọ́ tí kẹ́ Sunday Igboho jáde sí ah, ah. live ah, kò sẹ́nibọ̀dì wa tó bá wá yà àwọn máa ké gbé ajá kiri pé ṣé kò ṣe ká jáde sí ètò o mọ bí tí gbogbo wa wà o ẹni tó wà lẹ́nu iṣẹ́ tó ń ṣe nọ́ọ̀sì. ó sọ̀rọ̀ nígbà pé wọ́n sọ sálárì fún wa ni ẹ jẹ́ kí ẹ jẹ́ kí alàgbà yìí wọ́n ti wà wọ́n ti ń dúró láti ẹ̀kan mo ń gbọ́ yín. me i would say me i would say for for for future reference i would appreciate tẹ bá lè play voice note yẹn. mo mo eh, fẹ́ eh, dúpẹ́ lọ àwọn tó ti mú. ẹ hold on ẹ hold on ẹ jọ ọ ń sọ̀rọ̀ lọ́sẹ̀ ẹ hold on ẹ hold on ó wà unfair ẹ wo alàgbà wọn tẹ́lẹ̀ everybody yẹn normal ẹ má gbàgbé pé iṣẹ́ tẹ ẹ ṣe ibi tẹ ẹ ṣiṣẹ́ dé òun ni Sunday àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn there's somebody uh, on sọ̀rọ̀ mi báyìí àmọ̀tẹ́kùn àwọn bọ̀bọ̀ ìwà mi báyìí hold on ẹ jẹ́ kán sọ̀rọ̀ ok ẹ ẹ bẹ̀rẹ̀ question yẹn ṣe ń ṣókí ẹ jọ ẹ ṣeun. ok máa ṣe ní ṣókí ẹ jọ ṣe rí. ẹ má ṣe ọ̀rọ̀ hello láyìn ṣe ah. ẹ à ń gbọ́ yẹn máa yeah nǹkan ṣe mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo everybody tó ti sọ̀rọ̀ gbogbo opinion ideas tẹ mú sílẹ̀ ló make sense ṣe rí àwọn tá à ń gbọ́ yín oyè hmm. yín à ń bá yín wo idea tẹ mú sílẹ̀ from a different angle ìdámtọ́ sọ pé kí n pé kí ká rán àwọn èèyàn lọ sí north kó lọ mú kó lọ kó àwọn ọmọ wa kúrò ní north kó kó wọn wálé ní ìta mọ̀ pé àwọn pípì fẹ́ bá wa jagun ni àwa kó àwọn ọmọ ogun tiwa pé kó lọ sí north màá fún ní example kan tó bá á jẹ́ kí ẹ understand why ti idea rẹ ó lè má work but it's a nice idea. tẹ bá rántí nígbà tí uh, Uganda tí Diami kó gbogbo àwọn tó àwọn Israel àwọn tó plane tó hijack tó kó wọn sínú uh, terminal nígbà tí àwọn Israeli kó àwọn soldiers wọn wá láti wá rescue uh, àwọn ọmọ wọn the only person tí wọ́n lè rescue was obìnrin tó wà ní hospital yẹn mm. because that is dangerous. Hmm. ẹ mọ hospital tó tẹ hmm. so tẹ bá fojú farabalẹ̀ wò dáadáa pé ok ibo ni gbogbo àwọn ọmọ Yorùbá wà ní Sokoto Kano Kaduna gbogbo ẹ̀ do we have enough forces láti lọ lọ máa kó wọn káàkiri ni it's not possible hmm. we need to have our forces at home ìyẹn ìyẹn bẹ́ẹ̀. tá a bá sọ pé òkè pé káwọn ọmọ wa padà wálé jẹ́ pé àìdíà yẹn la lò ní then we have to call on the world and the Nigerian government pé wọ́n gbọ́dọ̀ fún àwọn ọmọ wa ní easy passage now is that guaranteed no but we can ask then ọmọ sọ pé Yorùbá kan sọ̀rọ̀ eh, ọ̀pọ̀ wípé ogun àgbọ́tẹ́lẹ̀ kì í parọ́ àrọ̀ tó bá gbọ́n if they like alẹ́ ìdìbò ṣe mọ̀ pé kí ni go on the very moment tí mo gbọ́ báyìí ẹsẹ̀kẹsẹ̀ àbúrò mi tó wà ní kẹtàlá àbújá mo kọ́kọ́ pè pé wá ń bí ṣùgbọ́n nǹkan báyìí tó ń go on pé èmi ni mo jí ọkọ ẹ dà jí ọkọ ẹ ṣẹgbọn kankan báyìí bẹ́ẹ̀ ọ̀pọ̀ àwọn ògbọn kankan hmm. ó dìde kẹ lọ check information kẹ mọ nǹkan tó go on èmi ò lè fún ní very clear pé ó hundred percent accurate but this is what is going on mo gbọ́n bí so and I've been following this uh, this communication for this long I've been researching trying hmm. to find information hmm. kákàkiri and ní nọ́ọ̀tì nìyẹn mo rẹ̀ ti hmm. máa ń kìlọ̀ fún gbogbo wọn mo ni not in mo but bá ká hmm. kílẹ̀ ń wá ń bẹ̀ hmm. so ìyẹn ẹjọ́ ẹjọ́ kìíní kan madam um, madam osatola ẹ má bínú páwọn èèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sherry i am a retired soldier of united states army a máa ń pè kìíní aar after action review An action after action review is a criticism on what is done and what is said. in tẹ́ or nǹkan tá a ṣe ló ń sọ̀rọ̀ lórí it is not on you so ẹ ẹ detach ara yín from what you said kẹ wo bí àwọn èèyàn ṣe ń mú àìdí àlè lórí like bẹ́ẹ̀ mi ṣe something mo fún example ti Uganda and everything so you can look at it from a different perspective so mo really kudo I give kudos to you guys and everything thank you for this information okay. and. I will sit back and relax and watch and listen and learn. Thank you. Then, uh, is there a way that you can support the program? Yes. Because I've been involved in many other things that everybody just stands still. I mm. can type and type and type and type and type. There is, we are um, not contributing anything. There is a pin. There's we pin some information for GoFundMe, bank accounts, and things that you can help us with. If you can, that would be great. It's all in there. Uh, it's pinned on there. Roger after. Thank you so much. I appreciate so much. it. Thank Eshon. you. Thanks. Bye. So um, I'm just going to end this now. So um, now, Mofeki and Wakonsoro, briefly. Um, um, um, excuse me. Can I can I can I quickly can I quickly make one point? Okay, short because I want to I, eh, eh, make it um, short so that I wants. This is this is very ẹ má bínú this is very vital the only thing tẹ́mi lérò wípé a lè sọ nípa àwọn èèyàn tó wà ní north mm. as at now although they gave us forty eight hours, hours um, on yeah. ultimatum yeah. um, tó dẹ̀ kéré gidi gan yeah. advice tèmi ni wípé anybody tó bá wà ní north ní orí platform because mo rí wípé they are all they are saying it hmm. eh, simultaneously. Mm. Uh, simultaneously. ó dẹ̀ fẹ́ jẹ́ nǹkan tó yẹ pé we have to look into. Yes. ẹni tó bá ní èèyàn ní north or tó bá wà ní north tẹ bá wà lórí platform yìí it will be better tẹ kẹ sáré sí whatsapp group yes. by so, of which tẹ bá ti pass information yẹn àwọn tó bá ti rí wípé but strictly for those that are not yes. to educate yourselves within the short space um, of eh, time whatever that we mm, have mm, the short window so that, very short window. Hmm. Then later ẹ máa kàn sí Baba Citizen AY. Ẹ lè mọ̀ wípé is a, a matter of urgency you have to tackle. Ẹ ní láti padà wá sí orí ilẹ̀ yìí. Hello. Ẹ kàrọ̀. Mo ti ẹ jọ mo ní láti sọ̀rọ̀ please. Eh, hold on, eh, hold on. Bàbá àròpọ̀ ẹgbẹ́ ẹjọ́ hold on. Àwọn ọ̀fẹ́ ẹ ẹ bá a sọ̀rọ̀ wọ́n ti ń wọlé ìsìn ẹgbẹ́ òǹsókè sọ̀rọ̀. Kí ló kọ yín? Ẹ kàrọ̀ sà, Olúwafẹ́mi tèmi láti olúwàfẹ́mi lórúkọ mi láti Ọ̀yọ́ state. ẹ ṣeun ẹ jọ ẹ ẹ bá wa ẹ ẹ ṣe ìbéèrè yín ní ṣókí ẹ torí àwọn èèyàn ń pè wọlé gan ni ẹ má bínú. jẹjẹ kò fi Ọlọ́run bẹ̀ gbogbo yín. bẹ́ẹ̀ni. ibi tẹ́ ń kó wa lọ Ọlọ́run tẹ́ kó wa débẹ̀. ìyá wa ọmọ àti wọn bínú kí wọn má bínú. tí wọn bá bínú nísìnyí iṣẹ́ wọn bẹ̀rẹ̀ iṣẹ́ wọn parí ẹ nìyẹn wọ́n sì mọ̀ gbogbo àwọn táwọn sọ gbogbo àwa tí wọ́n ń sọ̀rọ̀ fún yìí kìí ṣe pé gbogbo èèyàn ló lè fi dùn mọ́ nínú. àwọn tí wọ́n lé twenty three wọ́n ń bẹ sẹ́nu wọn dùn wọ́n pé wọ́n ní dé twenty three yẹn. Hmm. bọ̀ táwọn bá bínú sìn wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ yẹn lára. Hmm. mo gbàdúrà pé lágbára ọlọ́run láti rí ọmọ kékeré tẹ́ dé àgbàlagbà ẹ̀ ní fi ara gbọ́ fa ọ́ àbọ̀ ọlọ́run máa dájú lérí yín. àmì àṣẹ ẹ ṣeun ẹ ṣeun. sátọ́lá káwọn ní ọ̀rọ̀ nu kí wọ́n má bínú. ó dàbí pé bíi kí wọ́n fẹ́ fi ìkan dì yẹn bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ṣe àárín yẹn. because táàrin yẹn ọba ti gún mọ́ inú tí wọ́n máa dùn ni inú tí yóò sì gún bọ̀ táàrin yẹn bá ń gún inú wọn máa bàjẹ́ wọ́n fẹ́ káàrin máa gún kínú wọn máa bàjẹ́ ni. ọ̀dàkùnrin lérí ọ̀rọ̀ bọ́ǹbù tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí ohun tá a bá lè fi protect ẹ̀ tí bọ́ǹbù yóò fi ní expose ní orílẹ̀-èdè wa ẹ dákun ẹ sọ ohun tá a bá lè ṣe kámọ́ ọlọ́run fún yín sí. àmì àṣẹ ẹ ṣeun gan-an ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun sir ní ṣókí so ah, ẹ wo n tí mo fẹ́ sáré sọ́nsìn ẹ jẹ́ kí alàgbà arọpọ eré ẹ ti wà ń bẹ ẹ ti ẹ ti sọ̀rọ̀ ẹ bá wa sọ̀rọ̀ eléyìí ní ṣókí ẹ ṣeun. Ah! ẹ ṣe bàbá mi àmú kí gbogbo wa ẹ kú fọmọnìyàn ṣe jóò ní tiwa o. Um, mo fẹ́ béèrè source ibi tí àwọn èèyàn ti gbọ́ pé wọ́n sọ pé wọ́n fẹ́ àtàkùn àwọn fún forty eight láti òkè ọ̀yà because mo ní àwọn èèyàn mélòó mo ní àwọn èèyàn mélòó kan síbẹ̀ sá. ok so okay, dẹ̀ ti pè wọ́n. ok kí ni wọ́n wá. now ẹ má jẹ́ ká mú sí news mọ́ra wọn tó fi di pé bóyá àwọn èèyàn wá bọ́ sọ́nà wọn á wá máa pa wọ́n lọ́nà àbọ̀ mọ́ accident gbogbo àwọn tí mo pè fúlàní yàtọ̀ sí haúsá o hmm. àwọn haúsá lọ́wọ́lọ́wọ́ àwọn fún ara wọn gan wọn bá lómi fún fún ara wọn. Hmm lélẹ̀ tó ń tán lọ lọ́wọ́lọ́wọ́ yìí ìtún pé èèyàn kan again tó jẹ́ pé ibẹ̀ náà bù sí a dẹ̀ rí pásítọ̀ tó jẹ́ pé ibẹ̀ ló wà tó ní òun gbọ́ nǹkan kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ so ẹnikẹ́ni tó bá wà ń yẹn protect yourself kẹ́ ẹ dẹ̀ wo e, e, news tẹ́ ẹ máa follow kó má di pé àwa fara la máa pa àwọn èèyàn pa ẹ jẹ́ ká wà very careful mo ṣe find mi dáadáa kí n tó sọ nǹkan tí mò ń sọ yìí. Mm-hmm ẹ ṣeun. because nǹkan táwa bá sọ òun náà gbọ́ òun náà lis ten sí so wọn ò dẹ̀ rely lé nǹkan tí mídíà nàìjíríà ń sọ but lọ́wọ́lọ́wọ́ tí mo bá yín sọ̀rọ̀ yìí èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tí mo dẹ̀ pé láti mo fún ẹ ní church síbẹ̀. Hmm. ẹyin Dr. Aliu láìpẹ́ yìí sì sí ìtàn dẹ̀ sọ fún mi pé nothing like that okay. ẹ jọ ntí à ń gbọ́ ẹ jẹ́ find this wa dáadáa ntí eh, ok ṣeun kẹtó kẹtó máa lọ nǹkan tá a gbọ́ ni alàgbà eh, agbọ́ news ẹ látọ̀dọ̀ àwọn Koiki on ground pé normally initially fún one week wọ́n fún wọn ní i mean is it eh, thirty days kan náà sọ or something like that náà sọ but lálẹ́ yìí la máa ń gbọ́ news pé bóyá it's actually forty eight hours now we don't know we can't say for sure but nǹkan táwa kan lè sọ ni pé káwọn èèyàn ṣàkíyèsí but you are absolutely right um, our motto should always be pé kí gbogbo wa ká ṣàkíyèsí nǹkan tá a bá máa gbé sí orí afẹ́fẹ́ but ẹ ṣeun fún ọ̀rọ̀ náà tẹ sọ ẹ ṣeun ẹ jẹ́ káwọn kan máa wọlé sìn lẹ́yìn àpẹ àwọn ẹlòmíín wọlé ẹ ṣeun ẹ pé hello. hello sir hello ẹ kálẹ́ mẹ́wàá. hello sir hello ẹ kálẹ́ sir Mr David ló ń sọ̀rọ̀ sir. bẹ́ẹ̀ni kálẹ́ ẹ sà ṣẹ́rí lákọ̀ọ́kọ́ ẹ̀yin màmá wa méjèèjì ẹ jọ̀wọ́ ẹ má bínú whatever it is ẹ jọ ó máa better kẹ́ settle between closed door behind the scene ṣó yẹn kẹ́yìn bàbá wa náà kẹ́ bá wọn parí ẹ̀. àní kò síjà kankan sẹ́ẹ̀ kò sí. so ṣẹ́rí ìyẹn ni number one ẹ̀yin méjèèjì ẹ jọ̀wọ́ ẹ ní sùúrù fúnra ẹjọ kó àjà ah, o èmi àti tẹni àjà ah, o ìyá wa tẹni àjà àjà o ẹjọ ẹ má ẹ má mix ẹ up o àwọn dáàbì kan kọ́kọ́ kú mi nígbà tẹ ṣojú òpólẹ yẹn mo dúpẹ́ lọ́wọ́. a ní wọn ọjà sẹ a ní wọn ọjà sẹ wọn ọjà. lókè òsọ̀rọ̀ ń pa àyẹn mọ́ mi òsọ̀rọ̀ ń pa àyẹn mọ́ sà àjà ah, please so nǹkan tí mo sọ nípa àwọn dáàdì náà kọ́ pé nígbà tí ẹ bá ṣe ìdájílẹ̀ yẹn mo kí wọn ṣó yẹ ni mo kí wọn sà wọ́n ọgbọ́n mo ní wọ́n kún fún ọgbọ́n so mo kí wọn gan èèyàn wọn lọ́gbọ́n tó gbòógì ṣẹríṣà left me mo support wípé kí wọ́n wá bí wọ́n ṣe máa move yorùbá kúrò náà ẹ ṣẹrí tí a ò bá gbégbèsè mi ò sọ wípé bá kán alarm everybody everybody bẹ̀rẹ̀ sí ní panic oníkálukú tún sí gbó but even right now is panic panic ti wà nílẹ̀ already ṣe èyí sà kò sọmọ yorùbá tó máa wà ní gbogbo bẹ̀rẹ̀ tó máa kún panic ó ń tàn rẹ̀ ni ṣe èyí sà now ṣe rí ohun tó ṣẹlẹ̀ pé a fẹ́ gba Yorùbá nation tó tọ́lọ́run dẹ̀ ti fọwọ́ sí ṣe tá a bá proof wípé a care fúnra wa hmm. wọ́n máa wá all these people will just see us as fools pé máa wo àwọn eléyìí wọ́n kàn sọ pé kíní kan wọ́n fa àwọn ẹnìkan lẹ̀ síbi kan fine kò yí sí lóòótọ́ I don't know how it's going to happen but we have to strategize better and find a way. ṣé yín sà mí ò mọ bó ṣe máa ṣẹlẹ̀ o bó jẹ́ pé kí gbogbo àwọn ọmọ Yorùbá kan ra pé mítìn láàrin ara wọn bẹ ni o pé tó bá ti dọjọ́ báyìí mi ò mọ bó ṣe máa jẹ́ o but hmm. at least this is my own opinion based on that because ṣẹ́nibẹ́ yín ṣe programu yìí àwọn enemies náà listing o ẹ má tọra yín o ẹ ah. bá lọ believe pé ẹ pé kìnìún kan àwọn enemies listing o kì í tọ́ ẹ fi tọ́ ẹ fi nǹkan tẹ́ ẹ sọ tí wọ́n fi ṣe plan wọn tí wọ́n fi ń strategize plan ti wọn ṣòye yìí tán fẹ́ lò against gbogbo wa ìyẹn bẹ́ẹ̀ ṣẹ́ríṣà ehm, àwọn dádì wa àwọn dádì wa tí wọ́n sọ̀rọ̀ ní ẹ̀kan kọ́lọ́mà ẹ̀kan sọ̀rọ̀ tán tán sọ pé àwọn pe àwọn èèyàn ní north yẹn ṣẹ́ríṣà hmm. dádì mi ò sọ pé bóyá nǹkan tẹ́ ẹ sọ ò dá sà but káti ẹ̀ wá gbà pé irọ́ ni even at the expense of irọ́ ni everybody. bẹ̀rẹ̀ sí ní move ṣé yìí ń sà gẹ́gẹ́ bí àwọn dáàdi wa kan tọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ogun àsọtẹ́lẹ̀ ìparun bá gbọn ẹjọ́ má bínú ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi pé mo kòwé wájú mi ò tó wé pa ẹ jọ̀wọ́ ṣe rí ó kó ní kálukú bẹ̀rẹ̀ sí ní move no matter what ṣe rí táwọn Americans tí American kan bá wà níbì kan their military are ready to ẹ mọ̀ they will do anything to prove to the world that we care about our own. She, hmm. so this is one of the fundamentals of the things that I believe that we need ṣe yín sá i don't know how ṣe yín àwọn mọ́mú wa tán sọ̀rọ̀ pé àwọn ẹnìkan kíní kan ṣẹlẹ̀ láti Port Harcourt it is true gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń ṣẹlẹ̀ but i don't know how ẹ ṣàtúgbọ́ nǹkan tó tún sọ pé nígbà táwọn Ìgbò máa wá wọ́n kó bọn wá wọ́n pélé wá kó they move their people out ṣe because ṣe yín àbá move àwọn èèyàn wá out ọlọ́mọ ẹ̀ kárí burúkú ọlọ́mọ ẹ̀ kárí burúkú táwọn pípé bá àwọn tó ń sè táyà bá ń sọ Odùduwà nation lójú àwọn Yorùbá kan òpèlú kàtúyà you crazy odura nation ṣiwo lẹ sọ kirikan kirikan ọfọ àwọn èèyàn lẹ ọpa àwọn síbẹ̀ bẹ́ẹ̀ i don't know whether opc whether amọ̀tẹ́kùn whether whosoever o ọbẹ mm, mm. mi ṣe rí sí nìyẹn from my own opinion mo bèrè pé ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ tún rí bẹ́tà jù mí lọ sá mm, yà ohun tí mo ní kí n sọ nìyẹn sá yẹn sá ọdẹ ọsán. ok ẹ ṣeun tẹni ẹjọ ẹgbọn sókè ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí so a fẹ́ máa yan a máa máa yan nǹkan kan nu wa ká máa sọ̀rọ̀ lórí ẹ̀dẹ̀ ǹdẹ́ wa tún lè sọ̀rọ̀ ẹ bá a dá sọ̀rọ̀ iṣẹ́ díẹ̀ kí lẹ rí sọ̀rọ̀ tí wọ́n sọ nípa rinsin. yà ọ̀rọ̀ tí wọ́n sọ náà ni a ti sọ sẹ́yìn tẹ́lẹ̀ yẹn because a lè fi àwọn èèyàn wa sí ibẹ̀ yẹn ọdún náà lákọ̀ọ́kọ́ kan tó sọ̀rọ̀ èmi àti òsàtọ́nà mákànákì ṣèṣì ìlànà ilé àti wọn ò jà ìyẹn lọ bẹ́ẹ̀ nǹkan tá a ti sọ sẹ́yìn nìyẹn pé a lè fi àwọn ènìyàn síbẹ̀ torí àti wípé gan ẹ ká sọ̀rọ̀ àwa aláàfẹ́ dá dúró a kí haúsá lọ kí ibo dúró kí àwa náà dúró àwọn nísìnyí ẹ̀dẹ̀ mọ̀ pé fúlàní haúsá wà àwọn tó dìde pé àwa náà lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa wọ́n lè lọ wọnú àwọn fúlàní ó lè lọ wọnú àwọn haúsá tó jòrì jìnnà kí wọ́n lọ máa ṣe wọ́n ní ìjàmbá irú àwọn kan kí ló gbà yín lẹ́nu irú àwọn nǹkan báyìí a ní láti mú fún wọn kúrò ní ibẹ̀ yẹn sẹ́ yìí nǹkan kan tá a ti sọ náà náà ti sọ a lè fi wọ́n sílẹ̀ síbẹ̀ àmọ́ bọ́wọ́ wọn ṣe tó àmọ́ bọ́wọ́ wọn ò ṣe tó ṣùgbọ́n a ní láti tètè pariwo fún wọn kán kúrò ní ilẹ̀ haúsá torí àwa la fẹ́ dá dúró báyìí sìn anything ló lè ṣẹlẹ̀ ìyẹn ò ní mí pé kí wọ́n wà panic lórí nǹkan kan but wọ́n gbúdọ̀ máa prepare láti move kúrò ní ibẹ̀ yẹn torí tí wọn bá kúrò ní ibẹ̀ yẹn tí ọ̀rọ̀ yìí níṣẹ́ ń gbọ́ tó ní bọ́ọ̀bù kan máa ṣẹlẹ̀ ń sìn ibo làwọn tó fẹ́ láǹdì. ẹ mú sùrùsà ẹ mú sùrùsà ẹ mú sùrùsà ẹ mú sùrùsà ẹ jẹ́ kí wọ́n máa sáré parí ọ̀rọ̀. àwọn tó máa láǹdì sí i ìdí ni ìta fi lẹ pé tọ́ba tán bá ti ní pé kéèyàn kúrò níbì kan ẹ jẹ́ káwa náà kúrò a ti mọ̀ pé ogun ṣẹlẹ̀ ogun yẹn dẹ̀ máa le gidi gan ni kò dìgbà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ tán kó tó wá di pé a máa wá pariwo a máa wá ṣẹ̀ṣẹ̀ máa sọ pé èmi ò gbọ́ o bẹ́ẹ̀ dẹ̀ ni púpọ̀ nínú àwọn èèyàn gbẹ mọ́jẹ̀ nǹkan yìí ṣùgbọ́n púpọ̀ nínú àwọn míì wọn ò gbọ́ but nínú àwọn students tí wọ́n sọ lẹ́ẹ̀kan student mọ̀ ń pa tó ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ kí n tàn yín wọn kàn ní gbọ́ ni àwọn tá a jọ ń wojú ara wa gan wọ́n máa gbá wa síbí ni ká máa láwọn tí wọ́n tiẹ̀ wá sí lórí mídíà rárá but a ní láti mú fún wọn torí ìjọba wa wọn ò ní dá sí ẹ má jẹ́ ká tàn sáwọn tán ní pé wọn gbúdọ̀ lọ tán ní pé ká fi àwọn apààyàn sílẹ̀ sí àárín wa ká mọ́ sọ̀rọ̀ sáwọn yẹn làwọn lọ bá pé ká fẹ́ kó àwọn èèyàn kó wà dá wa lò ẹ ṣe ah, bẹ́ẹ̀ni ẹ má bínú ìpè kọ́ wọn nísìnyí ẹ jẹ́ kí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ ẹ ṣeun gan ni ẹ ṣeun fún àlàkàyè yín ẹ ní sọ̀rọ̀ tán mà ẹ ṣeun ó yá alàgbà ẹ jọ kí ló kọ ẹ gbóhùn sókè ẹ ní ṣókí ẹ sáré fún wọn ní alàgbà wọn uh-huh. tẹ́kùn ẹ̀yin lè máa dáhùn sí i ṣe gbọ́ ó yá. orúkọ mi ni orúkọ mi ni Mukaila. Ah, nǹkan tí mo fẹ́ sọ ni wípé um, ìkíní ni pé gbogbo wa a lè wà lójú ogun bẹ́ẹ̀ni. press social media náà ara ogun ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀yin tẹ́ wà lókè òkun. bẹ́ẹ̀ni. àwa tá a wà ń bí náà iṣẹ́ náà ni gbogbo wa ń ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so kẹ́nì kankan máa sọ̀rọ̀ pé àwọn èèyàn kan sọ̀rọ̀ nípa àwọn kan wà ìyẹn kì í sọ̀rọ̀ tó dáa. ìkejì ni pé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bí bàbá wa Sunday Igboho bó ṣe wà yẹn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ thousands àwọn ọmọ Yorùbá tí wọ́n wà tiẹ̀ tiẹ̀ gbórúkọ wọn tí wọ́n dẹ̀ lè tí wọ́n dẹ̀ jọkùnrin àti wípé mo fẹ́ sọ pé àwọn ọ̀rọ̀ kan wà tí yàn lè sọ lórí afẹ́fẹ́. ẹ má sọ àwọn tó bá jẹ ẹ ní nọ́mbà ilé text wa kẹ forúkọ ká sọ̀rọ̀ yẹn lẹ́yìn ẹ má sọ lórí afẹ́fẹ́ bẹyìn. ẹ fi sẹ ẹ ṣẹkù. ẹ máa kọ ṣẹkù bákan mm-hmm. ni wípé bí mo ṣe sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló wà báyìí bíi bàbá wa Sunday Igboho bẹ́ẹ̀ náà ni a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ajìjàgbara tó ti dìde kéékèèké báyẹn ní ilẹ̀ Yorùbá àwọn míì wà tó yẹ pé irinṣẹ́ ló tiẹ̀ ń jẹ wọ́n níyà àwọn míì tó two hundred àwọn míì tó five hundred káàkiri báyẹn ní ilẹ̀ Yorùbá ní tọ́jà ìjọba Yorùbá. ẹ má ẹ ẹ sọbẹ àmọ́ ẹ má ẹ mọ ẹ ṣáà ẹ ti mọ bí tí mò ń lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣẹkù ẹ ṣẹkù ẹ ṣẹkù ó dáa màá send text yín. ẹ ṣeun ẹ ṣeun. ok àbí whatsapp message ẹ ṣe gòdì ẹ ṣeun ẹ kúrò dé olùwàgbé wa o ẹ ṣeun. àmín àmín Ọlọ́run. ọ̀dà ọ̀dà. tó alàgbà Àmọ̀tẹ́kùn lórí ọ̀rọ̀ yẹn ẹ̀yin ẹ jọ̀ọ́ máa rọ gbogbo àwọn tó ń pè ẹ̀yin tẹ́ ń pè ẹ má sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ dáàbòbò ẹ má sọ àwọn ọ̀rọ̀ bóyá iye orúkọ àìmọye ẹ má gbogbo yẹn ẹ má sọ a confess fẹ́ sọ kí àwọn èèyàn ká sọ pé nǹkan báyìí láwọn èèyàn rí ṣe ládùúgbò wọn o àmọ́ ọ̀rọ̀ pé iye ẹ má dárúkọ iye àbí orúkún a kàn fẹ́ gbìmọ̀ kí wọ́n tẹ̀lé sọ fáwọn èèyàn wa kán lè ṣe fúnra wọn báyìí sọ̀rọ̀ mi yẹ yẹn ṣeun ok alàgbà àmọ̀tẹ́kùn ẹgbọ́n sókè. àmọ̀tẹ́kùn. mi ò rí lè ní nǹkan láti sọ hopefully bá a ṣe ń wò yìí ó láìpẹ́ kò yẹ pé Kóìkì máa join wa pẹ̀lú. bẹ́ẹ̀ni uh, baba sunday. okay. ó dá ìkọ́ńtà láti àrí láti wá. okay. So, but the issue is ẹ jẹ́ ká try ká fi ọkàn sí nǹkan tá a bá wa gangan kí ni nǹkan tá a lè ṣe nísìnyí láti announce fáwọn tó wà. bẹ́ẹ̀ni. lókè lọ́hùn kí la bá la ṣe lè ṣe tó jẹ́ pé most of them tó tí ó bá délẹ̀ tán gbogbo àná làwọn máa ṣomi lójú wa ìwà yìí kankan. bẹ́ẹ̀ni ẹnu ọ̀rọ̀ bọ́ǹbù ní bí nǹkan kan kí la lè ṣe ìyẹn gangan ni issue tó yẹ ká try ká deal pẹ̀lú. bẹ́ẹ̀ni. meeting yìí gan ó yẹn pa àṣì máa ní again ah, ah, ah, torí most of the people tó wà yìí bá yóò sí ó ti di dandan ó ti di dandan so many things láti ṣẹlẹ̀ a ní láti organize ara wa so as kì í ṣe pé à ń fà á báyìí fà á a rí yìí láti calm down ká à ń panic à ń sáré ṣe nǹkan o kò lè ever solve problem a ní láti really wà organized so gbogbo ariwo tá à ń pa ń sìn yín hmm. ó lè má di anything tá a bá jókòó ká strategy lélẹ́yìí àti strategy lélẹ́yìí tó bá yọ báyìí báwo la ṣe máa ṣe ìyẹn gangan ni plan tó yẹ ká try ká mú dání. ẹ ṣeun ẹ jẹ́ ká gba ìpè yìí ẹ ṣeun ẹ hello ẹgbọ́n sókè hello ẹgbọ́n sókè. hello ma hello sir. ẹ rẹ kalẹ ma kí ló kọ yín ma. ẹ kalẹ. ẹ lẹ. ẹ jọ Kudrat lórúkọ mi Ìbàdàn ni mo ti ń sọ̀rọ̀. ok láti Ìbàdàn. nǹkan tí èmi kò fẹ́ sọ ni pé ẹ jọ ní bẹ́ẹ̀ ni nǹkan tèmi fẹ́ sọ ni pé anytime tẹ bá ti ń ṣe program àbá ni omi ò pa láṣẹ o ẹ máa because èmi mọ bó ṣe máa ń cut àwọn ọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yín sí mo mọ àwọn nǹkan tí mo lè cut tí mo lè mm. jẹ́ kó go viral mm. ẹ máa sọ àwọn nǹkan tó bá wà important it's not everything about dialogue dialogue dialogue tó yẹ pé téèyàn bá mú jáde èèyàn máa make it go viral people can hear number one bóyá kẹ́ máa list àwọn topic tẹ́ máa máa discuss lè lórí mm. because látẹ̀kùn ṣe i been online it's still the same thing we're just roaming about. It's still the same thing. How they move from one place to another, and that is not mm. only the issue. Okay, ẹ jẹ́ ká kọ́kọ́ wò ẹ jẹ́ ká kọ́kọ́ wò ẹ má bínú number one ẹ jẹ́ ká students. Uh-huh. Okay, gbogbo students all over Nigeria or all over Southwest. West hmm. báwo ni kí lẹ students okay ẹ voice notes yìí kó go viral ẹ̀yin ìyá ọlọ́mọ tí ẹ mọ yín school ní píríọ̀dù yìí ẹ jọ ẹ ṣọ́ra ṣe hmm. tẹ bá ti wò ta ẹ má jẹ́ káwọn ọmọ yín lọ sí school bóyá hmm. so so period and so so period that hmm. is one two gbogbo ẹ̀yin tẹ bá léèyàn ní òkè ọya ẹ jọ nítorí ìtọ́lọ́hún ẹ jẹ́ kán wálé kí gbogbo nǹkan tá à ń sọ ń sìn point ní ká kékèké kékèké eh, kékèké the videos go viral the voice go viral so nǹkan tó máa go viral ní kẹjí kan máa sọ̀rọ̀ lé mm, lórí nsìn ṣé gbogbo ẹjọ́ ìjà tá à ń sọ̀rọ̀ lé lórí látẹ̀kọ́ tí à ń argue yìí is not nǹkan téèyàn lè jẹ́ kó go viral you got what i'm saying so mm. ẹ jẹ́ ká sọ̀rọ̀ point ká pinpoint gbogbo nǹkan tá a fẹ́ mm. mú okay students àwọn tó wà lọ́yẹ̀ òkè òkun so any other thing we been behind the door. Ben you get what i'm saying bó nǹkan tó bá káràlú ní kẹjẹ kan sọ̀rọ̀ lé lórí so ẹ ṣe ẹ kó ètò ó dàrọ. ó dàrọ wọn ẹ ṣeun gan ẹ ṣeun adúpẹ́ ẹ ṣeun báyìí. tó ọ̀rọ̀ tí ọ̀rọ̀ yẹn ṣókí ẹ̀yin ká tó tẹ̀síwájú ẹ̀yin ẹ̀tanú ni ok ìyáàfin ọmọ ba ó dà pé ẹ ti sọ̀rọ̀ látẹ̀ kan lady b ẹ jẹ́ kí lady b sọ̀rọ̀ náà lady b ẹ gbóhùn sókè mi mọ̀tẹ́ bá fẹ́ nìkankan lady b lady b ṣé wà ń bẹ́ẹ̀ ẹ eh, on mute lady b ṣe ń gbọ́ wa. ẹ̀rẹ́ ká sọ̀rọ̀ lè rẹ̀. Eh, no kí ni ọ̀rọ̀ kí ni ọ̀sán nǹkan kan sì pé ká ṣe àwọn small viral viral video àwọn kan bẹ́ẹ̀ yẹn kí lè rí sí ọ̀rọ̀ yẹn cause àbátọ́ mú wà ní ẹ pé ká bóyá bóyá ká bẹ̀ torí àsìkò tí lọ ń sìn fún wa gan ṣé ká ṣe àwọn. ẹ mọ̀ pé ṣe program yẹn gan lẹ́ẹ̀dá báyìí tẹ̀ because èmi fi ní pé ká tó wà understand sẹ́ni right pé a sọ̀rọ̀ ẹ̀ ó ní ó yẹ ká sọ àwọn ọ̀rọ̀ pé ẹ já sọ̀rọ̀ báyìí já sọ̀rọ̀ báyìí. níwà ẹni ẹ sọ fún wa pé bíi pé àmọ́ iṣẹ́ wa ṣe ni kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ because mm. ká tó wá sàn láà ti sọ pé nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lélẹ̀ so what are we saying. okay all right um, ti okay a ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti anonymous a ti sọ̀rọ̀ nípa tàwọn ti eh, forty eight hours a ti sọ̀rọ̀ nípa ti àwọn ti àgbẹ̀ so àwọn mi mọ̀ tẹ́bi ẹlẹ́mi tá a bá ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ lórí ẹ̀ uh, anybody tó bá fẹ́ sọ̀rọ̀ eh, mrs uh, eh, lady b ok tẹ́ni tẹ́ni ọmọ ológo ó yá ẹ lè sọ ọkàn eh, kọ́ni ká tó pa àwọn ìwọlé. mọ́mì tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn sọ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ máa rí i pé nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi tí mo sọ nípa woman tí wọ́n tí wọ́n ṣe léṣe ní ọ̀nà Ogun State mo sọ̀rọ̀ pé wọ́n ní the security even torí àwọn student self kí wọ́n mọ bó ṣe máa máa rìn àwọn tó bá ń lọ sóko a ti sọ nípa student already now. a ti sọ a ti sọ a ti sọ a ti sọ. bóyá àwọn ṣẹ̀ṣẹ̀ join wa a ti sọ nípa student kí wọ́n mọ ìgbésẹ̀ tó ń bá máa gbé kí wọ́n mọ bó ṣe máa máa ṣe. because wọn kàn lè máa lọ kọ́ àwọn ọmọ wa mọ́ ọmọ school kan kàn máa kidnap wọn kàn máa ṣe gbogbo ẹ̀ bóyá àwọn ṣẹ̀ṣẹ̀ di online ni wò jẹ́ kán mọ̀ bóyá a ti sọ nípa student already. ojú bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun ok alàgbà wa látà ẹ kálẹ̀ ẹgbóhùn sókè hello. hold on ó yá mò ń gbọ́ yín ó Ah, hello. Um, yes. tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ wọ báyìí mm. because wọ la fẹ́ ọ̀rọ̀ òkè orogún lẹ ń sọ ń sìn. ẹ jẹ́ mo fẹ́ kí ẹ apply wisdom. Mm. because nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé carpenter ò lè ṣiṣẹ́ surgeon. bẹ́ẹ̀ni. tailor tailor kò lè ṣiṣẹ́ accountant. Mm we are we are all novice ẹni about o bá cannot discuss it, but cannot yeah. plan yeah. military operation nothing must go according to plan so gbogbo àwọn tó wà ní diaspora tó yẹ kó ti ó jẹ ó jẹ military hmm. ẹ jẹ́ kó meet hmm. secretly mm. kó brainstorm they are the only people because àwọn àwọn eh, because àwọn tá n bad deal wọ́n ti lọ sí war college they know how to fight war. Mm-hmm. you know, keep professional ma ba ba ṣe wa ẹ ẹ tí o eh, you could be you could be a prof you could be a medical doctor you don't you know nothing about war so kò tẹ́ máa ṣe ni announce you know àwọn tó wà ní diaspora tó wà tó ti be bẹ́ẹ̀ ex military guy or tó bá ṣì wà military want ló máa àwọn ló máa meet secretly to máa brainstorm to máa fún wa ní knowledge eh, from there. kọ́lá ṣé yes ẹ bá ọ̀dà sí yes kí ló ń ṣẹlẹ̀ hello. hello ń pẹ́ yes oh yes bàbá Fatai Gúnrúbídó mo kí everybody ẹ kálẹ́ ẹ kálẹ́ wálé wà látà ló ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun ẹ sókè ẹ ẹ ẹ ẹ bá a dá sọ̀rọ̀ yìí náà ẹ sí gbogbo ọ̀rọ̀ eh, ẹ contribution tèmi kàn contribution tèmi ni wípé ẹ tó sọ̀rọ̀ láti nǹkan tèmi náà fẹ́ sọ nípa ẹ̀ náà nìyẹn pé à ń láti gẹ̀ẹ́tì àwọn tó bá jẹ́ military guys tó ti mọ̀ nípa ogun gangan then secondly èmi ò rò pé meeting tá à ń ṣe lálẹ́ ìgan bóyá ó bóyá aré lè ní ìdí ẹ̀ gangan because irú meeting tẹ̀ ń ṣe gangan kò yẹ kó jẹ́ pé ó wà openly ẹbí according to ó dà pé ọmọọba lọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé wọ́n ní àwọn Yorùbá tó wà ní north pé gbogbo àwọn Yorùbá tó wà ní north wọ́n ní aṣojú gbogbo wọn ní everybody láṣojú so tá bá dẹ̀ ní aṣojú bẹ́ẹ̀ yẹn àwọn gangan ló yẹ kẹ lọ bá ṣe mítìn yìí bí bàbá hmm, kamẹta ẹ ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan hmm. wọ́n ní wípé ká má lọ jẹ́ kí àwọn fi panic sá eh, ọkàn àwọn èèyàn unnecessary panic hmm. so nǹkan tẹ́mi kọ̀ fẹ́ suggest ni pé irú meeting, yìí àwọn tó jẹ́ aṣojú àwọn people yìí ní north àwọn gangan ló yẹ kí ẹ bá ṣe mítìn so that èyí eh, tẹ́ bá lè gbé fáwa kẹ lè gbé fáwa káà pé individual tá a bá mọ̀ bọ̀ àwọn tó jẹ́ pé aṣojú wọn ní north yẹn àwọn lèmi rò pé mítìn gangan ó dá lórí fún wọn rather than àwa tá a wà ní diaspora or okay. anybody okay. contribution mi nìyẹn. ẹ ṣeun gan ni ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun okay uh, oh gosh one minute okay now kan tó kan tó gbé kọ́ọ̀lù ìpè kejì yẹn ẹ jọ lórí ọ̀rọ̀ ntí mi mọ̀ tẹ́ bá fẹ́ fi àfikún sí ọ̀rọ̀ yìí ẹ̀yin ẹ̀ta ni ò ti sọ̀rọ̀ náà for a while ẹ̀ ẹ̀ alàgbà alàgbà fatai ẹ̀jọ̀ tẹ́lẹ̀ bá wa dá sí ọ̀rọ̀ yẹn díẹ̀ mo mọ̀ pé ẹ kàn ṣe ní ṣókí ẹ ò mí lọ́dọ̀ yín ẹ kàn ṣe ní ṣókí àwọn kan máa pè wọlé sí wọn pè bọ̀ ó yẹ sọ̀rọ̀ ẹ ṣe ní ṣókí. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé màá fẹ́ kí gbogbo àwọn èèyàn wa ká tí ń sọ̀rọ̀ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń ṣọ́ra wọn nítorí pé ọwọ́ tá a wà ń sìn yín we have to be campaigning that everybody must be very very cautious be very wary of their environment gbogbo ibi tó ní kálukú bá lọ kọ́ máa ní ìfúnra gbogbo ìyẹn iṣẹ́ wa láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ewu wà lóko ló ń gẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé Nigerians are less informed ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé táwa ń ṣe we are prone to so many information and we are, uh, we are we, I mean iná òkè lọ ń bí àwọn oríṣiríṣi àwọn nǹkan àwọn oríṣiríṣi àwọn nǹkan táwa ń rí bí wọn rí Nàìjíríà nǹkan táwa mọ̀ wọn ò mọ̀ òun ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí títí wọn tiẹ̀ mọ̀ pé problem wà wọn tiẹ̀ mọ̀ pé àwọn admin kan wọ́n ṣe anything àyẹ̀dá àwọn tó ń plan fún marriage sì tán fẹ́ lọ súnmọ́ nítorí pé they are completely ignorant of gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa sensitize àwọn èèyàn pé ẹ jọ̀ọ́ ewu ń bọ̀ o ẹ má jẹ́ ká wẹ́n tá a bá tan àwọn èèyàn wípé wẹ́ẹ́ àwọn over sensitize wọn wọ́n ń hmm. tẹ́kẹ́ by the time problems has to happen àwa náà máa blame pé à ah, ṣé kí ló hmm. tẹ̀dẹ̀ sọ fún wọn so ó bẹ́tà ká sensitize àwọn èèyàn wípé ẹ̀yin tẹ̀ wà ní north ẹ máa bọ̀ ń sàlẹ̀ even tá a se ki lo tede so fun won so o better. ka start awon eeyan wipe eyin te wa ni not e maa bo sale even ta a te issue any eh, ultimatum for now hmm. if we present to them that ultimatum is being issued i'm telling you it is not out of place in the sense that in the time of war propaganda is part of it you can even try to trumpet Benny. such propaganda in Benny. a way to save the life of, life of the people. Benny. because ọ̀pọ̀lọpọ̀ ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀tí tó gbé bá ká wọn mọ́ àwọn tá a the system nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn yìí is a real issue in the entire world. Benny for a set of people backed by some uh, eh, people, powerful people. kọ́dẹ̀ wàá fẹ́ ká èrò race mọ́ láti destroy èrò race yẹn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn ká bá wà sensitive nípa ká dẹ̀ sẹ́ ká jẹ́ káwọn èèyàn understand pé ewu wà fún wa nígbà tá a bá ń tọrọ wa ni. and we, we have to embark on propaganda tí wọ́n jẹ́ pé nǹkan mẹ́fà la rí. ẹ ẹ má ṣe ọ̀rọ̀ yẹn ẹ má sọ yẹn ń ta ìjọ ẹ ṣe ẹ ṣe. ok ẹ well ìgbà mi máa ti gbà wípé a kì í ṣe àní eh. ara kọ́ láwa but this is the this is the real issue eh. ọlọ́run akọ aláti mọ̀ ṣe sensitization of people ìyẹn ló má tà ń sìn káwọn èèyàn wa kan ní awareness nítorí pé ewu yìí ń bọ̀ afẹ́ akọ ewu yẹn ń bọ̀ ewu yẹn ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ láti nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn ni mo fi Olúwaṣẹlẹ́rìí ni mo ti sọ fún àwọn àbúrò tó wà ní north ó pariwo lé wọn lórí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí fún wọn ní àwọn oríṣiríṣi information ẹ̀rú bà wọn láti bí ọdún méjì sí Èkó náà wà wọ́n rìn wọ́n dé àwọn pé bọ̀dá nǹkan yẹn mo ní kò sígbà tó ní ṣẹlẹ̀ o i'm happy you are you been there mo fọlọ aṣọlẹ rí fún yín ẹ ṣeun ẹ ṣeun ẹ jẹ ká dúpẹ́ àwọn olóko lórí ni wọ́n dẹ̀ wà ń sàlẹ̀ láti gbà yín torí èmi ti anticipate kan tó ṣẹlẹ̀ tipẹ́tipẹ́. ẹ ṣeun ẹ ṣeun ẹ jẹ ká gba kọ ẹ ká lẹsà ẹ gbóhùn sókè hello. yeah hello um, citizen ewa. yes yes my brother. yeah ẹ jọ fún ọkọ um, yín. from london uh, uh, well. <laughs> first name. Uh, I'm gonna, ben ben. right yes yes yeah. yes yes yes okay yeah i know okay yeah àjọ lọ àjọ àtijọ́ lọ lọ ṣe protest dada yes, yeah yes, yes. Um, first of first and foremost i want to appreciate every one of you every one of you i pray the lord almighty will enrich you Amen. you know Amen. your source will never go dry in jesus Amen. name Amen. Amen. um, first and foremost ṣẹ́rí ẹ má jẹ́ kí àwọn pípọ̀ yẹn kàn fi èdè sí wa láàrin you know those are ọ̀rọ̀ bí agímẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ká fi yẹn sẹ́gbẹ̀ nǹkan tí mo fẹ́ sọ ni the other call àti sọ lẹ́ǹkan regarding okay. you know to challenge uh, you know to strategize pẹ̀lú àwọn ex-military man or the ones that are still in service right now. Really? If there's how we can reach out to them secretly, yeah. you know, to yeah, láti strategize, láti gbé àwọn. And again, ṣe mọ̀ most of our people tó wà ní north, most of them, àwọn what wà tó lọ́mọ mẹ́fà nínú wọn because ebi mu àwọn aunties tó ní bí ọmọ eight mm. children. Hmm. And they are single parents. Oh. How báwọn not if they mobilize wọn wá sí Èkó. Hmm. So bí if there's how, if there's how we can, you know, we can Okay. We can create some sort of awareness where maybe mm. láti raise fund, láti support irú àyàn bẹ́ẹ̀. Mm. You know, I've been trying to reach out myself. Mo ti ń mm. but for no ò lọ. Because even sometimes I mean my top of black bí báyìí. You know Benny. we should you know we should consider people like that. Yeah, yeah. You know, so if there's how we can raise fund to say okay. Yeah. And they are they, scattered all over. Yeah, not pé not to be. Very Bẹ́ẹ̀ni Hmm. They are scattered all over, so we don't we don't we don't really know. But maybe okay, maybe the forty-eight hours yeah. or thirty days or whatever. These people at Mokbuki animals, you know. Right. In fact, even màálù tí wọ́n ń sìn gan wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn fúnra wọn they don't value life. Bẹ́ẹ̀ni So why do we have to ah gbọ́dọ̀ máa dúró ti àwọn people yẹn ó ti yé yín. Bẹ́ẹ̀ni. Fẹ́ kọ́ máa like bí ẹ ti ṣe wà bí ẹ máa you know you ẹ mọ̀ mí ná if if tọ́ máa sọ you know if there's how we can respond. yeah. I we, know we, we I, have, the globe. We have uh, we have the Yoruba Rescue Fund, and you know that we got for people that people can put some things in, and there are other things that's been done, and you can help us individually and the group, and helping people at home. So we can actually we can have a reference, for for, for example, okay, uh, whatever account we choose, okay, reference to help for the, the you know moving of people back home. So there are many ways we can do that. But but yeah, we don't, much. honestly, we, I don't, for me, in my own opinion, I don't even think we need to wait for any sort of um, um uh, maybe we are for any time. Maybe we are con- we should, they should start moving. Okay. okay. Honestly, they should start moving. And again, uh, Citizen Wajo, ṣe rí video got tó circulate in ìrọ̀lẹ́ yìí. Mm. I I want to see. I saw it. I saw it. But um, yeah, <laughs> like I said, video we're, Sherry, we're I, not sure. We're not sure. Yeah, because I think Sherry, it's an older video. Accent gbọ́ ní hmm. background. Hmm. Accent mo ń gbọ́ accent yẹn that is pidgin tó ń Cameroon ni. Okay. Kò ń ṣe pidgin English títí wa. Pidgin English tó máa Cameroon ni. Eh, eh, a ti sọ̀rọ̀ ń We spoke about it that it might be French connections but we do and and, and, um, and um, Alàgbà Fatai Ogori we do had mentioned that. So so it's uh-huh. something we are thinking of as well. And that on the bigger scheme of things, Fatah uh, Agba Fatah Gonibodo said that um, it's, part of the eh, the plan, the, the French plan to try and dominate and everything else. and you know uh-huh. so so that's another aspect that we're looking at as well. Uh-huh. because you know uh, we, we we need to be very careful because ọmọ barak lèmi tí n bá gbọ́ gbogbo accent ní Nigeria, tí n bá gbọ́ pidgin yorùbá mo mọ̀ pé yorùbá ló ń sọ tó bá tó bá kí so bá ń sọ pidgin mo mọ̀ pé kàlàbà ni. Okay. ẹ mọ nǹkan ẹ máa hmm. ẹ text mi ní orúkọ yín lẹ́yìn lórí lórí nọ́mbà ìṣẹ́gbọ́. So okay. Ẹ̀ṣẹ̀wọ̀n Adé okay. Ẹ̀ṣẹ̀wọ̀n. Okay. God bless all of you. God bless you. Okay. Okay. Okay. Okay. Okay. Ẹ̀ṣẹ̀wọ̀n so now ẹ̀yin ọmọ i think uh, nǹkan tá a máa ṣẹlẹ̀ ni pé gbogbo mo ẹ ó ti rẹ gbogbo wa báyìí bóyá the next ten fifteen minutes kárápọ̀ yes okay yes. in addition to nǹkan tí bàbá wa bóyá bàbá wa bàtà ni wọ́n sọ̀rọ̀ about sensitivity environment wa mo tún fẹ́ fi eléyìí tó àwọn èèyàn wa létí pàápàá jùlọ àwọn tó tún wà náà tiẹ̀ náà ni dóò ó ti ń ṣẹlẹ̀ ní. Mm Eh, ó ti ń ṣẹlẹ̀ ní south náà tí wọ́n ti ń kó aṣọ military sọ́rùn àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa jáde àwọn èèyàn máa rò pé sójà ni wọ́n wọ̀n lè ṣe sójà so káwọn èèyàn wa wa kan wà kan wà very sensitive gan sí environment torí nígbà just eh, crisis nígbà yẹn nǹkan tó jẹ́ kí wọ́n rí àwọn èèyàn pa púpọ̀ gan nìyẹn most people will think pé àwọn military tó máa ti ń sá lọ Hmm. wọ́n máa rò pé àwọn sójà làwọn rí pé ah, Ọlọ́run ti ṣe àwọn máa sá pamọ́ sọ́dọ̀ wọn hmm. so wọ́n mọ̀ wípé àwọn tí wọ́n pààyàn gangan ni wọ́n wọ aṣọ mílítírì hmm. so kínní yẹn ó rí gan nǹkan tán fi pa wọ́n gan gbà yẹn ni so káwọn èèyàn wa kán má rò pé bóyá mílítírì kan o ó máa gbà wọ́n àbẹ anything kankan bẹ́ẹ̀ yẹn gba ara ẹ ni o defend ara ẹ kó o dẹ̀ ṣọ́ gbogbo environment ẹ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ok now a a gba ìpè kankan mọ́ sìn. bẹ́ẹ̀ni jọ fídíò tí wọ́n ń send káàkiri táwọn èèyàn ń gbé kiri ó gbé orí kan lọ bá ẹnìkan ah, wọ́n gé orí wọn ni wọ́n fi pààrọ̀ kò ní ẹ jọ wọn kò rí ìlò kò ń ṣe rí sẹ́gun káwọn èèyàn má ṣe ẹ̀ mọ́. exactly that's what i'm trying to. ẹ jọ àwọn èèyàn tó bá ń gbọ́ wa ẹ má ṣe fídíò yẹn mọ́. exactly. ìlú Koiki gan sọ pé òun ti lò lò tipẹ́tipẹ́ sí. yes. yes ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ bá ń gbọ́ wa láti ilé ẹ má ṣe ẹ fídíò yẹn kiri mọ́ ẹ má jẹ́ káwa gan kún ara àwọn tó tún máa pọ̀ sí ẹ wa fa ogun tí kò sì yọjú síta àbí àwọn ẹ ti fẹ́ pa àwọn èèyàn wa tó wà níbí báyìí tán léèmí tó ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tá a bá ti bẹ̀rẹ̀ báyìí kan ọwọ́ àwọn èèyàn wa kan ti sáré jù a máa ju kiri ni àwọn oníwèé ìròyìn pàpàǹdodo náà tán dẹ̀ ti kó torí wọ́n fẹ́ kí youtube kún báyìí wọ́n wá fún un lóríṣiríṣi táìtù lọ wọ́n máa kọ orí ẹlẹ́mọ wọ́n gbé orí kinní kan lọ bá kinní kan káwọn èèyàn ṣáà lè sáré lọ kà ẹ jọ ẹ jẹ́ ká kíyèsí ara ọ̀nà ni ọ̀nà ni àwọn nǹkan bẹ́ẹ̀ náà kò dáa ìjà ẹ̀mí là ń jà fún pé ká bọ́ òun wá ṣe pé ká ti torí pa fẹ́ káwọn èèyàn wọ́n wò wá àbẹ afẹ́ kí wọ́n ṣe kinní kan ta ní tírélà Dangote ó ti kọ́ àwọn Fúlàní láti pa àwọn one million people ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká sọ nǹkan tó bá rí ká dé verify gbogbo information àwọn ká tó máa ṣe ẹ ṣe. ok ẹ ṣeun ẹ jọ ṣé mo lè. yes yes please ẹ ẹ ẹ jọ gbogbo wa sìn i am wrap up in the next ten fifteen minutes so each of one of us can say can we just do like two minutes each and then we can round up so okay you go first ẹyin ẹ lọ first ṣẹgbọ then gbogbo wa ẹ ṣeun ẹ mo fẹ́ sọ̀rọ̀ nípa pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ jọ ẹ lè ràn wá lọ́wọ́ in so many ways oríṣiríṣi ọ̀nà lè lè gbà ràn wá lọ́wọ́ pírẹsẹ́ńtà la jẹ́ a lè tún máa ṣe járajára díẹ̀díẹ̀ kan lẹ́gbẹ̀ẹ́ kan ẹ má dáadáa wa bí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀ náà nínú ṣóò mi ni wípé ẹ̀yin náà ẹ ta mọ́ra bó jẹ́ pásítọ̀ lẹ mọ̀ ẹ lọ bèrè lọ́wọ́ pásítọ̀ báwo lọ̀la ṣe máa jẹ́ báwo ni gbogbo nǹkan tó ń lọ yìí ṣe máa jẹ́ bó jẹ́ àáfàá náà ni ẹ lọ bèrè bó jẹ́ babaláwo náà ni ẹ lọ bèrè ẹ ní máa dúró dè wá ká tó nítorí pé number one gbogbo wa mọ̀ wípé a ní a lot of technical advices tí a ti gbà lọ́wọ́ different different people but we cannot run away from the fact that most of these advices a kàn gbà gẹ́gẹ́ bí advice ni a rí owó láti fi execute a lot of them. Mm. so when you give us advices a lot of advices therefore. fún wa always consider us too that ìṣàwà nìkan náà la máa gbé gbogbo ìgbésẹ̀ yẹn hmm. èyí tẹ́yìn náà lè ṣe. no no no mo mo okay mo okay mo okay mo okay mo okay. no for example ẹ eh, ẹ eh, eh, move on mo okay. ẹ jọ sá àmọ́ èmi là Àmọ̀tẹ́kùn bá wí sá. no no no no yín kọ. no no no no no sorry. mo ẹ wà ní kí n sọ̀rọ̀ mo dẹ̀ sọ pé ó wà okay. no no no no no not now not now ẹ má sọ̀rọ̀ sorry go on. okay okay ẹ má bínú just to round yeah. up so um, we a a le a ni a a kì í pé we cannot deny the fact that we all have one or another role to play. kò ń ṣe gbogbo ẹ̀ náà lówó ẹlòmíì tí ò bá mówó lẹ̀ náà ó lè ṣe awareness ẹlòmíì tí ò bá dẹ̀ ṣe awareness hmm. ó lè ẹ má jẹ́ ká wà selfish or self-centered lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá lè ràn wá lọ́wọ́ ìmí ìgbà mi gan tẹ bá sọ advice mi ẹ̀yin gan fúnra yín tẹ̀ ń fi advice yìí lẹ̀ ẹ mọ̀ wípé financially without any financial support it can't work ẹ̀yin ẹlòmíì tó dẹ̀ ń fi advice lẹ̀ without um, you um, um, um, um, láti sọ pé ẹ fẹ́ sacrifice ara yín láti lọ ṣe something like this kò lè ṣiṣẹ́ so we need financial support human resource everything you can do láti fi ràn wá lọ́wọ́ so that kò ní dàbẹ́ ní wípé iṣẹ́ wa slow ẹ wá máa wá máa sọ̀rọ̀ sí wa bí ìgbà tó yẹn pé à á mọ nǹkan tá lè ṣe ṣùgbọ́n à ṣe nítorí wípé à fẹ́ ṣe most of the things you say we want to do them okay. but we are also limited gbogbo wa táwa ń bí nìsín kò sí ìtò jagun rí kò sí ìtò fẹ́ jagun rí nù wa gbogbo wa táwa ń bí nìsín kò sí ìtò ní ta máa sọ pé bóyá òkè o ó ní agbára kan nínú wa so ẹ wo bá ṣe ń sọ yìí náà náà la ṣe lè sọ àtàwọn nǹkan kan tá lè mọ pé a lè ṣe so you also have something to do please let us do it together then for this for the students please let them come back home mo dẹ̀ gbọ́ pé ìyá wa kan lórí platform yìí màmá wa adéjọkẹ́ ajíṣebútú wọn náwọn lè gbé buses lẹ̀ fún àwọn tó wà ní north láti padà wá sílé so tó bá ń gbé buses yẹn lẹ̀ let us see somebody tó lè gbé um, petrol lẹ̀ a máa kan tó máa ní òkè o èmi máa lọ secure wọn èmi pastor ni mí hmm. èmi àáfàá ni mí èmi babaláwo ni mí hmm. ẹjẹ àjọ lọ hmm. kí n lọ secure wọn wálé we can do those things mm. it's called division of labour please mm. let us do it Bene. for the love of our people good, and our you. generations to come. Bene. Thank you, thank you. Okay, um, àbàbá ah, èkìtì ẹ ti dákẹ́ láti ẹ̀kan mo fẹ́ kí ẹ bá wa sọ̀rọ̀ ní ṣókí two minutes kẹ́ tó lọ bàbá èkìtì ẹ ṣeun then lẹ́yìn yẹn tẹ́ni ọmọlógo then bàbá èkìtì ṣé máa ń bàbá èkìtì rẹ̀ àpọ́n ti sùn ok uh, ok alàgbà alàgbà ẹ̀yin bàbá wa àmọ̀tẹ́kùn ṣe fẹ́ sọ̀rọ̀ sìn àmọ̀tẹ́kùn hello àmọ̀tẹ́kùn ok meanwhile um, ẹ̀yin alàgbà um, bàbá fatai sa. mo wà ń bí mo wà ń oh, bí mo wà ń bí. ok oh yeah ẹ ṣe eh, two minutes ẹ ṣeun ẹ kàn just round up before we all go. Oh, yeah. ok ẹ ṣe gan ni a kó ètò ẹ ní agbára ṣe ọlọ́run àní ṣe lásán àwọn tó nílẹ̀ wọn á tì wá lẹ́yìn wọn á dẹ̀ jà fún alágbára àwọn aládé máa ṣẹ́gun láìpẹ́ láì jìnnà gbogbo ọlá máa rẹ́rìn ayọ̀ ẹ jọ ẹ má jẹ́ kó sún wa àwọn tá à ń bá lò yìí tògùntògùn náà fi náà fi ń bá wa lò wọ́n dẹ̀ ń dì wá nítorí pé gbogbo nǹkan tó ń jẹ ní orílẹ̀-èdè ní lọ́dọ̀ wa wọn ò fẹ́ kó lọ àwa dẹ̀ rèé a fẹ́ gbara lọ́wọ́ ìyà ojúbọ̀rọ̀ dẹ̀ gbọmọ lọ́wọ́ èkùrọ́ torí pé wọn fẹ́ wọn òmìnira wọn lèèyàn fẹ́ gbà tó tí ò tí ò láì jẹ lọ ṣùgbọ́n kó má pọ̀ jù ní àdúrà tá à ń gbà ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín gbogbo àwọn tá a bá ní ara lé pátápátá ẹ jẹ́ ká máa sensitize wọn pé gbogbo wọn pátápátá kan la tí wọ́n sílẹ̀ kan dẹ̀ la ojú pé nǹkan ń bọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà nàìjíríà wọn kò tiẹ̀ yé wọn rárá rárá wọn kàn live normal life wọn ni wọn yìí ṣe wedding wọn yìí ṣe birthday kò tiẹ̀ yé wọn rárá in fact ẹ rí picture mi yẹn máa wonder pé ah, ṣé orílẹ̀-èdè ilẹ̀ alàyè làwọn wọ̀nyí wà ṣá ẹ jẹ́ ká understand ẹ má jẹ́ ká nítorí pé wọn kúkú mm, ní data ẹ jẹ́ ká máa jẹ́ ká understand pé kán lọ láì tí wọn kán lọ wo kán lọ ewu ńlá ń bọ̀ gbogbo bí tó bá rìn sí ń sìn kán máa wo ọ̀tún kán máa wo òsì nítorí pé àmọ̀gbà tí ewu àmọ̀gbà tí wàhálà máa wọlé hmm. ẹ̀dẹ̀ wo gbogbo àwọn tó wà nínú igbó yìí ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n rìn síbi tó lè rí information nípa gbogbo àwọn nǹkan táwa ń gbé ń bí so the only thing we can do is to phone them to sensitize them hmm. pé káwọn fúnra wọn káwọn náà jáde kán lọ máa kán lọ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ níta kó lè mọ nǹkan tó ń lọ nítorí pé àwọn wàhálà kò gbọ́dọ̀ bá lójijì o hmm. kó wọn lọ kó wọn lọ bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn wa ní àparun ẹjọ́ fún Ọlọ́run iṣẹ́ wa ni láti jẹ́ káwọn èèyàn mọ̀ Ọlọ́run adẹkọ láti mọ̀ ṣe dẹ́n máa fẹ́ kípàdé kó máa ṣẹlẹ̀ lójoojúmọ́ ọwọ́ tá a wà ń sìn a gbọ́dọ̀ sùn ó fọlọ́run bẹ̀yìn bóyá mẹ́fà márùn-ún náà lè kóra wọn jọ àwọn tó kù wọn máa bá wọn bẹ̀ ọlọ́run á dẹ̀ kọ́ wa láti mọ̀ ṣe ẹ má jẹ́ kó sún wa o àwa nìkan la lè gbára wa là nítorí pé wọ́n ti fìyà jẹ àwọn èèyàn wa jù Nàìjíríà wọ́n ti fi ebi pa wọ́n wọ́n ti fi ọ̀rọ̀ iná wọ́n ti fi ṣe my weapon of mass destruction fún àfẹ́ long time àwọn tó bí wa wọ́n ti sùn wọ́n ti sàsùngbàgbé kò tiẹ̀ yé wọn rárá wọ́n ti fi ebi wọ́n ti agriculture àwa nílẹ̀ tẹ́lẹ̀ nineteen seventy nine láyé Ṣàgàrí náà ti bẹ̀rẹ̀ sí invest on eh, navia eh, kí náà ti ń pè on eh, this what is what is the word irrigation system òun náà fi kó tomato wá sọ́dọ̀ wá ń sìn àwa náà ní tomato ara ní gbogbo nǹkan ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ ní south àwa náà lè gbé nǹkan tó máa wù láì tẹ̀ ló fertilizer but israel yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mọ́ pé ayé ìgbà yẹn náà ti lo billions láti fi invest in north pé ọfẹ that was how they do control. ẹ má ẹ má bínú sá àsìkò tí lọ. mo mọ mo understand. ẹ ṣeun. wọn gbé ká understand ni pé àsùgbàgbé ti bá wa àwọn náà ti jẹ́ káwọn èèyàn kan jí. ẹ má bínú lágbára ọlọ́run lọ́wọ́ apá láti mọ̀ ọ́ ṣe. àdè ní pàdánù ẹ̀mí ọlágbára ṣe ọlọ́run ogun a máa jà ní ajá yìí ní ojú àlẹ́ ti àwọn ọ̀tá wa. ẹ ṣeun ẹ ṣeun àbúrò sá ẹ ah, sá. Um, uh, uh, lady b ẹ jẹ ẹgbóhùn sókè ẹ ṣeun lady b lady b ẹgbóhùn sókè ẹ ṣeun ẹ two minutes. nǹkan tí mo fẹ́ sọ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí òun ni wípé mm-hmm. mo rá àwọn kọ́mẹ̀ntì kọ̀ọ̀kan níbẹ̀ and àwọn èèyàn wa mm-hmm. wọ́n sọ̀rọ̀ pé ká get in touch pẹ̀lú àwọn churches àwọn mosques nǹkan kan bẹ́ẹ̀ yẹn báwọn tó bá lè gbé bọ́ọ̀sì sílẹ̀ ká lọ bá wọn sọ̀rọ̀ mm-hmm. àwọn tó bá jẹ́ wípé wọ́n lè ràn wá lọ́wọ́ pé at least òótọ́ dẹ̀ ni lára àwọn kọ́mẹ̀ntì tí wọ́n sọ yẹn ọgbọ́n wà nínú ẹ̀ tábà ní òkè a fẹ́ àwọn èèyàn wa cause tábà sọ wípé yẹn torí pé a ti àwọn tó wà ní ilẹ̀ Oòduà tán àwọn tí wọ́n ṣàwà ń bẹ̀ èèyàn tiwa náà ni wọ́n a lè bí ìjọba ẹbí ni wọ́n máa ní àwọn náà ti ṣetán láti kúrò but àwọn tí wọ́n bá ti rẹ́dì pé àwọn fẹ́ wá sílé we can do something to help them a lè fi ràn wọ́n lọ́wọ́ so nǹkan tí màá sọ ni pé ẹ jẹ́ ká gbé àwọn ìgbésẹ̀ yẹn kí a try láti ṣiṣẹ́ lé lórí ọlọ́run bá dẹ̀ fún wa ṣe o and again gbogbo àwọn ọmọ òdua ẹ jẹ́ kí gbogbo wa gbìyànjú gbogbo alárí gbogbo bó ṣe ń lọ nílé láti defend ara wa gbogbo ibi tá a bá léèyàn sí ẹ jẹ́ ká jẹ́ kí wọ́n máa mọ bó ṣe ń lọ kó ní kálukú máa dira ìwọ tó bá jẹ́ gbàdúrà ló mọ̀ gbà ìwọ tó bá jẹ́ wípé tẹ̀sùgbẹ́ àbí kí ló ń pè ló mọ̀ ọ́ kà ìwọ tó bá dẹ̀ jẹ́ kó níṣẹ̀ṣe ní tiẹ̀ náà kó ní kálukú ṣe kí ni kó dira kó ní kálukú mọ nǹkan tó bá mọ̀ gbà kó bẹ̀rẹ̀ sí ní ìpè láti ìsìn lọ pé kò ní sí ogun yẹn gẹ́gẹ́ bàbá irọ́ ni àdúrà takọ máa máa gbà ni wípé kó má pọ̀ ju bá a ṣe lérò lọ that is just it ẹ ṣeun. ẹ ṣeun gan ni ẹ ṣeun ẹ ṣeun ok ẹ ṣeun gan ni ẹ jẹ́ kí alàgbà àmọ̀tẹ́kùn ẹ bá wa ẹgbọ́n sókè ẹ ṣeun. ay mi ò rí bí ní nǹkan bẹ́ẹ̀ sọ honestly. okay all right. Thank honestly. You. Okay. All right. Thank you very much, Ashim. Um, at Ushara Soro. Okay. Then I will give it to uh, Tenny. I don't know. And uh, yes, uh, Alagba, uh, Alagba, um, Tenny, uh, Tenny. Yes. Shelly Soro. Hello. Tenny, Shelly. Yeah. yeah Shelly. Okay. Uh, Mori if there is any any anyhow we can contact Chief Allen Oyema earpiece, earline. Okay. I'm sure he will be Not willing to help. Then we will not raise from Very good financial. idea. Very good idea. So nǹkan got ẹnìyẹn kan bóyá kẹ́ẹ̀kọ́ kí kẹ́ẹ̀kọ́ orúkọ ẹnìyẹn sílẹ̀ láti lè contact ẹnìyẹn. Ẹ̀mi ti kọ́ àti kọ́ àti kọ́ tẹ ẹ̀yẹ mà bẹ́ẹ̀ ni earpiece ọgbọ́n tó dẹ̀ da nìyẹn kò tán That man is Igbo man. Benny, Ṣé ó lè ṣe? One man will be willing bẹ́ẹ̀ni ok bẹ́ẹ̀ni dáwó epo tàbí owó owó sọ́ọ̀tì kápẹ́ nǹkan tó sọ náà nìyẹn pé tá a bá ti máa níbi financial help fúnra wa a máa ṣe àwọn kọlọdẹ ti sọ ń bẹ lè sanwó epo. ok so ní àfikún èmi èmi wò pé ó dáa bó ṣe jẹ́ yẹn because kámúkàn mọ́ máa sọ pé i need the action action without any help ẹ lè kàn mọ́ sọ pé i need the action ní kankan tẹ́yìn go bá gbé ìgbésẹ̀ kan bódà kó ṣe five thousand naira ló ní ó máa ká owó epo lítà bíi méjì mẹ́ta bó bá ṣe nǹkan kan ni wọ́n á rí láti fi ṣe anything tó bá ní ẹ fi help lásìkò yìí láti fi lè save life ni àkówó jẹ wọn sẹ́ni tó máa náwó jẹ ẹ dẹ̀ máa rí gbogbo nǹkan yẹn bó ṣe ń lọ but ẹ̀yin ni kẹ́ ẹ lọ sí direct way ẹ má kàn máa dédé lọ sórí platform ẹni àwọn pé mo gbọ́ pé ẹ sọ̀rọ̀ nbí abẹ́ ẹ̀kan máa rẹ́ nìkan bóyá o ti ń kọ́mẹ̀ntì ẹ ti rí pọ́n pọ́pùlà kẹ́ wá lọ kọ́ńtàtì ẹ̀ pé ẹ gbọ́ ẹ fún wa afẹ́ dáwó wọ́n á gbowó yín wọ́n á sọ ẹ́ kéènì náà but ẹ jẹ́ ká ẹ jẹ́ ká lọ ibi tó bá ní kẹ́ ẹ lọ ibẹ̀ ní kẹ́ ẹ lọ níta bá fẹ́ fi help ní kẹ́ ẹ fi help tó bá yẹ pé mọ́tò nìwọ náà máa gbélẹ̀ bó bá yẹ sí pé epo nìwọ máa rà fún wọn kódà kó jẹ́ nǹkan jíjẹ ló máa rà fáwọn tó bá wà nù mọ́tò lásìkò yẹn pé pure water rẹ tẹ́ máa máa mú o ẹ máa ṣe nǹkan kan ẹ má pàdé ká máa sọ pé action action action láì sí nǹkan kan ọlọ́run á ràn wá lọ́wọ́. àmì àṣẹ ẹ ṣeun ẹ ṣeun ok um, alàgbà àròpọ̀ eré iṣẹ́ wa ń bẹ̀ alàgbà àròpọ̀ eré ẹ gbóhùn alàgbàrúkọ rere hello mi nà bóyá àdìpọ̀ ti sùn alàgbàrúkọ rere ṣe wà ń bẹ̀ no ó dà kí ok ok ọmọọba uh, ok iná ẹ bá wa fi àfikún sí ọ̀rọ̀ yìí ẹ ṣeun. ẹ ṣeun ọ̀rọ̀ mi ò pọ̀ lọ títí ṣùgbọ́n àwọn advice mo fẹ́ mú wá lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ rọ gbogbo àwọn agitators. Mm pé àsìkò tí gbogbo wa nílò ìṣọ̀kan lélẹ̀ lótìítọ́ kò lè ṣe ká má rí ẹni tó máa sọ pé òun ò gbabi tí gbogbo ayé bá ń gbà but mo fẹ́ fi alálẹ̀ bẹ̀ wá àti gbogbo orí àwọn tí a ti ta ìjẹ́ wọn sílẹ̀ káàró ti àwọn tí wọ́n pa tí wọ́n ti pa nípakúpa kẹjọ kẹjẹ ká ṣe ìṣọ̀kan láti jọ rìnrìn àjò yìí nọmba two mo fẹ́ pe gbogbo àwọn tó jẹ́ olókòwò nílẹ̀ yorùbá àwọn businessmen àtàwọn tó ń gbọ́ wa o àtàwọn tó ń ṣì máa máa gbọ́ tí wọ́n káwọ́ gbéra tí wọ́n ròyìn pé business wọn ń lọ déédé òkan àwọn hmm. ogun ò mọ anybody o tó bá délẹ̀ báyìí àwọn gan wọn máa gbàgbé business o hmm. àsìkò tí àwọn náà tán máa kó ipa lélẹ́yìí láti ran agitation yìí lọ́wọ́ kí gbogbo wa ká sí i. three mo tún fẹ́ sọ fún àwọn gbogbo àwọn tó wà ní security uh, department wa tó jẹ́ pé bóyá ọlọ́dẹ niyín ni o vigilante niyín ni o àgbẹ̀dẹ́tẹ̀dọ́ niyín ni o gbogbo ẹ̀yin ẹlẹ́ṣọ̀ọ́ ẹ jọ̀ọ́ torí gbogbo àwọn nǹkan míì tá à ń gbọ́ wúrúwúrú lábẹ́nú ẹ má jẹ́ ká sọ wípé because cherry hmm, ìjà ìlara kò tán bọ̀rọ̀ ẹ má jẹ́ ká rò wípé àwọn ń pariwo lágbájá ni ohun orúkọ ẹ̀ àwa tá a tẹ̀lé ń kọ́ hmm. àwa ẹgbẹ́ kinní kan ń kọ́ ẹ má jẹ́ ká rò yẹn ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀ ẹ jẹ́ ká fi pé competition àwa náà lọ́gàá ọ̀gá tiwa náà lágbára kinní kan àwa náà ní gúrúùpù kan tó jẹ́ pé àwọn náà ń ṣiṣẹ́ àná àlè tẹ̀lé lágbájá ẹ jẹ́ ká pa gbogbo yẹn tì lọ́wọ́ báyìí o ẹ jẹ́ ká rò ti pé tí a bá ṣọ̀kan gbogbo wa la máa forí fan tó wà nílẹ̀ yìí gbogbo wa la ní láti jàjà ẹ̀mí hmm. ká ja ìjà ní ara ká ja ìjà ìtọkàntọkàn ká wo ti pé tá a bá tiẹ̀ wá ní nǹkan kan tá a fẹ́ settle láàrin ara wa ẹ jẹ́ kí ká tiẹ̀ kọ́kọ́ protect life ṣebí ẹ̀mí tó bá wà òun ni èèyàn ń bá jà lèèyàn ń bá mọ́jú ẹni tó ti kú àwọn tó ti kú ń sìn ṣé ṣé wọ́n rí i pé èèyàn kan mọ́jú mọ́ àwọn mọ́ ẹ jẹ́ ká ní ká jọ ṣiṣẹ́ pọ̀ gbogbo àwọn ẹ̀yin group by group táàfẹ́ máa dárúkọ tẹ́ ẹ tó jẹ́ pé gbogbo yín ẹ mọ̀ pàdé tẹ̀ ń ṣe lábẹ́nú lábẹ́nú mm. ẹ má sọ wípé àwọn ò tẹ̀lé Sunday Igboho ẹ wo ò tẹ̀lé ibà o àwọn ò tẹ̀lé kinní kan ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé lóòótọ́ yorùbá kan náà ni gbogbo wa dojúkọ tá à ń lọ tó jẹ́ pé lóòótọ́ a ní yorùbá tó pín sí méjì òmìnira tá à ń fẹ́ kò pín sí méjì tó bá jẹ́ pé lóòtítọ́ ẹ̀mí gbogbo ariwo tá à ń pa ìjà tá à ń jà yìí torí a fẹ́ dáàbò bo ilẹ̀ bàbá wa ni mi ò rí nǹkan tó sọ wípé ká má tiẹ̀ ká má ká má fi ohùn ṣọ̀kan láti dojú ìjà kọ àwọn tó ń dojú kọ àwa là ń para wa bó tiẹ̀ jẹ́ pa ní àwọn ọ̀tá alé ṣùgbọ́n ẹ jẹ́ ká dojú kọ àwọn tó a mọ̀ pé ọ̀tá alẹ́ burú gan o ṣùgbọ́n nísìnyìí ẹ wo gbogbo àwọn tó yí wa káàkiri a nílò ìṣọ̀kan wọ́n dẹ̀ ti ní divide and rule náà náà ti ń lò tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́ ẹ má jẹ́ kí divide and rule yẹn kó tún wọ àárín àwa ẹ̀ṣọ́ ẹ jọ̀ọ́ mo rọ gbogbo wa ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe coordinator ẹgbẹ́ kọ̀ọ̀kan ẹ mọ gbogbo ibi tẹ́ ẹ belong sí ẹ má dá ìjà sílẹ̀ ẹ má dá èdè àìyedè sílẹ̀ ẹ má gbé ẹnìkan ga ju ẹnìkan lọ ẹni tó lóun bá ti lò táwa gbọ́mọ pé ẹ jẹ́ ká fohùn ṣọ̀kan pé ká tẹ̀lé anybody káàdẹ̀ já ìjà yẹn mo gbàdúrà pé ọlọ́run á bá wa ṣe o gbogbo àwọn alálẹ̀ náà wọ́n á dẹ̀ fún wa ṣe wọ́n á tì wá lẹ́yìn ojú òní tì wá o ẹ ṣeun. ẹ ṣeun gan ni ẹ ṣeun gan ni ẹ mo kàn ti ń bi màá bi àràgbà àròpọ̀ eré ṣe fẹ́ ṣe ní kankan àfikún kẹtó kẹ́hìn náà tó máa lọ àròpọ̀ eré mọ̀ bóyá wọ́n ti sùn bóyá wọ́n ti sùn. ẹnìkan béèrè question kan wọ́n ní ká sọ̀rọ̀ nípa short video tó ń go viral ẹ jọ̀ọ́ ẹ má ṣe ẹ má ṣe fídíò yẹn màmá mi ọmọlúwàbí ẹ wà ẹ ní sùúrù tá a bá ṣe fídíò tó ń go viral yẹn a lè share láti sọ fún àwọn èèyàn pé ara ń tà ń dojúkọ ní location nine nìyẹn hmm. ṣùgbọ́n àwọn tó ń share tó ń kọ̀rọ̀ pé wọ́n gbé orí ẹnìkan wọ́n lọ fi pàrókò fún Sunday ní láfà tí ó ti lọ ṣe kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ara àwọn propaganda tá à ń sọ nìyẹn táwọn èèyàn fi ń pariwo tán fi ń kí àwọn èèyàn káàkiri ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tí ò tí ò kí ṣoṣù tí ò ń ṣe kinní tó ti pọ́dún tó ti ń lò fún kinní so kò rí tẹ bá share ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ara àwọn incident tó ti ṣẹlẹ̀ ní but mm. ẹni tó ń share tó fi Sunday Igboho tó attach ẹmọ yẹn mm. wọ́n fi ń dá wàhálà wọ́n fi ń create ah, panic wọ́n fi ń dá wàhálà sílẹ̀ ni so ẹ jẹ́ ká máa ka counter ẹ̀ pé it is not about kò ń ṣe recent ten ibi platform tó máa ti send ẹ̀ sí tí wọ́n sọ wípé ẹ ti Sunday wọ́n gbé lọ bá orí bá Sunday Igboho it is a lie ẹ jẹ́ ká counter ẹ̀ ní gbogbo platform tó máa ti send ẹ̀ sí pé yes ó ṣẹlẹ̀ tóòtọ́ o ṣùgbọ́n kò ń ṣe recent one. ó ga o mo ti fẹ́ yà gbẹ́ pa látàárọ̀. Ah, ah, eh. ah. <laughs> ẹ wo ẹ̀yin lẹ́yìn gbogbo eléyìí náà nǹkan tèmi kan máa sọ <laughs> citizen ay èmi àárọ̀ gbogbo wa gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ kí a túbọ̀ máa ṣiṣẹ́ tá à ń ṣe lọ ká máa gbogbo iṣẹ́ gbogbo bí àwọn èèyàn ṣe ń jí ń sìn ẹ rí mọ̀ pé gbogbo àwọn èèyàn wa wọ́n ń gbọ́ wa ní gbogbo àgbáyé ń sìn iṣẹ́ táwa ń ṣe yìí ó ṣe pàtàkì gan-an tẹ bá rò pé bóyá ẹ̀kan sọ̀rọ̀ bóyá àwọn kan àwọn díẹ̀ kan wò yín rọ̀ o àwọn èèyàn ń gbọ́ gbogbo tá à ń sọ wọ́n dẹ̀ ń fetí sí àwọn kan sọ̀rọ̀ láti láti èkó láti ìbàdàn láti èkìtì láti oǹdó láti láti yewa pé àwọn ń rí wa o ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ iṣẹ́ wa là ń ṣe ń bí pé ká lè jẹ́ kí àwọn èèyàn wa kán lè gbà kán lè ṣe àwọn ètùtù àwọn àwọn ètò tán láti ṣe àwọn nǹkan pàtàkì tán láti ṣe láti láti gba ẹ̀mí wọn láti gba ara wọn lẹ̀ láti gba ilẹ̀ wọn lẹ̀ kò ní sú wa kò ní rẹ̀ wá ẹ jọ̀ọ́ ẹ̀yin àwọn ẹ̀yin akọrin wa ẹ gbogbo ẹ̀yin àwọn akọrin wa ẹ jọ̀ọ́ àgbóhùn yìí ẹ gbóhùn sókè ẹ jọ̀ọ́ àwọn akọrin wa náà ni ẹ mọ àwọn tó ma àwọn artist àti àwọn. ẹ jọ kí tí mo ó dà pé ọ̀tọ̀ ní tẹ́ni yẹn sọ tí mo respond sí bẹ́ẹ̀ kan ó ní àwọn tí wọ́n bá fẹ́ kọ́ ti fídíò yẹn pé wọ́n kọ́ ti advice advice sí àwọn ìyálọ́jà àwọn oníṣòwò bẹ́ẹ̀ni gbogbo àwọn àwọn tí wọ́n ti jẹun kánú dáadáa àwọn olówó wa àwọn mánéjà lọ́fíìsì ẹ̀yin báńkì dàrẹ́tọ̀ ẹ̀yin ceo ẹ̀yin tẹ ní complaint tẹ ti fọwọ́ gbéra tẹ rò pé kò kàn yín ó ń bọ̀ wọ́n gbogbo wa nísìnyí kí wọ́n tají so ẹ bá wa kọ́ ọ̀tẹ̀ ẹ bá wa ṣe ẹ̀ káàkiri ẹ̀ ṣe. láti kan bàbá adébóyè i private jet yín sáà bẹ́ẹ̀ni gbogbo àwọn olùṣọ́ gbogbo wọn ni bàbá adébóyè nìkan máa gbogbo àwọn pastors yẹn gbogbo wọn ah. so ẹ so ẹyin so n ta kàn fẹ́ sọ náà ni pé gbogbo wa ẹyin ẹ jẹ́ ká máa tẹ̀síwájú àtà níní ni o lóko ni o ẹ jẹ́ kó dá wa lójú pé àwa ọmọ Odùduwà a ti ṣetán láti gba ilẹ̀ wa padà lọ́wọ́ àwọn amúnisìn ẹ a kì í ṣerú ẹnì kankan bàbá tiwa ló gbé ilẹ̀ ló tẹ̀lé lórí ilẹ̀ yìí kò dẹ̀ sí ẹni tó máa gbé wa kúrò lórí ilẹ̀ tiwa ẹ jẹ́ kí a fọwọ́ sọ̀yà pé ó ti ṣeé ṣe fún wa pé òmìnira ti dé kò dẹ̀ sí kò sí tó máa yẹ àṣẹ àṣẹ àṣẹ ti gùn ẹ ṣeun gan ni ká tó máa lọ ẹ jẹ́ ká kọ orin ìbílẹ̀ ó lọ báyìí. iṣẹ́ wa fúnlẹ̀. Chocou. ṣeun gan ni ẹ kú dìde ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ó dìgbà kan náà ó dìgbà kan ẹ ṣeun ó dàbọ̀ àti máa rí yín bá sọ̀rọ̀ ó dàárọ̀ o ó dàárọ̀ ó dàárọ̀ ó dàárọ̀. Okay. tó ẹ